màálù. màálù ee eh, màálù. iṣẹ́ dé aláṣẹ jẹ́. iṣẹ́ dé aláṣẹ jẹ́. òjò lọ́wọ́ òjò ó ti pẹ́ ó ti pẹ́ jáde jáde jáde jáde ó ti pẹ́ ṣé gbogbo wa lórí jẹ́ǹjì lọ́wọ́ ṣé gbogbo wa lórí jẹ́ǹjì. àwọn àwọn ní jẹ́ǹjì àbí lọ́dọ̀ ẹni dúró. ó yá ó yá ó yá ó yá ó yá ó yá. àbí rán bẹ́ẹ̀ ni. Sarumi ẹran kelo tó máa mú nìyẹn. ẹran kejì ni. ẹran kejì owó mm-hmm. ọ̀tá nìyẹn o ògúnfe tó láta O mm. nìyẹn àbí pẹ̀lẹ́ ẹ kelo ló dì tí mo ti mú náà èmi ti mú méjì ìwọ náà mú méjì ọ̀kàrì méjì méjì. Mm-hmm. n ò lè jẹ máàlì bòkèlè méjì n ò lè má jẹran. o lè jẹ kó o má jẹran tó o bá ti bòkèlè méjì. Ah. Ah dasaki rẹ òṣùbà rẹ ayérayé aṣẹ̀dá ọ̀run dasaki rẹ rèé o. eléyìí gan ò fi bẹ́ẹ̀ rọ̀. kí ló ṣẹlẹ̀. ìmọ̀ bóyá bóyá kọ́yìn sí ọbẹ̀ ni. eléyìí máa wọta dáadáa báwo ló yẹ rí. <laughs> ó tún kú kẹ́. ó tún kú kẹ́. sárúmi kásán ẹ̀ tójú òtọ̀rọ̀ ẹnu ẹ̀ dùn bẹ̀ eléyìí ìgbàlẹ̀ afta ló wà kọ́bẹ̀ koro tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. tó o bá bù sẹ́nu sàrò mi yéè ó máa dùn wá ni hmm. Hmm. ó máa dùn wá ni ah, ah. fẹ́gbọ́n ní yogurt ni o dẹ̀ kì mọ́lẹ̀ òbù bẹ́ẹ̀ fẹ́gbọ́n ní yogurt kó o tún fi lè yogurt wọ́n ní wọ́n ń ta ìwọ rèé ìwọ rèé ọlọ́run rèé tó bá wù ẹ́ ló lè gbà bí wọ́n lè rè é bá jẹ́ gbígbọ́ tí wọ́n. wọ́n á dé tí gbogbo àwọn ẹran ìwà lè báyìí. eléyìí mi ò rò kí n má lè gé eléyìí tán o nínú ti kún ọ sọláwọ. Sàrùmí ló já pàtì ní gbà abẹ́ni gbé ìrànfọ́ orí pure water jà. èmi ń sàn ẹran hmm? ah, èmi ń sàn ẹran ń sàn ẹran ló bí wa. Ah, ah. ó mọ fọ́ọ̀kì eyín ẹ̀dẹ̀ dàbí fọ́ọ̀kì eyín méjì pẹ̀lú aláfo tó wà bẹ́ẹ̀ ó máa láfo tíírí tó wà bẹ́ẹ̀ <laughs> táwọn máa ń wọ̀ àlàfo táwọn máa ń wọ̀ ó wá mú fọ́ọ̀kì bíi pé kí wọ́n gbé àbí fọ́ọ̀kì lips tó máa ń lò nílé iṣẹ́ àwo àti mídíà nílé iṣẹ́ fáànù ó mọ̀ tó bá kì tó product by vi. <laughs> wọ́n gbé lórí ara wọn nìyẹn. èmi ìmọ̀ àjọjọ ìgbádùn tí ń bá ọmọ tó ní kàkà yẹ ìmọ̀. kọ́ ní kí gbà ó ti mú hmm. ah, wá wá wá wá egun díẹ̀ ló wà lára ilé yìí o egun díẹ̀ ló wà lára ilé. mo fẹ́ràn sámi egun. o lè lò náà o lè lò náà egun díẹ̀ péré ló wà lára ẹ o lóbi ìsàlẹ̀ yẹn lóbi ìsàlẹ̀ yẹn rí ẹ̀ pé. Hmm? kí ló wà bẹ́ẹ̀. ó dùn bàjẹ́. ẹ wọ́n lè dun tó yìí. ó kárí pẹ̀lẹ́. ó oògùn fẹ́ díẹ̀ sí. wàhálà pọ̀ lónìí. ó pọ̀ o ìdààmú pọ̀ o kọ́lọ́n fi ṣẹ́ṣì yàn ní o hmm. ah, kọ́lọ́n ṣàánú wa kọlọ ṣàánú ṣó ń gbádùn ẹ ò ń gbádùn. Ah, ó tutù. <laughs> tutù náà ló sọ pé ó fẹ́. òkè fíríjì ni ó jẹ ni wọn kò sí ó tutù gan. <laughs> Ah, orí ọlọ́run kò sí nǹkan tó dàbí orí ọlọ́run. kò sí o kò sí o. kọ́lọ́n kò ṣe orí ọwọ́ ẹ̀ fún yàn tó bá ṣe tán báyìí. ẹ̀gbọ́n ẹ̀yin o ṣe ẹ mú gold ah, ẹ wá gbogbo tẹ́ ẹ bá fẹ́ ní kẹ́ ẹ béèrè o tẹ́ ẹ bá fẹ́ go bẹ́ẹ̀gì ẹ béèrè o kò ju two hundred naira lọ o. pẹ̀lú mo rí i pé kíní wọn gbé sọ́dọ̀ ni. ẹ ṣé ká san owó ètò wà lọ́wọ́ wọn. a lè san kò sí wàhálà. ẹ̀yin ta ló wà ń bí kò sí wàhálà tí n bá fẹ́ san owó papọ̀ màá bẹ́ẹ̀ màá bẹ́ẹ̀ fún wọn kò sí wàhálà. <laughs> ìfẹ́ ni ẹjọ́ ìlú náà tẹ̀lé one fifty ni gbà pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi ẹjọ́ ẹgbàá so ti yẹ yín máa sanwó lọ́tọ̀ o àmọ́ eléyìí one fifty leléyìí ok ẹ mú wá ẹjọ ẹ má bínú ẹgbà ẹgbà ẹjọ ẹ má fún mi ní fifty naira fifty naira ẹjọ ẹ ẹ lọ ẹ lọ fún mi ní fifty naira ẹ o ẹ pẹ̀lẹ́ jàre ẹ káre ṣé ká fún wọn ni ah, ah! aláàánú ara Samaria ṣó orí kò sí gbogbo oore tó bá wù kéèyàn ṣe láyé yìí èrè ẹ̀ wá o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a. kódà kó fi kọ́bọ̀ lásán kó fi ṣètọrẹ àánú fèèyàn èrè ẹ̀ wá. bẹ́ẹ̀ni Ọlọ́run ti ẹ fẹ́ràn ẹni tó ń ṣètọrẹ àánú. ó dàbà àwọn tó máa ń ta western lotto ni abomọ tó bá fi bíi hundred naira sí o lè fi jẹ bíi two thousand irú two hundred naira tí wọ́n fẹ́ fi sí yìí ń sìn ó mọ̀ ó lè jẹ́ pé ó máa fi jẹ bíi abi twenty thousand naira ni torí owó tó o máa gbà lọ́wọ́ mi lẹ́nu o ti ná one fifteen bí o dẹ̀ ti ní pé ká fún èèyàn ní fifty naira torí two hundred naira lówó ẹ kù lọ́wọ́ mi. ẹ ẹ lè wá ní two hundred naira nù. two hundred naira ní balance ẹ kù lọ́wọ́ mi. balance kìíní kí ló ń rà lọ́wọ́ mi tí mo ń gba balance. ó rà kankan lọ́wọ́ mi owó iṣẹ́ gangan iye tó kù ó jẹ́ two hundred naira ó nìyẹn. ah two hundred naira bó bó òjò lówó bó ló sì máa ronú báyìí látòdìdí àárọ̀ di alẹ́ two hundred naira balance. òjò kan lówó ọláyíwọ̀ lálówó ni mo rò pé orí ẹ̀ ò pé mo rò pé nǹkan ń ṣe ẹ́ ẹ́ àtàrọ̀ èmi gbẹ́sẹ̀ mo gbẹ́sẹ̀ mo mo gbógun fẹ́ gbógun fẹ́ a kì í ṣe gómẹ́gì ló wà níwájú ẹ̀ tó tó mú yìí. ẹ ẹ̀mí gómẹ́gì náà ló ń bẹ níwájú tiẹ̀ náà. orí ẹ̀ ò pé ọ̀gá lèmi ọmọṣẹ́ ni wọ̀ ọ̀gá ni mi ọmọṣẹ́ ni ẹ wọ́n mọ̀ kẹsẹ̀ mo méjì ogun fẹ́ kan hmm. àti gómẹ́gì kan téèyàn bá fi rìn dẹ̀ ojoojú owó ni ó jẹ ojú owó ni. mà gbọ́ mà gbọ́ sọ́mọ pé gbogbo tó ọ̀kálẹ̀ tó ni mo jẹ yìí gbogbo ẹ̀ náà ni wọ́n náà ń jẹ ìwọ ni mò ń wò ó ṣe ìwọ ni mò ń wò ṣe o. èmi ni wọ́n wò ṣe èmi ni wọ́n wò ṣe o káre pẹ̀lú àwòkọ́ṣe abẹ́gbọ́ ẹ káre pẹ̀lú àwòkọ́ṣe. sọ fún mi pò ń ṣeré ni sọ fún mi pò ń ṣeré ni two hundred naira. babaláku bàbá ń ṣeré eré wo lajọ fẹ́ máa ṣe eré wo lajọ fẹ́ máa ṣe tó bá tún dọ̀là kó o tún jẹ́ bẹ́ẹ̀ two hundred naira tó yẹ kó o dìmú kó o fi wọ mọ́tò lọ́lé òfin ṣètọrẹ àánú káàkiri. ẹ̀gbọ́n ẹ má bínú sẹ́rí kínní ẹ̀kan tí mo tá a bá bẹ sanwó ẹ mọ àlè sanwó rẹ mẹ san kan yín fúnra yín o. ẹ ẹ bọ ẹ jọ kí lorúkọ yín. Damilare. egida lápá. Damilare. Damilare ẹ ní sórí burúkú wọn dẹ gbé nǹkan síwájú ẹ̀yìn náà nígbà tó ń ṣe tó ń ṣe pé àríre kọ lorúkọ yín ẹ gbà ó yẹ ẹmú ẹmú ẹmú ẹmú sìn gà gà gà gà ẹ wọ fún ẹ wọ fún ẹdà ẹdà ẹdà ẹdà ẹ bẹ́ẹ̀ ṣe dá yìí kò lè dá fún yín tẹ́ ẹ bá san owó ẹ wọ́n ti sanwó ẹ o ó ti sanwó ẹ fifty naira ti bí náà ó dẹ̀ ti fẹ́ni ti bí kó máa lọ tó bá bíyà láyà ẹ̀ dáa ni mo sọ ẹ sà tó bá bíyà yín dáa ẹ̀yẹ má tètè jí débi lọ́la kẹ́ ẹ̀ fọ mọ́tò ó rè hmm. ìwọ jẹ́ kémi dé láàárọ̀ kí mọ́tò má ṣe kíni kí mọ́tò má mọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ dàpọ̀ ṣe ti rọ́kọ̀ ṣe rọ́kọ̀ ṣe rọ́kọ̀ ẹ bá gbọ́mọ̀ mi ẹ bá gbọ́mọ̀ mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. kí ló ṣe gẹ̀gẹ̀ mo dúpẹ́ ọ̀la. kí ló ṣe gẹ̀gẹ̀ ẹ jà lọ. ẹ má ṣe bọ̀ ẹ má ṣe bọ̀ ẹ má ṣe bọ̀. ṣàánú mi mo dúpẹ́ ọ̀la. ṣàánú mi ọlọ́wọ́ kúlá láàfíà ọlọ́wọ́ kúlá láàfíà èwo ni kí wọlé sí ẹgbẹ́ wọlé sí ẹgbẹ́ wọlé sí ẹgbẹ́ wọlé sí ẹgbẹ́ wọlé sí ẹgbẹ́ ti wọlé lọ́wọ́ lálàáfíà. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ. ló ń ṣẹlẹ̀ nù ṣebí bíi tèmi fúnra mi gbé mọ́tò sí mi èmi ni mo páàkì mọ́tò sí bíi fúnra mi kí ló ṣẹlẹ̀ ṣé ká ní sàrùmí sàrùmí ò mọ mọ́tò wa ṣó tẹ̀sí mọ́tò lọ ni àbí báwo àbí ọ́ìlì ṣọ́ọ̀tì inú mọ́tò ló fẹ́ lọ sí àbúfẹ́ rẹ̀ pọ̀ sí mọ́tò ah, ah. sàrùmí. jẹ́ kí n sori burúkú ọlọ́run má jẹ́ kí n rí bí torí ọlọ́run ibo ni mọ́tò lè wà báyìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sáyé mi ò ti bàjẹ́ báyìí torí ọlọ́run kí ni mo fẹ́ sọ fẹ́ni tó gbé mọ́tò fún mi Sàrùmí ò mọ mọ́tò wa. bó bá ṣe wá lè wò kò rí pátápátá mo fún ẹ ní wákàtí kan ó gbé mọ́tò lọ forí ẹ̀sọ́ gidi o wákàtí kan ó gbé mọ́tò lọ tà ní o wákàtí kan ó gbé mọ́tò kọ́kọ́ ṣe ní o wákàtí kan ó lè gbà lọ́wọ́ ẹ ní o wákàtí kan gbogbo ẹ̀ pátápátá mo fún ẹ wọn wákàtí kan wà bá mi bí. ayé mi ti rún sàrògbìn gbé mọ́tò lọ. máa rogo báyìí torí ọlọ́run ẹ máa gbà mí wọ́n máa ń pọ̀rọ̀ ìlówó ọmọ àti ńlá ronú ó ti ju bí wákàtí kan lọ báyìí torí ọlọ́run ẹjọ́ ta lérò kó bá mi gbé mọ́tò ẹjọ́ ta lè mọ̀. táyé ni. táyé. táyé táyé ọmọ ìyá abẹ́yì táyé gbé mọ́tò mi ta ló jẹ́ táyé náà. táyé ọ̀yẹ̀kù lẹ́gbẹ̀ẹ́ àtàpà ni. táyé ọ̀yẹ̀kù ọ̀yẹ̀kù lẹ́gbẹ̀ẹ́ àtàpà níbo ló ń jẹ́ tápà yìí náà ta ló ń jẹ́ tẹ́yọ̀ ta ló ń jẹ́ tẹ́yọ̀ òjẹ̀kù lẹ́gbẹ̀ẹ́ àtàpà. ṣé ẹ ti gbé ẹnu burúkú yín kí mi láàárọ̀ yìí kẹ́ tó máa bèrè ọ̀rọ̀ kọ́tà dọ̀tí lọ́wọ́ mi ẹ ṣọ́ra yín o. àá ah, ah. <laughs> ẹ gbà mí láì ṣe pé bóyá ẹ mọ éèjì mi ẹ jọ ṣé ẹ mọ éèjì mi. ẹ lọ fi gbowó central bank. tó fi ń di wípé mi ò ti gbẹ̀nu kí yín òun lẹ̀ ṣe dá mi lọ so ẹ̀rán pọ̀ fún mi ní táyé lẹ́gbẹ̀ẹ́ àtàpà kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ó dẹ́ má bínú o ẹ jọ ẹ káàárọ̀ o ẹ ní sori burúkú ẹjọta lẹni tó bá mi gbé mọ́tò mi ẹjọta ló bá mi gbé mọ́tò mi ẹjọta ló bá mi gbé mọ́tò mi o. Ah, ta ni ẹ̀yin fún ní kọ́kọ́rọ́ mọ́tò. olórí burúkú sàrùmí lájọ òṣìṣẹ́ kò dé mọ mọ́tò wa. ẹ ọ̀dọ̀ ẹ náà ní kẹ wá sí i èwo làmọ̀ràn máa bí mi lọ́rọ̀ wọn máa yọ mí lẹ́nu ẹ dé o ẹ dé o. Ah. tó sàrùmí sàrùmí ẹ wo mi sẹ́ni pé olórí burúkú ni sàrùmí sẹ́ni pé ṣiyẹ̀dẹ̀ ni sàrùmí mọ́tò ni mọ́tò ibo ni mo fẹ́ wá sàrùn mi sí báyìí torí ọ̀nà. ẹ wo ọ̀rọ̀ yín ti ń nágbára ju tèmi lọ láàárọ̀ yìí o ṣé ẹ alẹ́lẹ́ fẹ́ ni àbí ọ̀pẹ yìí kí tiẹ̀ fún yín náà kọ́kàn yín balẹ̀ kẹ́ tó máa ṣe kọ́tọ̀. ẹ̀rìn bó yí olúwẹ̀ ti fẹ́ bàjẹ́ báyìí torí ọlọ́ mo wó dídì mọ́tò mo wó dídì mọ́tò tó lè ra àwọn àti ṣọ́ọ̀bù ìpapọ̀ wọ́n ní kí n máa mọ ilé ọ̀gbẹ̀pẹ̀ yìí kára mi lè wálẹ̀ sàrùmíṣọ́ orílẹ̀-èdè ẹ̀dẹ́ tó fojú mi rí kí n fi mọ́tò mi ó ga o. ẹ má pẹ̀yìn sí gbá ẹ má pẹ̀yìn sí gbá. Hmm. Sàrùmí èmi ló ń jẹ́ kó máa yẹ̀yẹ̀ báyìí ò fojú mi rá dáadáa gbẹ́ ìjẹ́jẹ́ ìdìgbẹ́ ìmẹ́jẹ́ ìdìgbẹ́ èmi hmm. ọ̀pẹ ó ti ríǹgì ó ti ríǹgì ó. ẹ gbà mí. sáré pé mo tún pè sàrùbí sí fóònù ẹ̀rín kì í kó dé gbé sàrùbí ò gbé fóònù mi torí ọlọ́run kò gbé kọ́ mi. kí ni tèmi pẹ̀lú wọ ọ̀tọkùnrin ìlàrọ̀ kí ni tèmi pẹ̀lú tiẹ̀ kí ni tèmi pẹ̀lú tiẹ̀ ṣọfẹ́ dúró kùtà bá mi ni ṣọfẹ́ jẹ́ kó má yà ń bí ni kó tiẹ̀ síwájú. ẹgbẹ́nu sọ́jáde kẹ gbọ́dọ̀ dàda àwọn olóró ajá mi. káwọn tó tó mi gbẹnu sọ́hún lé. àwọn orí orí orí ẹ kò tiẹ̀ wo bí kò sí ẹni tó tó lé mi kò sí ẹni tó tó mo rò kò síìkì o tó o ṣí èrè o tó ya oyè ni ẹdí ẹni káwọn tètè gẹgẹgẹ ìwọ tó yá oyè ni. ẹ má jókòó. ṣé wọ́n tó mi gbọ́. má jókòó bí o má tọ̀ mí o. bàbá babaláku bàbá yín abẹ́gbọ́ babaláku bàbá yín àwọn ẹ̀tẹ́ ẹ̀gbọ́ kọlẹ̀ orí wọn bàjẹ́ wọn lè ní gbẹ́gbẹ́ mi má jókòó ń bí àbí kí ló ṣe yín. ìkọra ló bá dé má jókòó bí. tí ò bá jẹ́ nǹkan tá a jọ fi tí ò bá jẹ́ nǹkan tá à ń wò mo rò ká ẹ síkì tí ó bá jáwọn tó wà lẹ́yìn yẹn mí àtàwọn ojú wọn mo rò pé nǹkan ṣe yẹn wá ní kí n má jókòó bí àmórí yìí ti bàjẹ́ ni ẹ ń ṣí èrè ẹ ń ṣí èrè akíndínà lè ní má jókòó bí àmórí yìí ò pé mo rò pé nǹkan ṣe. ó dà mo ti jókòó wájú bèbè méjèèjì kí ni kí ni ó máa rajà pẹ́ ó máa rajà pẹ́. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ má bínú ẹ jọ ẹ ẹ ṣe yọ̀ǹda èmi ẹ jẹ́ kí mi mọ bá tèmi lọ. Ah, ọ̀gá sọ̀rọ̀ mi imú ṣe bí ṣe tó ìbẹ̀rẹ̀ iṣan olùṣà àfọnàkọ́ bá ṣe parí ọ̀nà kàgbé àṣìbí ara rẹ̀ ti yá. ẹ wo ṣé èmi ni dókítà ọjọ́ bá yín tọ́jú ọmọ ni ara rẹ̀ ti yá ara rẹ̀ ò tí ì yá kí n tèmi ẹni ràn yín lọ́wọ́ láti gbọ́ ọmọdé ọsibítù ẹ̀yin láàárọ̀ kùtùkùtù ẹ wọ́n kò tí yín bá mi o. Ah, ah, káàró odò àásùn kí lára ilé òmù gbèsè òmù kan wà nù mọ́tò. ẹ ẹ mọ̀ bínú torí ọlọ́run mo ti ṣe wọn bá ń tí mo lè ṣe tẹ bá wọn tójú agoyin sọ ní ìsìn pé ó ti ń lọ bí ọwọ́ ọ̀sán ẹ jẹ́ tètè lọ́ọ́ dá ọkọ̀ padà fún ẹni tó lọ́kọ. bọ̀dà sáàrù mi hmm? ìbẹ̀rẹ̀ kì í so ń sẹ̀ hmm. sẹ́ni tó bá tì í tó fi dópin ńlá gbàlà ìgbà díẹ̀ náà ló sẹ́rì mọ̀mọ́ tí a bá fi mí lè bí. ẹ wo ẹ má ma ẹ má ẹ má gbé mi mọ́ra ẹ má ma gbé mi mọ́ra ṣé kí n sọ fún yàn kí káyọ̀ tèmi bàjẹ́ ni mo sọ fún pé mi kọ́ ọmọ lọkọ̀ yìí ẹni ẹ ẹ ẹni kí n fi ràn yín lọ́wọ́ débi fún àbí ràn yín lọ́wọ́ débi tẹ́tù kí n máa jókòó ṣé kí n tọ́sẹ̀ lẹ̀ kí wọ́n fi tọ́jú ọmọ. Sàrùmí asóore ìdílé lasóore ìgbọ́pẹ́. kí n sọ èdè lẹ̀ káyọ̀ tèmi bàjẹ́ ká ya iṣẹ́ iṣẹ́ ṣe pàtàkì. a ah, sọ̀rọ̀ lè tẹ́ sọ lẹ́nu ìbọ̀dá tẹnu yín wọ́sẹ̀gbẹ̀ kan yìí sọ̀rọ̀ lẹ́ yìí inú ọmọ àti mọ́tò ṣé ọkọ̀ yìí ó ṣe pàtàkì ju ìyá mi àti bàbá mi lọ ah. ẹ gbàgbé ó ṣe ọkọ̀ yìí kí lè fi ẹ má fi wí ọmọ o ẹ má fi wí ọmọ wọ ọmọ ọmọ sọ̀rọ̀ tèmi fọlọ ni o. ètò ìdòwò lọ sáyé wo tí mo ní. ẹ wo ẹ má jẹ wo wo kankan máa ní ọdẹ ah, àní ẹyọ ọdẹ ẹyọndẹ nìkan fún mi náà méjèèjì kọ bẹ mi ká gbọkọ lọfẹ nítọ lọkọ. ètò ìdòwò lọ nínú ẹ̀mí èèyàn àti ọkọ ìwọ ló ṣe pàtàkì jù. ọkọ yìí ni ọkọ yìí ló ṣe ah. kókó sí mi ọkọ yìí ó ṣe kókó sí mi ju gbogbo tá a ṣe yìí lọ mo ti sóore mo ti sóore sẹ́mi ni dókítà ìjọba yìí tọ́jú ọmọ ni ẹ mọ gbọ́kànlọ já lọ já lọ. kí n mọ gbọ́kànlọ kí n lọ kú kémi ọ lọ. yà mọ̀dá ẹ wá ká òjòlówó. ẹ ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹjẹ ẹjẹ ẹjẹ adámọ̀ràn kan ẹjẹ apá fóònù yìí sí tí ẹ bá ti pa n ò ní máa dà yín láàmú mọ́. ee lè pa fóònù ẹ má bàa bẹ dámọ̀ràn pa fóònù sẹ́fẹ̀ mi ń dìlì fani. ẹ wo tẹ́ ẹ bá gbọ́ gbòó èmi ni mo wakọ̀ ẹ ti fi ọkàn sí pé ìdílé wakọ̀ àbí ọlọ́run gbọ́ máa dáràn sí i lọ́rùn tí bá tọ́ bá tà tí ń gbọ́ tà sí sí sí sí sí sí sí nínú ilé tẹ́ ń gbọ́ tà sí sí sí sí sí sí sí sí tá a bá ń gbọ́ wò ó ebi mo wa kọyìn lè kọjú ẹ bá ẹ dẹ́kun ta ló wà níbi ẹ dẹ́kun ẹ bá máa ti kọ ilẹ̀ orí yìí tí ò péhùn ilé wa kọ̀ọ̀kan lójú yín ẹ ya wèrè ìwọ ni bírèkì náà ní ìsìn tá a mọ̀ yìí. ah mo mọ̀ pé yóò bẹ ni mo mọ̀ pé yóò bẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ bọ́ta o ẹgbẹ́ ọkọ̀ yìí mọ̀ ìfẹ́ mọ́ lọ́nì ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ má jẹ́ wọ́n ọmọ tí nǹkan ṣe ní dànù o. wọ́n sì sọ fún mi lóòótọ́ mi ò dẹ̀ gbà torí ọlọ́run kó báyàn sọ̀rọ̀ kéèyàn dẹ̀ kọ́ tí ìkún sí nǹkan tó bá báyàn wí wọ́n dìdí sọ fún mi ni wọ́n ní Sàrúbí ló máa padà báyé mi jẹ mi ò gbọ́ wọ́n ríran síbi ni mo kọ tí ikú. orí ló máa pọrùn ọrùn náà ló máa porí má tàn mí ni tó ń ṣọ̀rọ̀ ẹ má nà tàn ẹnì kan náà nínú yín lẹ máa padà fi nǹkan ṣe ra yín náà ni àwọn rádaràda. wọ́n máa admit ẹlòmíì sí hospital báyìí á dẹ̀ máa lò bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta lọ́bẹ̀ wọ́n ní mọ kókó tó ṣe wọ́n máa test kidney wọ́n máa test liver wọ́n máa test ẹ̀jọ̀jọ̀bùs eh, wọ́n máa test stomach ẹ̀wò kò sí tó bá mọ̀ kò ṣe é létà náà máa mọ̀ pé ẹnu ló pa. ọpọlọ ti lọ ó ti lọ dànù. létà náà máa mọ̀ pé tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ ló rágbá olórí burúkú ó ní níta ń jẹ kọ́lá ń ta fúnra ara wọn wọ́n ti jẹ làjì tó ń jẹ ìgbà tó bá yá náà máa jẹ́ kọ́ mọ̀ ẹ̀ pé ẹnu ló máa pa wọn. ah, ah mọ́ bínú mọ́ bínú. pẹ̀lẹ́ kí ló dé tó fi pẹ́ báyìí mo kọ mo tiẹ̀ mo. ẹ wo wo wo wo wo má tiẹ̀ wọrí ṣàlàfíà ni mọ́tò ńkọ́. adúpẹ́ àlàáfíà ni. mọ́tò mọ́tò mọ́tò rèé. ọkọ ni. ìwọ fúnra ẹ ń kọ́ tó wà òkè. iná wà mo wà. wá wá wà àlàáfíà rẹ ṣe pàtàkì síbi ju mọ́tò lọ o. mo ṣeun. kò yẹ èmi ò tiẹ̀ béèrè mọ́tò àlàáfíà rẹ gangan olóṣè pàtàkì. nǹkan kan nǹkan kan ò ṣe mí. nǹkan kan ò ní ṣe lágbára Ọlọ́run lágbára ọlọ́run kankan ò ní ṣe á ní rí bí o pẹ̀lẹ́ gbé lọ́wọ́ wọn èmi rè bí wọ́n látàárọ̀ èmi èmi ò banújẹ́ o látàtàrà ọlọ́mọdé kébì rí bi màmá banújẹ́ torí ọ̀rọ̀ ẹ inú a máa bí mi sí wọ mo ń ṣe fàájì ni. ẹ bẹ́ẹ̀ lọ. nígbà tí mo gan dànù báwọn. burúkú burúkú kó tó di pé mo débi ni o ọlọ́run ò ní jẹ́ kí n mú nǹkan bímọ kó tó di pé mo débi ni <laughs> nígbà tí mo mẹni tí mò ń bá rìn tí mo mẹ tọ́lọ́ ń yàn lèmi pé alálùbáríkà ni mo mọ̀ pé ó yìí máa tì mí lọ síbi tó wù ẹ́ wàá dé tì mí débi ire náà lẹ́nu máa jẹ́ o máa mọ́wọ́ mi báyìí wà á dẹ̀ mú mi jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ bẹ́ẹ̀ wà á mú mi wọnú plane wà á dẹ̀ mú mi dé mẹ́ka. àmín àmín àmín yàrá o. àmín yàrá o yàrá o ni mo ti wéé lóde. o gbẹ̀rù wọn lẹ́yìn tó bá mọ̀nà òun ló yẹ ká tẹ̀lé. nọ́ni ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé wá jáde iná wá jáde iná. sùúrù rà owó kéè owó kéè sùúrù rà ó bá rí bá. tí o bẹ sọ́ọ́lá bá wà ẹ̀kọ́ oṣù tó oṣù lọ́gbà ọgọ́. kẹlẹ kẹlẹ kẹlẹ kẹlẹ káàrà kọ́ díẹ̀ náà níjó ti gbọ́ lọ́la láìla. sọ́ọ́lá. wò wò bá bùkì jẹ́ ká tètè máa lọ abọ́gbọ̀ ká lọ ṣiṣẹ́ ọ̀sán irọ́ àárọ̀ náà la sì wà báyìí náà. àárọ̀ la yìí wà ẹ́ ẹ́ já tètè lọ gbà oorun oorun lówó oorun lówó ah kọ́lọ́n fa àlùbáríkà sí o gbogbo iṣẹ́ tó lu ẹ̀bá ń ṣe láyè àlùbáríkà ló di. tó tiẹ̀ ṣe kókó jù ní ká máa lọ rí ká máa bọ̀ rí. ẹ bá ń kówó tí ó wà lọ́wọ́ ẹ̀ ó kárí. gbogbo tọwọ́ rọ̀ lẹ́nu. èló rèé. ẹ ìmọye tó jẹ́ ìmọ̀ kan kó sákò ń tèmi ni. òtùmọ̀ye tó wà bẹ́ẹ̀ olówó bọ̀rọ̀ kìnnì bọ̀rọ̀ kìnnì bàtàṣì ẹ̀yin òun kawó ẹ̀kan kó sápò. náà tí ì sèmi nìkan ni mo ní ṣe bá jọ lówó ni. ẹ̀hún ló ṣe lè kawó tó wà lápò ẹ̀ kò sí wàhálà gbà gbà kọ́kọ́rọ́ mọ́tò ó dàrọ́ o. òjò wa a o ò tí ì fún mi ní nǹkan kan ní owó. oòrùn owó ló fẹ́ gbà. Ah, owó iṣẹ́ ò ní o tí ì fún mi. kí ló ṣẹlẹ̀. o tí ì fún mi lówó kankan ṣebí gbogbo owó náà ni níbẹ̀ lọ́wọ́ rẹ̀ kò sí kankan lọ́wọ́ tèmi. kí ló dé tí wọ́n fi ń lọ́nà wo ni ṣe ní béèrè owó lọ́wọ́ rẹ. mi ò ní fún ẹ lówó lẹ́yìn mi ní fún ẹ lọ́la mi ní fún ẹ lọ́tùnla. kí ni mo ṣe kí ló tún ṣẹlẹ̀. kò sí nǹkan kan tó ṣe o láàárín èmi àti ẹ kójọ máa ró lọ́kàn wa. kí ni mo ṣe jẹ́ mọ́ tí mo ṣe. kó máa ró lọ́kàn àwa méjèèjì abọ́dọ̀ kó máa ró lọ́kàn àwa méjèèjì orí ẹ ti dàrú o ti náwó tó o ṣòbó gbé sátà làárọ̀ ṣé mo dúró dúró dúró dúró díẹ̀ ṣé mo bí ẹ léèrè dúró gbogbo bá a ṣe ń lọ tá a ṣe ń bọ̀ ṣé mo bẹ́ẹ̀ jà sí. ìfọkànrẹ́ǹtì ṣé bí mo sọ fún ọ bó o sì bá ṣe ti pàdé ni mo sọ fún ọ pé èmi kàn mo ràn yàn lọ́wọ́ ni ọmọ kan ló dákú lẹ́gbẹ̀ẹ́ lé wa ni mo sáré mo rọ́ sí ẹ lọ sí ọsibítù ọsibítù mo sì jùnà ẹgbẹ́ lé ni. Ọ̀yọ́ ni wọ́n ti gbé mọ́tò yẹn fún ẹ ní installment àbí baba lákù bàbá ẹ lónìí mọ́tò tó kọ ló lọ fi ràn yàn lọ́wọ́ ó lè pé èmi kó ló fẹ́ ràn yàn kan lọ́wọ́ ó lè pè mí àbí tó o bá pè é mo pe aago rẹ ò lọ. jọba tèmi wá ń pè é tí fóònù ẹ ríǹgì nǹkan kí ló tó o gbé. bóyá gbà tí mo lọ tọ̀ ni. ìgbà tá a wájọ wà nínú mọ́tò látàtàárọ̀ o ò lè sọ fún mi pé o lọ tọ̀ ló o ṣe gbé kọlù. mo ti bẹ̀ ọ́ mo ti bẹ̀ ọ́. ṣé mo bẹ́ẹ̀ sọ ṣé mo nínú bí mi ṣé mo ní mò ń bínú. o sọ̀rọ̀. mi ò sọ bẹ́ẹ̀ nítorí nǹkan tó wà nínú mi tí mo fẹ́ ṣe ni kò sí wàhálà mi ò ní fún ẹ lówó. òjò wa àmọ́ mo ṣe bẹ́ẹ̀. oorun oorun kò tẹ́tílẹ̀ kò gbọ́ mi dáadáa mi ì ní fún ẹ lówó ọjọ́ mẹ́ta owó tó gbà lọ́wọ́ bí deliver wo ni kò ná. dùnà ṣé o ní fún mi lówó náà ni. mo ṣe máa fún ẹ lówó bóyá ń bá mi sọ̀rọ̀ o ní fún mi lówó náà ni èmi ni o ní fún mi lówó náà ni èmi ló bá pé ò ní fún mi lówó náà ni. jóná kí ni kí n lò fún ọ ṣé èyí tó gbọdọ̀ lówó fún ọmọ ni yọtọ ṣé ṣé ṣé àìsàn rẹ ni. Ah! ṣé torí mo gbẹ̀ láyè tó kàn lóhó fún mi àbí ní kí ni. lónà sọ ọmọ èjì mi ni. kí ni ọjọ́ orí ẹ̀ kí ni èjì ẹ̀ ṣé ọmọ èjì tèmi ni. ẹ ṣe two hundred ni wọ́n ní two hundred years. àà ah, ah, dọ̀tún ọlọ́run wọ tó one thousand tó fi ń bì mí lérè gbèsè mọ́ ọmọ èjì ẹ̀ ṣé one thousand years ni wọ́n. ẹ̀ẹ́ ó ti di pé kó máa sọ fún mi pé ṣé mọ́ ọmọ èjì ẹ̀ ọ̀gá lọ̀gá ń jẹ́ o ẹni bá gbókò fún ní ro òun lọ̀gá ẹ̀ ọmọ ṣẹ́bi ló jẹ́ lọ́wọ́ yìí. òòjò lọ́wọ́ mọ́ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ mọ́ sọ bẹ́ẹ̀ ọmọ èjì mi Ah, ṣé torí pé tí èrò bá ti kún tí máa pẹ̀rọ tí èrò bá kún tí máa sọ pé ah, báwo ni ọ̀gá mi ṣe náà ló ti sọ bí bàbàrà. ṣé ọmọ tó lè ṣe dọ̀túrú ọlọ́run máa pèrò mọ́ tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ pé ọmọ èjì mi ọmọ èjì mi dírẹ́ mú ah. ṣebí mo ṣebí ẹ máa gbọ́ ọmọ mi kọ́kọ́rọ́ mọ mọ rira bí ẹni pé bóyá torí pé mo mọ pọn lé pé ọmọ títí má ti pèrò tán tí má sọ pé ọ̀gá mi jáde mọ rira bí pé bóun two thousand gangan ni wọ́n bí ẹ tó o two thousand years ni èyí ẹ o abẹ́gbọ́ kọ́kọ́rọ́ rèé tó bá dàárọ̀ la tèmi bá dé má jẹ́ kémi bá mọ́tò ní mímọ́ màá mọ̀ pé lóòótọ́ lóòótọ́ mo mọ èyí ẹ kí ni èyí ẹ two thousand years orin. àṣìbá ti ṣe nu mu àdó ọmọ kékeré ni ọmọ ọmọ ọmọ ni mo lo mo lo mo lo fún mo lo fún sọ ọmọ èjì mi. ẹ má bínú sà ẹ pẹ̀lẹ́ sà ṣe gbọ́ mo ti mọ èjì yín mi ìmọ̀ tẹ́lẹ̀ ni mo ti mọ èjì yín mo ti rí i pé ẹ̀yin àti olúmọ ẹgbẹ́ nìyí ìyẹn olúmọ ẹgbà tó bá bíyà láyà tiẹ̀ dáa ni kọ́kọ́rọ́ nìyẹn ìwọ má fọ mọ́tò màá mọ̀ pé yes lóòótọ́ two thousand years nìyẹn iye ọdún tó bí ẹ nìyẹn màá mọ̀. tí ọmọ èjì mi ni tó tó tó tó tó ní kí n máa lo ẹ fún ẹ tí ọmọ èjì mi ni ṣé o tí ọmọ èjì mi ni. òde olówó yàrá ojú òde olówó yàrá ojú òde olówó yàrá ojú òde olówó yàrá ojú ẹ bá bọ̀ òde olówó yàrá ojú òde olówó òde olówó ẹ dákun tó o lè ah, fẹ́ ah fifty kò sọ́kọ̀ one fifty. one fifty là ń wọ̀ tẹ́lẹ̀. mo gbà bẹ́ẹ̀ mọ two hundred ní nìsí ẹjọ́ bá lè wọ̀ kó padà. odi olówó ìyànà gé. ó bá gbé wa dé bọ́ sí wa ní sẹ́ńgì. ní ọ̀sẹ̀ o. ẹ mi ìdí sẹ́ńgì o tàbá ti ní tàbá ti sẹ́ńgì. odi olówó ìyànà gé ojú ọlọ́wọ́ yà á dé ojú ọlọ́wọ́ mi lọ ó lọ́nu twenty one thousand. ìyá yín rì ìyá yín rì níwájú ń bẹ.

àgbo kan two hundred naira ẹ fẹ́ rí mi. ẹ ó ti ń wò mí ìyá ìpè mi mo sì fẹ́ eré ìpàdé hmm? kò sí sówó lọ́wọ́ mi. mo dára àjẹ́ lẹ mọ̀ pé ah. hmm? ajé mi ìrajẹ rí ajé yé ìwọlẹ̀ wa ń lọ. mo rè pàdé. Ah, sáwọn àjẹ náà tó máa ń wọkọ̀ ni ah, kò sí nílẹ̀ tá a lè dà ọkọ̀ ojú òfurufú a máa ń wọ̀ hmm? bí mo ṣe dúró ìbọn bá wù mí mo lè gba inú rẹ lọ. inú bá mi ni inú mi ò gbà yín inú mi ò gbà yín mélòó nínú mi tí ń rí báyìí nínú mi. kódà gan-an hmm. nígbà tí ìta àbá fẹ́ lo ara wa mo lè lojú rẹ. ẹ má lo tèmi ẹ má lo tèmi tọ̀dọ̀ mi kò tí tèmi ló mu bí gíláàsì kún ni ẹ má lo tọ̀dọ̀ mi ẹ jọ̀ọ́. sọ tó wà rẹ. ẹ lọ ẹ lọ ẹ mọ bọ. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. ẹ má wọrí ẹ àǹtí ẹ má bọ̀ ńlẹ̀ ẹ tó wájọ. ẹ wo àǹtí àti ìrìn ìdókòó àti ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ náà ẹ bọ́lẹ̀ ẹ mẹ́rin ọmọ tí mo sọ̀rọ̀ ẹ bọ́lẹ̀ o tara kò bọ́lẹ̀. èmi ni èmi yé ni mọmọ tí mo sọ òjò lówó mọmọ tí mo sọ o. mo kò rí ẹ o pé. mọmọ tí mo sọ o. òòrùn lówó kí ló ń gbé àbó yáwèrè ni. ó bèrè tó yáwèrè. mo kò rí ẹ bàjẹ́ ni má kò yẹ bàjẹ́ má kò mẹ́ o. aka yẹ lè lọ bí kankan. ẹ bá a yẹ ẹ lọ bí kankan. yàtọ̀ ń wo ìyá àgbàlagbà ni o wo òjòlówó gbogbo bá ṣe máa ń fa ọmọ rẹ wọn lọ́wọ́ sọ fún mi ìbéèrè jiyàn ọ̀rọ̀ rẹ náà ni mo fẹ́. lùwárí kí débi ibi tí mo di ju àlọ́ tó dùn. àgbàlagbà ni wọ́n ó sáré gbàgbàlagbà ni màmá. kí ló sọ bẹ́ẹ̀ gbàlagbà ni wọ́n ìyá tèmi ò dàgbà kó ṣe wọ́n tó yẹ ẹni. wàhálà àwọn jùmọ̀ mi lọ tó bá jù yẹ lọ kò lè jù yá mi lọ. wọ́n gbà tó seventy years lọ́wọ́ mọ́ mi wọ́n jù yóò yẹ lọ. o máa ń jìyà mi ni. o máa ń jìyà mi ni. ẹ lọ́dún yà mí yìí lọ ní seventy years wàhálà yóò dùn yòyè lọ ní eighty. ṣé ń tọ́ ni ó dùn yẹ lọ sẹ́yìn tí ó dùn ọ lọ gan. àwọn jẹ mi lọ ní ẹ̀yìn ọmọ kékeré ni màmí lẹ́gbẹ̀ẹ́ wọn. ohun tó sọ ti yé mi ohun tó sọ ti yé mi ibo náà wọn jókòó sí. iwájú iwájú bébì bébì bébì bébì bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́ sẹ́yìn bọ́sẹ̀ bọ́sẹ̀ bọ́ sẹ́yìn bọ́ sẹ́yìn. mọ̀mọ́ ẹ wọlé. àti wá wá mọ́tò kọ́ báyìí. ẹ tó ju yàmi lọ ní eighty years. olúwa ló ń wakọ̀. olúwa ló ń wakọ̀. kó mo tó ṣẹlẹ̀. ẹgbẹ́sẹ̀ mi ló bò. ẹ mọ tí mo máa bọ̀ mo máa kó ẹ bó ṣe máa start nígbà tó yẹ ẹ ti ju ìyá mi lọ ní eighty years kí ló dé kí ló dé kí n sẹ́yìn bọ́ ọkọ̀ lónìí lónìí ẹ fẹ́ rí mi. mo fẹ́ rí dáàbò kò gbẹ́ngbẹ́n. ojo wọ́n láwọn fẹ́ mu nǹkan wọ́n láwọn fẹ́ mu nǹkan. mo mú omi o mo fún mi. kí lè wá bẹ́ẹ̀ ni. kí ni inú oníkè dúdú. tí mo ru. tí a hàn. ẹlẹ́rìí dòdò nù. mọ mi láwọn fẹ́ mu nǹkan. wọ́n láwọn fẹ́ mu ẹlẹ́rìí dòdò. wọ́n láwọn fẹ́ mu ẹlẹ́rìí dòdò. wọ́n bọ̀ ẹ̀jẹ̀ sáré ẹlẹ́rìí mọ́ọ̀mí ẹgbẹ́ amútó tutù ó tutù ó tiẹ̀ tó ṣe é kú. gbogbo ẹ̀ náà ni èékú bá wọn ṣé ó tutù sá ọ̀tẹ̀ yìí lọ ẹja lọ agùnlé ayọ̀ agùnlé ayọ̀ agùnlé ayọ̀. ṣé ò sí. kò sí kò sí kankan kó lè dáa náà ni. ayọ̀ ni. ìwé <laughs> làwọn rí. ayọ̀ la máa máa yọ gbogbo gbàlàyé wa a ní sórí burúkú àbọ̀ gbọ́. pẹ̀lẹ́ kí ló fẹ́ rà ah, ṣebí ìlera ẹ̀ṣẹ́ ni kí ni yéé jẹ sọ fún mi kí ni yéé jẹ tí mi ò lè ránṣẹ́ ìwé ni sí mo fẹ́ ra nǹkan ni gbà two five re eré o kọ́kọ́rọ́ ni jápàdé lọ́la two thousand five hundred. ẹ ṣe bó wú ẹ nìyẹn ṣe bó wó tó o máa ń gbà nìyẹn ojoojúmọ́ tá a bá dé owó tó ń gbà náà nìyẹn. irọ́ ata lónìí ata gan àwọn èrò wà. àwọn èrò wà. ẹ owó tí mo gbà gangan tábà tá náà dàbí alára two five náà ni mo mọ gbà. ẹ kí wàá ní ìtumọ̀ eléyìí tó sọ. nígbà tá a ta lónìí ó yẹ kó gbé pẹ́ẹ́lí díẹ̀. àwọn èèyàn wá àwọn èèyàn wá ṣé wọ́n ló lọ fọ́ọ̀sì wọn jáde láti inú ilé wọn ni. mo pè wọ́n ni mo ń pèrò ni. o lọ pè wọ́n láti inú yàrá wọn kíkọ́ máa bọ̀ ìwọ ló lọ ń lọ ni àbí kí ló bá mi sọ ìjọ́ta ò ti ń ìjọ tà tí ń tà nǹkan ó dà kò sí wàhálà owó tó wà lọ́wọ́ mi èrè tó bá rò kó wà mí ó ní nǹkan tá a fẹ́ rà nínú mọ́tò. kí la fẹ́ rà. ó dà a fẹ́ ra extra tire. a ní alẹ́sà tire. alẹ́sà tire tó dẹ̀ wò tó dẹ̀ mọ̀ ah, kò ṣiṣẹ́ fúnra rẹ̀. èmi ò tí ì lọ́wọ́ tó rà máa ra jáàkì náà. aa ah, jáàkì gangan la yẹsẹ̀ ra sèpọ́sẹ̀ tó lọ lára jáàkì rí èwe lára. jáàkì ọlọ́pàá táwọn táwọn yí báyìí o tún lọ́mi lọ fún jò kílódé iye tí màá fún ẹnìyẹn tí ò bá tẹ́ lọ́rùn olè kó wá o kò sí wàhálà o òkú mọ bó ṣe ń ṣètọrẹ àánú kó wá gbà kọ́kọ́rọ́ mọ́tò tún rè mọ bó ṣe máa fọ mọ́tò ó tán. òjò lówó. irọ́ oòrùn lówó ni. Ah! Ah! mo tún ṣòwò fọmọ ẹlòmíì jẹ yé mo ṣòwò sọ́ọ̀tì yé yé yé yé pẹ̀lú gbogbo gbìyànjú mi two five náà ló tún yọ. Ah! sáyẹ̀nsì mi nì tí wọ́n bá mi fà ní. ẹ ojo ojo lọ́wọ́. i'm um, good day please. ẹ jọ mo pẹ̀lú àwọn tó ṣe interview ní last week so wọ́n ní kí n resume ní ààrẹ because mo rí message wọn lálẹ́ àná so that time yẹn. kí ló orúkọ yín ìrànà. adérónkẹ́ ọláníyì lórúkọ. adérónkẹ́ ọláníyì. ẹ jọ sista ẹ má bínú o kò sí orúkọ yẹn lórí sísítẹ̀mù wa. Mm, <laughs> um, jọ last week ẹrí mi tí mo wá sí ibà yín gbọ́dọ̀ júwe ibi tí wọ́n ti ń ṣe interview fún mi ara yín mo gbà kọjá. ṣọ́ọ̀pù èmi ni àbí. tẹ sọ pé kí n lọ sí the room by the left hand side pé kí n lọ sí òkè ìbàdàn tí ń ṣe interview ẹ rántí mi. ẹ jọ mi ò rójú yín rí o ẹ má bínú uncle maybe there is a mixed up somewhere because mo wá síbí wọ́n jẹ́ ẹ wo ẹ jẹ́ kí n tẹ̀ mo ti ń sọ̀rọ̀ jù mẹ́sẹ̀ tí wọ́n yìí sẹ́ǹsì mi ní alẹ́ àná òun that's it. ààrẹ jọ̀ọ́ má bínú o nọ́mbà akọ́lé lè kó má ṣe pé wọ́n gbá yín ni o. nọ́mbà yín kọ́lé lè. nọ́mbà akọ́lé lè. but. again ẹ má bínú tá pé tá pé pé àwọn gbogbo àwọn tó wá sí interview lọ́jọ́ yẹn gbogbo nọ́mbà gbogbo nọ́mbà wọn àti orúkọ wọn wà nù um, ní. uncle that means there is a mixed up somewhere ẹ jẹ́ bá mi tún check bóyá ó wà níbẹ̀. kò sí bẹ́ẹ̀ sista ẹ má bínú tá pé ó wà níbẹ̀ àyẹ̀mbá ti rí okay bóyá wọn ò fi sí orí system bóyá kẹ bá mi wò manually. gbogbo nǹkan táwọn máa ń ṣe ó máa ń wà lórí system kò sí kò sí sínú ìwé ẹ̀jọ̀ ẹ má bínú. fi ọlọ́run bẹ̀rẹ̀ tí yóò ní bàjẹ́ àníbó ah, ẹ bóyá kí n rí ẹ bá mi bóyá kí n call attention because ó lè jẹ́ pé ọ̀dọ̀ wọn ló wà. ẹ jọ̀ọ́ má bínú báyà nǹkan tá ẹ máa ṣe ni pé báyà máa pe nọ́mbà tí ẹ máa pe nọ́mbà yẹn padà tó pé kò ń ṣe nọ́mbà wa nìyẹn má bínú. ah hmm. ọ̀rẹ́ tí bá ní gbogbo nǹkan tó sọ yé mi rọ̀ mo pa o kò yé mi rárá. ìtùnú bí ò ṣe yẹ òun ni ò ṣe yé mi náà nígbà tí màá fi dọ́dọ̀ máa yìí láàárọ̀ ní ọ́fíìsì wọn ó bí mi lè rí pé ṣé mi pẹ̀lú àwọn tó ń interview because mi ò get ìwọ tó dé nígbà tí a máa fi lọ lọ́jọ́ yẹn tí mo sọ pé kọ́ ní ká wá òun ni mo rí wọn náà wọn tó bi mí náà questions tí mo dá lóhùn so ó dẹ̀ wá sọ fún mi wípé òun ò rí mi rí èmi ò pẹ̀lú kinní kan bọ́ ó sọ fún mi láàárọ̀ ẹ̀ pé wọ́n ní kò wá náà ṣe báwọn fúnra wọn náà invite ẹ pé kò wá. kí ni mo sọ lẹ́nu alẹ́ àná wọ́n yìí text mi wípé kí n resume sí ibi iṣẹ́ yẹn lẹ́yìn yóò mú káríkárí ní kọ́kọ́ gbogbo ṣẹ́ẹ̀tì ni ẹ́ tí mo débẹ̀ tó ló wá sọ wípé ẹ̀hún òkè èmi ò pẹ̀lú kíndìnkàn kìnìkan ìtùnú ṣé kò ṣe káyé ti ń ṣe mi ṣé kò ṣe pé nǹkan mi ó ti wà nínú ọ̀rọ̀ mi àbí kí ó ń wọ́n lọ fẹ́ kọ sí nǹkan tó wà ń lẹ́yìn èkíní kẹ̀bẹ̀ èkejì kẹ̀bẹ̀ ẹlẹ́kẹta tún lè léyìí jọ kí náà máa ń pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí. má jẹ́ ká assume nǹkan tí ò sí o tá a bá sọ pé ayé ni a ní rí solution bọ̀ nǹkan tèmi kàn máa sọ fún ẹni pé keep trying. for how long will I keep trying for how long. tẹ́dọ̀ ìbá ìtì débi tó ń lọ kò ní dúró o you keep trying. so there is more to this. hello ah, ah. ṣé màá yan ètí ìdè ni wọ́n lè yẹn ṣe báyìí kí lédè tó ń waste time báyìí náà ah, kò possible náà ipò ni mo fẹ́ máa wá mọ́tò lọ by this time ta ni mo mọ̀ ń bí báyìí. èmi ò mẹ́ni bọ́dì ń bí báyìí náà ta ni níbo ni mo fẹ́ máa wá mọ́tò lọ báyìí. wọ́n ní kò tí ì dé náà. sọ pé mo dá sọ̀rọ̀ yìí. ah irọ́ free free. mo fetí kankan ọ̀rọ̀ sọ ni mo ń gbọ́ tẹ́ ń sọ̀rọ̀ ó dàbí ẹni pé ẹ ń ọkọ̀. ẹ àwọn ọkọ̀ kan ni. ah ọkọ̀ <laughs> kì í ṣe mo lè bá yín rí gangan lọkọ̀ táwọn èèyàn ń wà. kí ló dé ṣé èmi náà ń pè ní international driver tí wọn akọ́lá wọlé mo lè wa mo lè wa anything wa ebù mo lè ah mo lè wa kọ̀ọ̀kan mẹ́ta. ẹ irú ọkọ̀ wo lọkọ̀ yín kan tí mo mì ní pé irú how many passenger ni ẹ máa ń gbé. ẹ sẹ́rí dánfó lọkọ̀ wa dánfó ni àwọn c twenty tí wọ́n gún bọ̀bì ní. ok ok ok ok ok. sẹ́wárí tó ní èrò ọkọ̀ wa jinú a ó jinú jinú jinú àmọ́ ìmọ̀ ìmọ̀ kọ̀nsúmù èrò ni tó bá jẹ́ pé irú yín yìí yóò kó nineteen àmọ́ tó bá jẹ́rú èmi yóò gba bí twenty four <laughs> ẹ kan sọ bẹ́ẹ̀ ni ẹ̀yin lómi lára ẹ̀yin lẹ rí gbẹ̀mù bí ẹ̀bùn etí lóyìí àbí bí àyàn kan tẹ́ ń tẹ̀ lọ́la àsìkò kiri <laughs> ẹ̀bùn kan ti ẹ̀ wà lára àwọn tẹ́ ń tẹ̀ lọ́la àsìkò tẹ̀mẹ́jọ gbọ́ ọ̀sùn mẹ́lòó kọrin àwọn èèyàn máa ń pè lọ́sùn mọ́ndì nígboro Eh, ó lẹ́ran lára bíi tètè tètè ni ọlọ́run bọ̀ torí àtọ́mọ́gbọ́n ah, tí bá ń jẹun bó ṣe ń jẹun síkùn ní jẹun tètè àmọ́ bẹ́ẹ̀ kọ́ là ń lọ <laughs> ẹ dákun mo lẹ́ ń lọ gangan. àbòtó eh, eh, ni mò ń lọ. àbòtó. irú àwọn èèyàn mi kan. ẹ̀ẹ́n àbòtó náà jùnà ju ta lè gbọ́kọ̀ lọ lọ. ẹ bí èlò ni ẹ máa gbà lọ wa báyìí. Hmm, ṣèbí akànwọ̀nyí dáadáa akànjà yín lẹ̀ sọ́ọ̀ ni àwọn ọmọ bọ́n ti à. irọ́ ẹ máa gbé wa lọ gbé wa bọ̀ ségesèpẹ ah, dáàdùn ó pẹ́ lọ títí dẹyìndẹyìn. ah irọ́ irọ́. tí o bá ti jẹ́ bá fún wa fifteen. fifteen kẹ kò sí wàhálà. kẹ mọ wo àbò tó ná sẹ o àbò pọ̀ ni. ọ̀dà bá hmm. ń bọ̀ ẹ̀ má bínú ẹ̀ dákun. Hmm. ẹnu ojo bóni so ti wà ní mẹkáníìkì náà ni wọ́n ah, ti parí ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà <laughs> bẹ́ẹ̀ mọ wulẹ̀ lọ sí gáréèjì mọ́ o bẹ́ẹ̀ ká pàdé lọ́dọ̀ mẹkáníìkì ń iṣẹ́ ti wà ńlẹ̀ iṣẹ́ ti wà ńlẹ̀ iṣẹ́ tí ó sì yọwọ́ gidi gangan ni ṣé ẹ fẹ́ àwọn méjèèjì ọjọ́ rẹ̀ rìn lọ́wọ́ <laughs> alẹ́ ni <laughs> ẹ ẹ jẹ́ àpàdé ń bẹ̀ kí ni mo bọ́ tó sọ mo ní abẹ́ gbé sátà lọ àbòtó. sátà gocom. gocom tẹ́mi á igbe mi. ṣe bábòtó ni àbòtó jù náà. báwo ló ṣe máa negotiate ilẹ̀ fún mi ah. jọ sọ fún mi kí ló ní tó máa fi jẹ́ kó wọ́n ló fẹ́ negotiate ṣé wọ́n ló máa mú àwọn mọ́tò ni tó lọ bá wọn dúnàdúrà ìpè kan mú yé báyìí wá. ní sùúrù ṣebí ọkọ̀ wa iná ni ọkọ̀ wa iná ni sẹ́yìn mọ́ ta lè ṣe àti ta lè ṣe ni mọ́ ní ṣe ní kọ́sítọ́mọ̀ tí ní mọ̀ pé ó yẹ kí n lè ó yẹ kí n lè na ẹ̀ kí n lè bá ká lè bá wọn. ó proud o you are too proud o. kí ni mo tún ṣe. onígbèrágá gan o wọ́n ti máa sọ bẹ́ẹ̀ pé yín tẹ́ ẹ̀ bá ga abẹ́ gbọ́ wọ́n máa ń ríra yín bí ẹni pé ju bẹ́ẹ̀ ni pé kò sẹ́lẹ̀ omi ìtò fún àìmọ̀ ìwọ nìkan ló hàn sí. kí la lè ṣe kí ni mo ṣe fún ọ. kò sí ta lè ṣe ju pé ṣebí ṣe lóye kí wọ́n mú ọ wá bá èmi kó mú ọ wá bá èmi kó ní pé kó wá negotiate ń bí kó tó di pé wọ́n bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ah, ṣé mi ò mọ iye tá a lè gbé ibi tá a lọ síra wọn ni. èlò ló pe. fifteen thousand fifteen thousand fifteen. ẹ wá sí èrè jọ tá a bá fẹ́ gbé mọ́tò láti bíi dé Magundu mẹ́yẹn èpè lè lọ́ máa lò ẹbẹ díẹ̀ epo one five two thousand. two thousand láti Maigudu tó ṣẹ̀jẹ̀ ṣé dé ṣàjẹ́ epo lélo ni. díẹ̀ epo díẹ̀ epo one five. láti ibi tá a wá wà yìí débi tá a lọ yẹn epo lélo la máa lò. ah tó bá yẹ pa àtẹná ta àtẹná tán ara àti epo bíi six bay o. sórí pa yí ẹ ti bàjẹ́ epo six thousand naira go come ó jẹ́ bíi twelve thousand naira nínú fifteen nínú fifteen. ṣé kò tó ni three thousand ò tó jẹ léèrè ni. bàbá ẹ ló máa lọ pé wà tó máa gbé pílòsì bí ẹ wá wòkúta ẹ máa fi tẹ tọ́tù ìwọ ló máa padà wà mọ́tò yìí nìké ni. bẹ́ẹ̀ni sọ jọjọ. ọmọ mi làwọn àjọkọ sí <laughs> ẹgbẹlẹ àwọn táwọn kò lọ níta níjọ ń lò. Ah. dẹ́fà tí ó wakọ̀ ni. dẹ́fà ẹ wo tí ó wakọ̀ wo tí ó wakọ̀ wo kí ló ṣẹlẹ̀ sàrùmí kí kí lórí àwọn wo ló lọ kó wáyé. aláwọ̀ tí wọ́n sá ọkọ̀ tá à ń gbé. wàá bí wàá kí ló ṣẹlẹ̀ sólè ni wọ́n ní àwọn apá wọn ní lẹ́nu lóde. kò sí kankan tó gbẹ rẹ́rìn inú wọn. àwọn tí wọn bá rẹ́rìn sẹ́yìn máa dísẹ̀ tiwa lọ́wọ́ ní sẹ́yìn káwọ́ wa kọ́ ká máa lọ ni. ojú kọkọ rẹ́rìn inú wọn dẹ̀ lọ sáta ọkọ̀ ò bá yé mi jẹ nìyẹn wo mi ò lọ o èmi ò lọ mi lọ mi lọ èèyàn méjì ló pè fún mi èèyàn márùn dẹ̀ débi. irọ́ wọn sọ yé o abẹ́ sọ yé wọn fún mi tẹ́ sọ yé yé. èèyàn méjì ló pè fún mi. irọ́ mo ní wọn láwọn fẹ́ sáta ọkọ̀ pé àwọn káwọn èèyàn àwọn kan lọ bì Sarumi bó ti jẹ́ àwọn márùn twenty five k. ah yes jẹ jẹ jẹ twenty five k ni màá gbà. sọ̀rọ̀ owó tẹ́lẹ̀ fifteen ni. mo ní mi gba fifteen ó dẹ̀ níbi òjò. ẹ má bínú àá lọ ẹ má wọrí ẹ jẹ́ ká ṣe ní twenty wọ́n ní twenty wọ́n ní twenty wọ́n ti ní twenty hmm? wọ́n ní twenty twenty ibè. èmi mi ò lọ o èmi mi ò lọ sàrú mi twenty èmi mi ò lọ o twenty. ẹ wọlé ẹ wọlé ó ní àwọlé. èmi ní kò wọlé. wọ́n ní kẹ́ wọlé èmi mi ò lọ o sàrúbẹ́ mi ara mi ò mú fo ara mi ò mú. ẹ má jókòó wájú ẹ̀yin má jókòó wájú ẹ̀yin bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ má lọ sẹ́yìn. wọ́n wọ́n wọ́n sárú mi wọ́n á máa kọ́ sọ́bẹ̀ sẹ́yìn o. kọ́ gbọ́kọ̀ sẹ́yìn. ọ̀gá wọn ni. ẹ ti wọ́n lẹ̀ mí ní kọ́ lọ sẹ́yìn mí ni lọ́mọ́ mí ni lọ́mọ́ mí ni lọ́mọ́ ẹ̀yin jókòó wájú ah. ah. ojú èèyàn jẹ gbogbogbogbogbogbogbò. Sàrùmí Sàrùmí Sàrùmí Sàrùmí Sàrùmí wọ́n ní kò má mú wọ́n ní kò má mú wọ́n ní kò má mú wọ́n ní kò má mú wọ́n ní kò má mú. aláyé kìlọ̀ ààbò táwọn mú burúkú ah, ayé ọba gbogbo fólì. mi kó kọjọ. ọ̀ṣà akọ́jú olórí burúkú ẹ̀ wò lówó wájú sọ pé ká mama sí báyẹn máa mú fún ẹ. ọ̀rọ̀ ìyá mi yẹnu iṣẹ́ ìwò bọ́bọ́ yìí bá mi go ọ̀ṣàrí. àyíká ṣe ti dúró ọjọ́ ti wà á tà. Eh, eh, ọjọ́ bíi báwo ni bọ́ìnà. onílẹ̀lẹ̀ mi wọ́rùn wọ́n jà lọ́rùn. wọ́n lọ bàlá wa o àwọn àṣepá yìí ni o. ọ̀rẹ́ ọ̀rọ̀ lọ́rùn mi. àlàyé àwọn ojú àwọn behind your back. àwọn kò dé ojú àwọn ojú behind your back. sọ̀rọ̀ ẹ̀sọ́ àwọn ojú sẹ́yìn màfẹ́. òkè ojú àrẹ ẹ̀sọ́. àwọn ẹ̀sẹ́yìn. wọ́n lọ bàlá wa o. àwọn ẹ̀sẹ́yìn. oya now move. one after the other. move. you get up. àbọ̀ lọ bàlá wa o. move. faster. Bastard. Move it, my friend. move. máa yìnbọn o àmọ́ àyìnbá àwọn oṣù lè o. àṣà move. máa yìnbá àwọn oṣù lè kọ́ lọ́wọ́ àdásọ̀ ni wà o. move. yẹ́yẹ́ ìbọn ìbọn ìbọn mọ̀dá ṣó gbọ́rọ̀ bọ́ ṣó gbọ́rọ̀ bọ́ ṣó gbọ́rọ̀ bọ́ ṣó gbọ́rọ̀ bọ́ ayé mi wo tí wọ́n máa kó ikú kúkú báyìí. òjò lówó má bínú torí ọlọ má bínú má bínú ilé mọ́mọ́. sọ jẹ́ kí bìrẹ̀ níbèrè eh. ṣé mi ò sọ bẹ́ẹ̀ gbára mi ò mú. sọ bẹ́ẹ̀ o sọ bẹ́ẹ̀ o ti rí ni o ti rí o ti rí. ọmọ mi pàrọ̀ ní òun. o sọ bẹ́ẹ̀ èmi náà lè mọ̀ pé ó lè ní. kílò kílò rí ìgbà tí mo lára mi ò fún fíjọ́ gbogbo ọ̀dọ̀ lórí adó yín ni. mo ṣáájú ajé ni mo ṣáájú ajé ni kó lè dá náà lèmi náà ṣe. kò sí wàhálà ilé mọ́ ó bọ̀ tí wàá ṣe fún mi eh. ṣé mo ti kọ́ ẹ mọ́tò díẹ̀díẹ̀ eh, wàá lọ gbé mọ́tò yẹn kúrò mẹ́ eh? kí ló ṣe ẹ kí ló tó ń rúkú mo ní ò lọ gbé mọ́tò ṣe àwọn lórí burúkú ni ẹ lójú mọ́ òòrùn bí òòrùn kí ló dé òòrùn bí òòrùn mi òjò lọ́wọ́ kí ló dé kí ló dé sọ̀rọ̀ yìí bọ́ mi lórí ìpàdé ní sẹ́ kí ni kí ni kí ni ọgbọ́n kọ̀ọ̀kan lọ́dà wọlé. gbàlọ́wọ́ mi lọ gbé wọn tó kọjọ ọlọ́mọdé irú ẹ̀ gbàlọ́wọ́ mi lọ gbé wọn gbàlọ́wọ́ mi gbàlọ́wọ́ mi lọ gbé wọn sáwó gbà lọ́wọ́ mi lọ gbé mọ́tò kó omi tó wà lọ gbé mọ́tò kó omi tó wà lọ gbé mọ́tò lọ gbé mọ́tò lọ gbé mọ́tò níṣó níṣó bẹ́ẹ̀ níṣó bẹ́ẹ̀. Baba, bẹ́ẹ̀ sì ń wo mi Sàrùmí ni ó kọ mi. Sàrùmí di kaka lójú ogun. mo jẹ́ ọmọ ìlú yìí àwọn èèyàn ni wọ́n ní wọ́n júwèé yín fún mi wọ́n ní tí n bá ti débí wọ́n ní òkè sọ̀rọ̀ mi ò di pẹ̀tẹ́lẹ̀. <laughs> àti ẹ mọ̀ mí dejúdejú ni. iṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ lèmi yàn láàyò àti ọmọ pèrò sọ́kọ̀. Eh, àti ẹ máa ń pèrò mọ̀létébódé agbó ní ogun pa àwọn iṣẹ́ tèmi ń ṣe nù àmọ́ mo wá rí i pé bí mo ṣe yanṣẹ́ láàyò tó kí n pèrò báyìí látàárọ̀ dálẹ̀ ká lọ tírípù kan báyìí èyí ò ń ká gbèrò láti ibì kan síbì kan ká tó padà pẹ̀lú tírípù míì láti ibòmíì síbòmíì àkérò kò kún ọkọ̀ rí bí síìtì márùn-ún ọ̀bá yọlẹ̀ méje ọ̀yọ̀lẹ̀ inú èèyàn bíi méjìdínlógún mo wá rí i pé díẹ̀ ọkùnrin ò tó kékeré náà tiẹ̀ fowókan kéjì kí n gboko aláwo lọ ìdí nu tí mo ṣe dọ́dọ̀ yín torí mo fẹ́ kérò mọ́ bò wá kí mọ́ ti lanu ó kérò ti bò wá kérò bá bò wá ọkọ̀ ọmọ kún lọ ọkọ̀ ọmọ kún bọ̀ ẹ mọ̀ pé tí bá ṣe ń kán lójú yọ mọ̀ dàsáyà náà ni bí owó bá ṣe ń wọlé sí náà lọ́gà owó sì máa mú owó fẹ́mi náà <laughs> mo rò. Olódùmarè ó ṣàánú wa ni àwọn tí wọ́n gbé ọkọ̀ fún yín àwọn ò fẹ́ mọ̀ pé ọ̀gá ta ọ̀gá ọ̀tà kó wá láàárọ̀ tí wọ́n pè mí. àwọn dájú gan. ní wọn bá ti gba tiwọn bó bá jẹ́ pé gúgúrú lọ́sẹ̀kù wà tọ̀gá rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. awóró ló fẹ́ kí n ṣe fún ọ. bẹ́ẹ̀ni awóró gangan ni. tó jẹ́ pé tó o bá lanu tó o bá pé hóó èrò bò ó bàbí. bẹ́ẹ̀ni. wọ́n ṣe fún ọ wọ́n ṣe fún ọ débi pé ọ padà lọ rèé ròyìn fún àwọn tí wọ́n júwèé mi fún ọ pé lóòótọ́ ọkùnrin làdá bẹ́ẹ̀ ló ṣe bá mi ọgbọ́ agogo láàlò ọ̀pá òní débi agogo kó má ṣe kógó tẹrú tọmọ ni ó sì gbọ́ hmm. irú ni fi ṣiṣẹ́ òun fún ọ. irú irú woro àbí ti pẹ̀tẹ̀. irú pẹ̀tẹ̀ tó o bá ń bọ̀ ìwọ́ra rú lọ. irú pẹ̀tẹ̀. ọmọ pé bó ti wulẹ̀ kí wọ́n gbóorun mọ́lẹ̀ tí wọ́n bá sí báyìí gbogbo ẹni ó bá mú oorun ló gbóorun. bẹ́ẹ̀ni. Sàròmí yes oríire ò pé o òpònú ni ọ o olówó sáà ní gan kí wọ́n bá lóhun aago mọ́tẹ́ níwọ̀n tó yẹ kó kúnlẹ̀ kó pàgọ́ kó bá búrúbúrú ó wá ń fakọ̀ sí dákun nígbà tí ọwọ́ àtàpàṣẹ ni ti ń jẹ́ kó kèlè rẹ ọpọn lórí yìí nísì mo lọ fẹ́ dojúkọ. lọ́ni lọ́ni jọ bí wọn bá kọ́yìn sílé kan kò lè rí mi wọ̀. ṣe mo ti ń ṣe mo mo ti ń ṣe. ìyá ẹ sì sọ pé màá bá ni o. àwọn ò sí ẹ̀ bá wọn. ó sì lọ́rọ̀ àjọsọ tá a jọ sọ tí o. sọ àwọn ló ní ẹ wá. ẹ rọra o. ojú olówó. ẹ pẹ̀lẹ́. ṣàlàáfíà rẹ lẹ o. ẹ rọra ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ pẹ̀lẹ́ ẹ òjò mo mọ̀ ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wá ìwọ nìkan ló wà ní mo ṣàkíyèsí rẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìwọ nìkan ló ń dá jáde ṣé ò sí èkejì rẹ ńkọ́. ìyá pupa bóyá ẹ mọ̀ èmi ò ṣe béjì <laughs> àtàríkọ ìkànnì mi o. ṣé n ò wá mọ̀ bẹ́ẹ̀ ìwọ nìkan kọ́ ni mo mọ̀ ẹ̀yin méjì mo mọ̀ papọ̀ sárumi mo ń béèrè. sárumi olórí burúkú sàròwé lẹ́ǹbẹ̀ lọ́wọ́ mi ah, ah. mo ti sọ fáṣí èrè ara ẹ̀ pé bí gbọ́dọ̀ yìí lọ́dọ̀ mi mọ́ o ọlọ́run má jẹ́ kí ẹ gbogbo tó ń jẹ́ sàrò mi ọlọ́run má sì jẹ́ kí n pàdé ẹ̀ mọ́ lólórí burúkú ọmọ. kí ló ṣe. <coughs> ohun tó ṣe fún mi kò ṣeé fẹ̀dùn sọ wọn ní kó máa kórí burúkú ẹ̀ lọ ni igi burúkú ní sàrò mi téèyàn bá tọ́jú ẹ̀ tó bá dàgbà bó pẹ́ bóyá ó máa ya pààyàn ni ah, mo yá àdínkù kú òdòdó mi mi ìfẹ́ rí mọ́ mi ìfẹ́ rí mọ́ o ọlọ́run má jẹ́ pàdé ẹ̀ mọ́. Hey! ó tó bẹ́ẹ̀ yẹn. Sàrùmí ẹ̀ǹkorúkọ Sàrùmí ẹ̀dẹ̀ wà ga mọ́ra àga white kẹ́ ẹ jókòó lé kẹ́ ẹ sinmi dẹ̀ ẹ̀nà bíi five minutes kẹ́ ẹ tó lọ Sàrùmí tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ bá gba Sàrùmí sílé ní alẹ́ yìí bóyá ó dùn pàǹtà ẹ gbà sílé ẹ máa regret ẹ̀fọ́ dúró kan ni kó sun lé yín mọ́jú tẹ́ ẹ bá bọ́ Sàrùmí lọ́wọ́ tó bá jẹ́ pẹ́ni tó ń lákè sàrà tẹ́ ẹ bá wú ọwọ́ yín báyìí àtẹ́lẹ́ ọwọ́ yín mọ́ ẹ̀yìn á dẹ̀ ti dálú àdàbẹ ni pé ìgbà tí wọ́n kan Jésù máa gbélébù tí àpá aṣọ wà bẹ́ẹ̀. òjò òjò lówó. pagogo. ní Sàrùmí náà. Sàrùmí. tí mo mọ̀. Ah, ah, ṣé mò ń parọ́ ni ọ̀yẹ́ táyẹ̀ ẹ̀kan ẹ̀kan ní kí Sàrùmí kó gbẹrù ẹ̀ wá kó wá sùn lẹ́yìn ẹ̀ẹ́tà ẹ̀kan tí mò ń sọ èmi ti lọ o èmi gan ti ń lọ mo ní wàá wòye olóúnjẹ ní n ò sí bá. ẹ jẹ́ ń gbé yín délé. mo yọ̀ǹda mo yọ̀ǹda. ẹ wá ṣé ìyá yìí sọpọ ti ṣàròmí fún mi ni. kí ló po òtún lọ fẹ́. bàbá mo fẹ́ sóògùn owó. oògùn owó. Hmm. bíi e tìbò. mo fẹ́ lówó bí ọbẹ̀ rẹ́kẹ́ mo fẹ́ là bí odò bàbá ó wù kí n sọ ajédẹrú kí n mọ rí pè ránṣẹ́. Ah. Eh, owó lọ fẹ́ ni àbọ̀ oògùn owó. níjèjì níjèjì mo fẹ́. Mm àtọjú àti mú kò sí tó torí gbésà bẹ́ẹ̀ ni kò sí tó torí gbésáré àṣìjẹ́ ń bẹ ọṣẹ asínà tá a lè ṣe fún ọ tó jẹ́ pé ọmọ rẹ̀ tọ ọbẹ̀ nù tí wọn ò mọ̀ ọ̀rọ̀ tọ́ bàpò bàbá ṣèyí fún ọkọ. bàbá ẹ má fi nù mí mo mọ jẹ mo mọ yàtọ̀ láàrin láti lásà á ní mo fẹ́ sùn mú owó so ti ti pe àrò àtọ̀dọ̀fin inú rẹ dáadáa. àjọ wa ni. àwò. àtàrò àtọ̀dọ̀fin àti ìyálòde ti ń bẹ nù àwa mẹ́rin níjọ débi ni. n tí ò yí ọ̀pọ̀ ju tó yí ọ lọ ọ̀dà tó lọ rírù dáadáa bẹ́ẹ̀ ni mo fún ọ lọ́jọ́ méje kó o fi rò ó dáadáa jẹlẹ̀jẹlẹ̀ lójú okun inú rẹ kó o padà wá kó tó tọjọ́ méje tó padà dé àyè ìtẹ́lẹ́dà rẹ bá rọ̀ mọ́ nínú àwọn oògùn owó tí mo mọ̀ mo ṣàlàyé ẹ̀ fún dáadáa. sẹ́rí ọ̀rọ̀. a ní ọ máa lọ. láíláí kémi ọlọ́bẹ òjò lówó. ọlọ́mọ jẹ́ ríru ẹ̀ kémi ọlọ́bẹ òjò lówó kí lọ bẹ òjò lówó èmi sàrùmí ọmọ òkè láńtìláńtì lórí ọ̀rọ̀ tí ìmọ̀wọ́ ti mẹ̀sẹ̀ tó jẹ́ pé kó àwọn méjèèjì ò lè rí nǹkan fi sẹ́nu ni mò ń bá káàkiri ha wá gbà pé bóyá mo wá ṣiṣẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ó sì di bó ṣe lóun fẹ́ rí un ọ̀nà àtijọ́ àti màmá méjèèjì náà mo bá káàkiri ọwọ́ àwọn abẹ́rẹ́ sí dọ́rọ̀ lẹ̀ ó sọ̀rọ̀ sí mi bí ẹni pé bóyá àbọ̀ nìkan lọ́lọ́run ṣe fún ó sọ̀rọ̀ bí ẹni pé ọmọ lọ́run dá mi o o kò ń Sárúmí ó bẹ́ẹ̀ rin kódà tó bá kan pé kí n tẹ̀lé ọlọ́rẹ̀ ẹ̀bẹ̀ n ò bìkítà n ó tẹ̀lé ọ ìdí abáre o wọ́n ní tọ̀fun làgbà n tá jẹ n sì làgbà n tá ṣe orí ọwọ́ tí bá fún ìfúnni lóúnjẹ gẹ́gẹ́gẹ́ báyìí là á gbé o olórí bá fọ́rọ̀ àwọn àgbà tó wí pé inú ẹ̀gbin lọ́la ń gbé òréyàn tí ó bá gun àkàbà ọlà báyìí dandan ni kó fara yẹ gbé ó bẹ̀ o. sẹ́gbọ̀n ìyá pupa kí bá ti ṣe là wí ẹnìkan ìyá náà lòdì èmi ò ní lọ bẹ́ẹ̀ ìní ìní ni kó jòrò ẹjọ́ kó ká kó ká ní rẹ̀ ọlọ́run ọlọ́run ilẹ̀kùn kan kù díẹ̀ báyìí ó kù gẹ́gẹ́rẹ́ kó sí tọ́ba sí tán òjò lówó báyìí ẹjọ́ kójú olówó kó jókòó sáà yàrá rẹ̀ ọlọ́run ó mo sì mọ̀ pálá àpẹẹrẹ ni torí ẹ̀ ni mo ṣe ń tètè bọ̀ kẹ́ ẹ lè mọ̀ pé lẹ́dàá mi rọ̀ mọ́ tẹ́ fẹ́ sí fún mi <laughs> mo róye rẹ̀ ni o torí mo mọ̀ pé báyìí mi ò ṣe rí nígbà tó wọ́n bá dé ilé ti fi hàn mí lójú oorun <laughs> mo náwó yàgòyàgò ni. <laughs> o rí àwọn ẹni tí òye òye àwọn tí ọmọ nǹkan kan ni a máa pè àlágò aláògọ ẹ mo sọ bẹ́ẹ̀ èmi náà róye ẹ. torí olódùmarè máa fi àlá ṣàpẹẹrẹ tí ó bá sọmọ èèyàn lójú oorun ni. bẹ́ẹ̀ ni alákàkàn ọgọ mo kí ọkú oríire ọkú oríire. bàbá kí wàá ní àwọn ìgbésẹ̀ tó kù tá a gbé báyìí. àáyá ti bẹ́ẹ̀ lé ògbésẹ̀ ọ̀sẹ̀ kan lèmi ó ṣe fún ọ ọ̀sẹ̀ ajé ni wọ́n pè bẹ́ẹ̀ ni tí n bá pèlú ọ̀sẹ̀ náà tán ọ wà kẹ̀kẹ́ tuntun o lè wẹ̀ nílé rẹ o lè wẹ̀ lọ́dọ̀ mi ní àmọ́ kọ́ wẹ̀ lọ́dọ̀ mi ní ìní ọ̀dà torí pé kẹ̀kẹ́ òun àá tún lónìí tó o bá ti ń bẹ̀ lọ́ọ́ máa tọrọ iye owó tó o fẹ́ ọ máa dárúkọ iye owó tó o fẹ́ lọ́ba tán owó ẹ̀ ló á kù sí ìgbà tó o bá fi ọ jẹ́ ẹ̀ tó bá ti yá kan tó gbọ́dọ̀ pẹ́ mọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ rẹ̀ ní ìsìn ní ìsìn ní kíákíá kó lè tètè kó wọn lè tètè. àwọn èròjà tá a fi ṣe náà ò sí nílẹ̀ tó rà á lọ rèé rà ni.

ẹ̀yin tó láyé owó ńláńlá ni kẹ́ ẹ kó wá bá mi o owó ńláńlá ni kẹ́ ẹ kó wá bá mi owó bíi five million owó bíi five million owó bíi five million naira. èyí ti ṣe tó jẹ́ pariwo five million ló ń pa léwẹ̀ five million náà ti tó ah, tọ́wọ́ mi bá ba five million. Ah, yé èmi àtàwọn lọ́lá ìlú ìlàjọ máa ń ṣe eh. Eh, ah, èmi àti ẹmọ̀rú àwọn eh, sẹ́nitọ́ adémọ́lá adélékè tí ń bẹ̀lẹ́dẹ̀ àwọn dèjẹ́ adélékè bàbá davido Eh, tó fi dórí àwọn eh, Alhaji Ismaila Kago ti ń bẹ ní Maryland America àbílẹ̀ Dr. Lucas ń bẹ ní Philadelphia tó fi dórí àwọn abidi dende àjọmọ tani àjọmọ dábí ọdún àmọ ọ̀rọ̀ bí òwe. ṣé eh, olówó náà tó wù yìí ah! ẹwẹ yìí wẹ̀yẹ o. Ah! bàbá bàbá ibi abidi dende abidi afúnilóúnjẹ mọ́wọ́ bẹ́ẹ̀ àfúnni ló jẹ gbogbo bẹ ẹni tó ṣòro fún ọ lónìí tó kì lọ́la tí ó ní òun ṣe kankan tí ó ní òun rántí mọ́ ìbá rẹ ìbá rẹ abidi dèdè ìbá rẹ. mo ló ti dá. ẹbí mi wá five million ẹ bá wá five million kí n jẹ́ inú mi dùn squad àwọn ẹ mọ wọn tí ẹ mọ wọn tí kò yé yín kò lè yé yín. wá o wá o má torí pé olówó má lọ sẹgbẹkẹgbẹ o wọ́n sẹgbẹ òkùnkùn. ẹgbẹ́ òkùnkùn kan inú mi ló sọ ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ gidi àwọn èèyàn gidi ní bẹ́ẹ̀ mọ wọn tí. ọ̀dà kẹ́hìn kẹ́hìn tó fi ẹ̀fọ́ wa rẹ̀ fún mi. kankan rí five million o five million o. àwọn òǹgbọ̀ jẹ́ pé ń tọ́ tọrọ ni. five million o five million o. Sàrùmí hmm. ntọ́ kan dèmẹ̀dà láìpẹ́ gbogbo tó bá kù sí hmm. ọmọ rẹ̀ ọ̀là olù ntọ́ tọrọ wọn rọ̀rùn ti dé bárẹ́rìn ayọ̀ ojú kò ní tìmí pampara rọ̀rùn ti dé para pampampamparam o bárẹ́rìn ayọ̀ ojú kò ní tìmí tó bá ìrọ̀rùn ti dé bárẹ́rìn ayọ̀ ojú kò ní tìmí o. àsìkò sẹ́ni tí o lè dáa fún ẹni tí ọba ọmọgbé ẹgbẹ́ rẹ ti ń là nìkan ní ọ̀sán àríkù. èmi sàrùmí. Ah! ọmọ òkè láǹtìláǹtì <laughs> mo ti gòkè odò kábàárà ó tó já five million là ń sọ ń five million five million wọn kò lẹ́ba ìgbẹ́ kí làwọn kan ti ń kọ́kọ́ ṣe o ń kọ́kọ́ ra dánfó méjì one point five one point five èyí ń jẹ́ three million tuntun tuntun ṣáṣáṣá <laughs> tí a láì nà. <laughs> okù two million n wàá one million n kò yọ̀ǹda sórí ilé kan yọ̀nà ro ilé tán ni one million one million yóò kù ìfọ̀dàgbòrò <laughs> fáwọn ọmọ mi àwọn ọmọ làkàsósì <laughs> ọmọ beribori <laughs> n kò yọ̀ǹda mẹ́fọ́ lọ. Hmm, ẹ lónà nígbà tí mo rà dáńfó ní ìsìn tani mo fẹ́ gbé fún tani ọmọ wa òjòlówó irọ́ láyé lè gbọ́kọ̀ mi fójòlówó láyé láyé ọkọ̀ mi lọ́dọ̀ òjòlówó ẹ lónà tí wọ́n á gbọ́kọ̀ fún gbogbo gbogbo ń bẹ̀ ìgbà ni ó tó mọ̀ pé ayé ìsìtẹ̀ nìkan ẹ̀ ń bá sì jù ní lọ ó lè jù nínú sẹ́rí bó ṣe gùn tóun tó nà tó gùn tó fẹ́ ga tó pò ná díẹ̀ ló kún kí wèrè ó ga tó three story building bẹ́ẹ̀ náà ni ó ṣe dọ̀bálẹ̀ wì tó bá fẹ́ fún mi ní ìlú fáàmì wọn á ní pẹ̀lẹ́ káre orí ọkàn kì ìgbà ni wọ́n mọ̀ pé gbogbo kakandu gbogbo bragado tó ń mọ̀ ṣe kò jẹ́ ohun ọ̀já mọ̀ kankan wájú wa ah! kó omi ò dé báyìí lóko. owó mi ò débi ọba àpamí jù bẹ́ẹ̀ lọ èrè ríro. Sàrùmí kí ló tó kó ṣẹlẹ̀. kí ló ní ṣẹlẹ̀ ẹ̀yin kọ́ ni babaláwo tó dákọ̀ ọ̀run ni ìfọlọ́pọ̀ ni ọ̀sẹ̀ lọ́rùn mọ́ yìí oṣù lókù dẹ̀dẹ̀ ti ń parí lọ yìí onínúkú ọjọ́ kẹtàdínlógún tí mo ti wọ́n sẹ́tẹ́ gbélé mi lọ́wọ́ ìrìnjọ ń wọ̀n rẹ́jẹ̀ ń wọ̀n rómìnira. o ò lè rí ẹ ò lè rí ọ ṣáájú lọ́gbẹ́ òtògùn ọ̀lọ́fà ó dédìí ọ̀pẹ ọgbẹ́ lókè ó rò bọ́fẹ̀ẹ́ ní ìròyìn ngbọ ọkàn tó pasẹ́tì tó ṣe tó jókòó kalẹ̀ rẹ̀ ṣé lè wọ́n ti agbájé bọ́ èmi ò ní ṣe tẹ́lẹ̀ ṣe bí sẹ́kọ̀ọ́ dọ́tọ̀ ni. ọ padà ẹnu iṣẹ́ rẹ ọgbọ́n tí ẹ máa sọ pé àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ ẹnu iṣẹ́ rẹ wọ́n ti gbájé kù ọ. bàbá kí padà sí gáréèjì. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ìyá pupa ẹ wá bá mi ń bà. ó ṣe pàtàkì ni kí lẹ́yìn nìkan wá ṣe ní òru yìí. mi nìkan bí bò. àbẹ́rẹ́. àwa méjìlá wà lórí ìdúró. níbo ẹ̀yin méjì. òjò mo wà ń bì mo wà ń bì. bọ́dá sàrù mi ni ṣé wọ́n fi kúrọ́mà gbé yín wá bẹ́ẹ̀ ni. àjọ àjọ débi náà ni. ẹ wò ya ẹ ní sori burúkú bẹ́ẹ̀ ṣe sọ pé wà ń bì ojú mi kan ṣe v sọ́dọ̀ wọn wá dàbẹ́ ni pé kán gbé nǹkan wá yìí sílẹ̀ ó ti yé yín bí mo ṣe rí gangan ni èmi ò mọ̀ kéèyàn wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ wò ìyá pupa ẹ ní sórí burúkú gbogbo nǹkan tó wù kẹ́ fẹ́ bá mi sọ pátápátá màá rí yín seven thirty láàárọ̀ ọ̀la am. Ah, ah, má jà ṣe bẹ́ẹ̀ dákun òjòlówó má jà ṣe bẹ́ẹ̀ ohun tó mú mi dìde níwò tí mo dìde wá bọ̀ níbi tí mo ti wá bọ̀ ó yẹ kó mọ̀ pé nǹkan òun ṣe pàtàkì ni dákun torí ọ̀rọ̀ rẹ̀ náà ni mo fẹ́ kó bá ń dáríjì dákun dákun mo ní ìwà bàbá. kí lè ṣe rò pé àwọn èèyàn fún yín lẹ́yìn tán fún yín lọ́wọ́ ní community náà tán pọ̀ yín lé káàkiri ní community kí ló dẹ̀ fi rò bẹ́ẹ̀. ẹ mo gbàgbọ́ pé iyì tọ́lọ́run gbé wọ̀ mí náà. èyí <laughs> ọlọ́run gbé yí wèmí <laughs> ọlọ́run gbé yí wọ́gbó èrè àwọn kan dẹ̀ wà tán tún lówó jà wá lọ àtolówó àtẹ̀ntì olówó wọn fi yìí fún yín torí ẹ̀ fáìn ni bẹ́ẹ̀ ṣe wá fáìn ẹ̀ ní ugly o at your age tẹ́ẹ̀dẹ̀ ń dán báyìí ayan máa ń dánkù nìyẹn o ẹ pẹ̀lẹ́ o ẹ rọra o ṣe gbọ́ o ẹ jẹ́ ẹ jẹ́ jẹ́ kó dọ̀la o. Ah. olórí burúkú yìí ẹ dẹ́yìn ẹ máa bàjẹ́ yìí. Ah, tó ṣe tó ṣe lónú jọ ẹ jẹ́ kó sọ̀rọ̀ sí mi. ẹ̀yà ni kò farabalẹ̀ kì í ṣépè mi tán ṣé òun kì í mọ sọ kí ni kan fún ẹ mo ní ọwọ́ ni labalábá fi ń járíwọ̀ gbó ìwọ fọwọ́ járíwọ̀ gbó tán ó wá padà wá bá mi wá bẹ̀ mí máa fojú ẹ̀ máa fi rí èèmọ̀ wo bí ó yìí máa lajú láàrin òru tó máa dédé rí mi tí máa gùn máa gùn gbọ̀nàgbọ̀nà báyìí lẹ́yìn ẹ̀ máa tún ga jù lọ bí times two wà wá wòkè wòkè wòkè wòkè òní wò tó pọ́nà ló máa kọ́kọ́ pè máa ìjọ sí ẹ láàrin òru wà á rí bàbá ẹ wo ìwé jẹ́ kí n máa lọ. ẹ ṣe sùúrù ẹ ibo ló ní mo níyì lọ́wọ́ rẹ̀ ó sì rí lórí ìdúró Eh? dákun bá ń dáríjì dákun dákun mo bẹ̀ ọ́ ni dákun. kí n dáríjì ta ni kí n dáríjì eléyìí kí n dáríjì eléyìí ládùúrú kan tó sọ fún mi orí tó bá tún padà rí mi kó má dáa fóun mọ́. àló ti kò jẹ ó kò jẹ dákun àbó ò kò jẹ. mo kò mo ti kò la. ẹni kó dọ̀bálẹ̀ kó bẹ̀ mí kó níbọ̀ dá mi má bínú ó tán. ah ah sọmọ èjì mi ni. ah àwọn sèmi ti dọ̀bálẹ̀ sọmọ èjì mi ni. èmi Eh. ṣé mi mọ èjì wọ sọpọ títà ni wọn kì ní ṣé mi mọ èjì ẹ ìwọ sáru mi sáru bí àbúrò táwọfíkà. yóò dọ̀bálẹ̀ dá. àbúrò táwọfíkà àbúrò jamiu ah. ṣé mi mọ èjì ẹ kò sí wàhálà. àmọ́ lọ má ṣe bẹ̀rẹ̀ má ṣe bẹ̀rẹ̀. ẹnikẹ́ wá bẹ̀bẹ̀ torí ẹ má ju irọ́. irọ́ irọ́ yóò dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ kò bẹ̀ẹ́ ní ọmọbìnú dọ̀bálẹ̀. mo ti parí primary six kó tó fẹ́ ṣe common entrance eh? àbúrò yẹn ni. ẹ eh? mo sọ bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ jáde níbi dọ́bà. èmi èmi àti ẹjọ́ jáde èmi àti ẹjọ́ jáde sàrú mi eh, èmi eh, kò sí wàhálà kò sí wàhálà ẹni kò dọ̀bálẹ̀ kò bẹ̀ mí pé bọ̀dá mi má bínú ó ti tán dọ̀bálẹ̀ bẹ̀ mí pé ní bọ̀dá mi má bínú bọ̀dá mi má bínú pẹ̀lẹ́ ó ti tán àbí. tó o fẹ́ nà. dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ ojú. Ah. mi ló ń complain fún torí o fẹ́ dọ̀bálẹ̀. kí n dọ̀bálẹ̀. Hmm, hmm, hmm. wọ́n ń fa agídí mú kó dọ̀bálẹ̀ o kọ̀ọ̀kan pò ìbò yá kò séèyàn ládùúgbò sílára pẹ̀lẹ́ owó èsì ẹ̀ ní o o ti dán tèmi o dìde pẹ̀lẹ́ ó yá ṣẹ̀ṣẹ̀ wàá dọ̀bálẹ̀ tọ̀dọ̀ mi gangan tó ò ní wo ẹ̀yìn tó ò ní wò pé ṣé èèyàn ń wo mi àbí ara lè rí mi ṣẹ̀ṣẹ̀ dọ́tọ̀tọ̀ mi tó máa wá látọ̀pẹ́ pé lóòótọ́ lóòótọ́ bọ̀dá mi má bínú dọ̀ dọ̀ bọ̀dá mi má bínú. ẹ má bínú má dìde o má dìde o wà ń bẹ o inú mi rọ o ìyá pupa ọlọ́run àtúntì iná ṣe o tí bá jẹ́ o dìde báyìí o bẹ́ẹ̀ ṣe wá inú mi dùn o ẹ pẹ̀lẹ́ o tó ti yé yín ta ni. wọ́n bá bí ẹ̀dá kó o dìde wọ́n bá bí ẹ ni mo sọ dìde kí lè fẹ́ mú ìyá pupa ẹjọ́ ẹ bá fún wọn ní gúdà. ẹ káàsán ẹ jọ mo wà pẹ̀lú àwọn tí a wá ṣe interview ní last week tó ní pé ká wá resume ní eléyìí. ẹ jù ẹ má bínú wọn sọ fún mi pé wọn ò yàn mọ́. Ah. Um, wọ́n yìí send message sí wa wípé ká wá resume ní àárọ̀ yìí and I'm part of them. àǹtí nǹkan tó sọ fún mi ṣáà máa tẹ̀lé wọ́n sọ pé tẹ́nibọ̀dì bá ti wá wípé ọ̀ gbà yàn mọ́ kó tẹ̀ má ráyè láti ẹ̀ ti wọlé rárá. Eh, bọ̀dà ọlọ́run mà ní gbàjẹ́ lẹ́nu yẹn jọ sórí ọ̀nà a ní kẹjẹ́ kí n rí àwọn tó fẹ́ gbà mí síṣẹ́ ṣẹ́yìn lè fẹ́ gbà mí síṣẹ́ ni. ẹ máa tẹ o àti ẹ tiẹ̀ ti ń tẹ̀ bọ̀ ẹ wá máa lọ. ṣé mo ṣe ọ́fíìsì yà ni ibi tí mo ti. àǹtí máa fún yín blow tí máa fún yín blow. ẹ jáde jáde kẹ́ ẹ kúrò ah. níbà. ṣé mo ṣe. máa fi kí ẹsẹ̀ yìí mẹkáníìkì gan kí ni màá ṣe yáyà wèrè ni tábà bẹ́ẹ̀ ṣe wọ́pṣọ́ọ̀pù ṣébi ilé màá ṣe wọ́pṣọ́ọ̀pù ni. dọ́nà ẹ mọ́tò bàjẹ́ lójú ọ̀nà ṣé kí ṣe é ṣàtúnṣe náà dáa tọ̀dọ̀ yín ló bàjẹ́ ńkọ́. orí ẹ dàrú ṣé wọ ọ gbọ́dọ̀ yọba ń polongo pé tọkọ yín bá bàjẹ́ sójú ọ̀nà ẹ lọ pé tó spẹ́ẹ̀kù wá tó spẹ́ẹ̀kù kan wọ́n bá yín gbé. a ti pè wọn a ti pàwọn tí ó gbé a ti pàwọn tí ó gbé a sì tún fọwọ́ yẹ lójú wò tọ́ba ti sẹ́dí sẹ́ni gbé kúrò lójú ọ̀nà. ẹ ti bọ́ ní káwọn gbà kọjá ní ṣé ká fò ní ṣé ká fò ní. ẹ wo fẹ́ǹsì àbí ká gbé fún gbà náà. ẹ ẹ ti tẹ̀ sọ ẹ ẹ mẹgbẹgbọn yìí. níbi kíni níbi kíni ẹ gọ̀sà níbi kíni ẹ gọ̀sà ẹ yàrá yàrá ẹ yàrá wọlé. ọyẹ bá ta. Sàrùmí Sàrùmí kí ni mo gbélé yìí. ó yẹ kábàámu eléyìí kábàámu kábàámu yóò gọ̀gàn. rárá rárá tó bá tiẹ̀ jẹ́ pé yín ẹ̀rí ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ó sọ̀rọ̀ burúkú ìyẹn ò wà ní pé kò gbà lójú tó bá gbà lójú tó bá kú ńkọ́. kó kú kò yé mi fún ọ ẹ̀yin tẹ ọmọ tó tẹmọ tẹ mọ fi tẹ mọ fi ojú ọ̀nà ṣé káwọn sí bá ṣé ẹni ẹni máa bú ọdún ẹni. tó bá jẹ́ bẹ́ẹ̀ ní sára. má gbọ́ àwọn tiẹ̀ ẹ jẹ́ bàálù ẹ jẹ́ bàálù ẹ jẹ́ bìyà jẹ́ ẹ jẹ́ bìyà jẹ́ ẹ jẹ́ bìyà jẹ́. a ní kó o má lu ọmọ mọ́ kó o jọ sí wa lẹ́nu gbà fi ti bọ̀ lójú. lójú ah! kò rẹ mo ń bọ̀. Ah! Ah! ẹnu ọ̀gá ẹnu ọ̀gá ọ̀gá ọ̀gá ẹnu ọ̀gá. láyé ẹ láyé ẹ ò ní sọ mí ní mechanic village mọ́ ó sì èrè ni. sárúmi wájà. kí ni irin wà mẹ́rin àbí. wájà. ó ti lọ orí ẹ̀ lọ kó fọ́ orí ẹ̀. mọ padà bọ̀ tábà. mo ti jẹ wàìtọ́ ìjẹ má fún mi ní domi. àjẹkọ ni. àgbẹ̀dọ́ ni mo lè kún. ṣé kí ni wà ẹja dídín. ẹ wà. ẹ bá mẹ́ta sí i kó tó máa lè jẹni kó ẹ ọmọ èfù mẹ́ta sí ẹ jẹ ẹ lè bá ẹ lè bá jẹ kó jẹ bíi mẹ́fà. ẹ náà bẹ̀rẹ̀ ní tòkè. olórí ibùdó ah, olórí ibùdó mọ́kàlì kìló kè ikú tó pa ó ọdún wa ọdún wa. Ahọ́n lórí ìwé yẹn ni kọ́mọ́ kọ́wọ́ àkọ́ndẹ́kọ̀ ni o. Èmi dákú mo ti mo ti dákú. Láti ní ọ̀gá o ní ọ̀gá. Don't die before. Why you making noise? O ní dákú ẹ̀jọ̀. Ọ̀gá ìṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀. You go wake up now. You don't lọ́wọ́ ní kú. ṣé ọbẹ̀ ìyá pupa wọ́n jẹ lábẹ́ wọ́n jẹ lábẹ́ wọ́n jẹ lábẹ́ wọ́n jẹ lábẹ́ ṣé ẹni tí that put the dollar for your nose. ọ̀rọ̀ yóò yóò yóò ọ̀rọ̀ yóò yóò ọ̀rọ̀ Please,

lẹ́bàdì lẹ́bàdì lábìdá ó ti pèsè rumi ó ti pèsè rumi ẹ ẹ ló kó èèyàn lọ́rùn ẹ mọ ló kó èèyàn lọ́rùn. à ń pe ọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ó ti fẹ́ máa ní àrònú ẹ wo nǹkan tèmi ń wò yìí ó jọ má lù ó. má wọ́. má lù. kí ló ń pè bẹ́ẹ̀. Ah, ọ̀gá <laughs> ẹ mọ má lù má lù jẹ́ oògùn kan táwọn ọmọ àgbà máa ń fi sára tó jẹ́ anybody tó bá ti lù wọ́n báyìí ìsáídà kí ọwọ́ wọn wú ọ̀ kí àwọn gangan máa wú títí tí wọ́n á fi kú tó ń bá rẹ́rọ̀ ẹ̀ ìwọ náà nígbàgbọ́ náà àwọn superstition wọ̀nyẹn. Ah, ọ̀gá superstition ah. ẹ wo ọmọ Yorùbá lè mí o ṣe rí military lè a believe pé oògùn wà but Yorùbá lè sà oògùn wà o èmi dẹ̀ ń suspect kó má jẹ́ bọ́ì tí ẹnà ń jọ yẹn kó má jẹ́ òun ló fa kínní ìsinyìí lára sà are you telling me wípé bọ̀bọ̀ tí túnú mechanic ni last time tí mo lọ dé pẹ̀lú ẹ̀njọ́ yẹn pé bóyá ó lè mọ̀ ń pa bọ́ọ̀ mi ṣe wọn. mo suspect bẹ́ẹ̀ sà. ẹ but ẹ kí la máa ṣe sí tó bá tiẹ̀ jó òun náà kí la fẹ́ ṣe báyìí. kò sí nǹkan tá a máa ṣe a máa wá lọ ni a máa lọ gbé wá ni sà. bẹ́tà bẹ́tà torí ó máa mọ solution sí kinní. yà ó bẹ́tà get him arrested ẹ gbé fún mi mo fẹ́ rí inú ilé mi please. sẹ́rí tẹ̀jálẹ̀ sẹ́rí tẹ̀jálẹ̀ bá ìyàgò pa sẹ́rí ọjọ́ ọjọ́ wọ́n ti wọ́n ti mú mi lọ wọ́n ti wọ́n ti mú mi lọ ẹ má jẹ́ wọ́n jẹ́ wọ́n ní ẹ má jẹ́ wọ́n jẹ́ wọ́n ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ọ̀gá sójà n tẹ wí fún mi ni pé ẹkàn fẹ́ rí ni èwo tún ni mímú lọ. nǹkan tó wà ń bẹ̀ ni pé a gbọ́dọ̀ mú lọ torí ọ̀gá wa gangan ló fẹ́ rí i òun àtọ̀gá wa náà jọ ní ọ̀rọ̀. ẹ wà ní sori burúkú ẹ ní sori burúkú ìbànújẹ́ ò ní dé báyìí mi ò mọ tí yàkúpa fi àlàó yín pé kẹ́ ẹ̀ kọ́kọ́ lọ mú níbi tó wà àmọ́ yàkúpa náà ẹni dá respect ládùúgbò ni wọ́n máa nídìí ẹ jọ sẹ́ni gbogbo nǹkan tó ga yín bá ní pé kẹ́ ẹ bá sọ ẹ jẹ́ kó sọ fún wa ká sọ fún ẹ má mú sàrù mi lẹ́wọ́ ẹnu sàrù mi bóyá rí. ẹ wò sẹ́ẹ̀rì ẹ wò ẹnu sàrù mi bóyá rí. ẹ tẹ̀ lábẹ́ ẹ wò ó ṣe rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé òun àti ọ̀gá wa gangan náà lọ́rọ̀ kọ́kàn sẹ́tù nǹkan ni. kí wọ́n kàn sọ̀rọ̀ lásán. kọ́kàn sọ̀rọ̀ lásán. kò sí nǹkan kan òjòlówó kò sí tí ó ṣẹlẹ̀ jẹ́ wọn mọ̀ musa rò mí lọ sáré mi mọ̀ ọ́ wọn lọ ah! ẹlẹ́dàá mi ó sin ọ̀lọ́. ẹ wo ẹbẹ ẹlẹ́dàá yín lẹ́yìn gẹ́gẹ́ ní ẹ̀tẹ̀lẹ́ mi ikú ti dé ikú ti dé nípa aṣọ ọlọ́pàá nípa aṣọ ọlọ́pàá mo ti kú. ẹ wò kò sẹ́ni tó wọ́n ti kù wájú. ẹ lè tẹ̀lé ẹ jọ dúró lọ́wọ́. owó ti lọ láyọ̀ ń bẹ́ẹ̀ ló bọ̀ láyọ̀. wàá lọ rèé wàá bọ̀ rèé sàrùbí wàá lọ rèé wàá bọ̀ ọ́rẹ́ ẹni pé ò bá bọ̀ ló ní débà o. Sàrúbí Sàrúbí Sàrúbí Sàrúbí. Sorry sir. ògbójú ọ̀rẹ́ ẹnu gbórùn rẹ̀ torí bóyá ṣe mí fọwọ́ rẹ̀. Hmm? Ah. ẹ bá mi dọ́bù bàbá. àti ìdọ́bù ẹ̀ nísìnyí ẹ wo nǹkan tó wà ńlẹ̀ hmm? tá a bá dọ́bù ẹ̀ ṣé a mọ irú nǹkan tó tún máa padà ṣẹlẹ̀ sí àwa. ẹ wo ọ̀gá ẹ má bẹ̀ wọ́n ẹ má bẹ̀ wọ́n ẹ jẹ́ wọ́n dọ́bù rẹ̀ fún mi ẹ dọ́bù rẹ̀ ẹ dọ́bù rẹ̀ fún mi ẹ jẹ́ wọ́n nà mí wájú kí wọ́n nà mí lẹ́yìn kí wọ́n gbé mi sókè báyìí kí n balẹ̀ gbàá ẹ jẹ́ wọn ṣe tó bá wù yín ẹ jẹ́ wọn ṣe fún mi ẹ rí i pé àwọn tí wọ́n da handicap ẹ rí i bí. ẹ lọ ó mọ kò yẹ kí wọn náà máa sáré bínú ah, nǹkan tí mo ṣe ní kán lọ gbé ẹ wá nǹkan tó máa bá mi ṣe sọ́wọ́ mi tí máa fi lálàáfíà òun gangan ló jẹ mí lógún jù ṣùgbọ́n ẹ́ á ti dọ̀rẹ́ ẹ̀ á ti di nǹkan kan náà ẹ́ sábàbí nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ mọ bí ṣe máa wà òkè. Mr. Sarumi àbí ẹ wò sùúrù la máa fi sí ọ̀rọ̀ yìí kò sí ọ̀rọ̀ doubling bẹ́ẹ̀ ṣẹgbọ́n ẹ jẹ́ ká wá solution sí ọwọ́ ọ̀gá so that ara fi ara wọn á balẹ̀. ẹjọ́ tèmi kọ́ èmi náà ọjọ́ tèmi kọ́ ni ọwọ́ yín. ọwọ́ ta ló wà. ẹjọ́ ìdílé wa ni hmm. ṣe rí inú mọ̀lẹ́bí tèmi ti jáde nínú ibi tí wọ́n ti bí mi nínú ìdílé tí wọ́n ti bí mi wọ́n iná wà wọ́n iná wà wọn ò ní yọ ẹgbàá báyìí wọn ò ní fi nà wá débi tí wọ́n fọwọ́ lásán nà wá ẹnu lásán ni wọ́n mọ̀ fi bá wa wí nígbà tó yẹn sì ti ní ọmọ ìdílé wa ò jẹ́ bákan tẹ́ ti nà mí kí ni mo wá fẹ́ ṣe tí má sọ fún yín sẹ́gbọ̀n nígbà náà pé à tẹ́ bá nà mí tán o ní tí ó padà síre o sẹ́gbọ̀n ni. kò sí nǹkan tó fẹ́ kí n ṣe tí mi ní ṣe fún ẹ sọ nǹkan tó bá fẹ́ kí n ṣe kí sálà láàfíà. ṣé tí ọwọ́ yín fi lọlẹ̀. nǹkan tó bá fẹ́. èmi ẹ jẹ́ kémi lọlé náà tí má délé màá màá màá padà màá pè yín sórí aago. àkàrà ògùn. àwò ọ̀gá ni ẹ mọ̀ pè mí lákàrà ògùn mọ́ ẹ mọ̀ pè mí ní sàrùmí wọn ìbò kọ́ wa jẹ́ǹdílé wa ọ̀kẹ́ mọ̀ tó fẹnu kó o. sàrùmí ẹ ìwọ náà ló sọ fún wa ń pé èèwọ̀ ìdílé yín ẹ wọ́n dẹ̀ ní tí èèyàn bá mọ ṣe ń jẹ ó máa ń mọ̀ pé ojú ẹ̀ yọ̀ ìwọ tó mọ èèwọ̀ ìdílé yín ó yẹ kó mẹ̀rọ ẹ̀ ẹ̀ jọ́nà á sọ nǹkan tó bá fẹ́ kí n ṣe fún ẹ máa ṣe é. ọ̀gá ọ̀gá sẹ́gun tọrọ yóò nà yín tó tù. ok two hundred thousand fẹ́ kéré nìyẹn. two million. Ah. two million. yóò nà yín tó two million. Ah. kí ló fẹ́ fi two million ṣe. èmi kọ́ èmi kọ́ ẹlẹ́dàá yín rí i pé kò sí tí mo fẹ́ fowó yín sí i ẹni tó ṣe irú àwọn nǹkan tẹ́ ṣe yìí ní ìjọ kan báyìí nígbà táwọn tí fi bẹ́ẹ̀ gbọ́n ju owó tọ́ ná bígbà tó fẹ́ sòkú bàbá àgbà lé wa ni ọ̀nàwó gan. tó bá dùn ṣà ni ṣé ẹ fẹ́ ra màálùú mẹ́wàá láti fi ṣòṣà ni. wo ẹ jẹ́ kí n lọ bá wọn ibẹ̀ wọn lé. má bà á má bà á bọ̀bọ̀ èròjọ ọpọlọ rẹpẹtẹ jẹ́ fún one million o get. one million pọ̀ ọ̀gá. filẹ̀ èmi nìkan ń ṣe ah. Don't worry. àtẹ̀tì ní one million wọ́n ní wọ́n á fún ẹ̀ one million. ọ̀gá ọlọ́run ní fara ní ẹsẹ̀ wá rí one million kọ́ ló ṣe kókó òun sì kọ́ ló ṣe pàtàkì ìyìn ní gba sọ̀wédowó o ìyìn gba sẹ́ẹ̀kì o. owó la máa fún ẹ àfún ẹ check. ẹ kúlẹ̀ báyìí káàsì báyìí tẹ́ kúlẹ̀ káàsì báyìí táàjọ ọmọ fojú ara wa rí i ti yé yín ẹ kà yín kà yóò pè tí má ti kà tó bá pé èmi ò gbé lọ lé só yé yín tẹ́mi bá ti wá gbé lọ lé tó bá ti di ní àárọ̀ la èmi wà á pè yín sórí fóònù tí ọba ti wá lọlẹ̀ ńgbà náà ẹ ẹ ẹ pàjá fún mi kí n jẹ. nà ṣe ah, báwo ni ìyẹn ṣe possible báwo ni ṣe máa kọ́ fún lówó tó bá gbowó lọ táàrí mọ́ kọ́ ẹ báwo lọ́wọ́ mi ṣe fẹ́ wà náà. Ah, ọ̀gá ẹ fìyẹn lẹ̀ ṣebí inú ilé kan la ti lọ mú un tóun bá sá lọ ṣé àwọn aráalé ẹ̀ sá lọ ni àdúgbò yẹn náà àwọn èèyàn wà ń bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe nǹkan tó fẹ́. ok ok um, one million àbí. bẹ́ẹ̀ ni sà ẹ jẹ́ ká fún ẹ jẹ́ ká fún so that owó yín máa eh. ẹ fi wá. go and get me one million inside. kí ló kù sílẹ̀. lọ síbi àbẹ̀yẹ̀wò ẹ pẹ̀lẹ́ ọ̀gá. Oh. ẹ ní nǹkan tuntun. ah Ah. sójú rọ lóru mọ́jú ni irọ́ ọ̀rọ̀ wọn fún eléyìí ni tó bá ń fún eléyìí apá fífọ́ àwa lára ẹ̀ ah, ó tún ṣí bọ́ọ̀sì lẹ̀ ẹ gbà mí. Ah. Sárúmi Sárúmi Sárúmi ó dà kórí ẹ ti dàrú àbí ẹ wo bọ́ọ̀sì ṣé bọ́ọ̀sì tẹ máa gbé jáde láàárọ̀ ilé òfò yìí nígbà tó ṣe páyé ṣòlúwẹ̀. ọmọ wo ló ń pariwo ń bẹ̀ yẹn. ẹ pẹ̀lẹ́ sá ẹ ra sá ẹ ra sá pòfẹ́sọ̀ báwo ni nǹkan sá. bọ́ọ̀nì. ṣàlàáfíà ni. adúpẹ́ o adúpẹ́ o. àní ṣàáfíà ni aládùúpẹ́ onísàlàfíà ni mo ládùúpẹ́ kí ni ìṣẹ̀lẹ̀ gangan. ẹ dẹ̀ rò para yín yá. orí mi lẹ́gbẹ̀ẹ́ hospital ni. ẹ rò pé ẹ̀ sí ṣe pé bí wọ́n fa omi sí yín láti inú hòdì kí ló ní tẹ̀ fọ bọ́ọ̀sì ni mo wá bí yín léèrè professor. èmi jẹ́ car wash. ẹ ṣe car wash ibi tí wọ́n máa ń gbé mọ́tò lọ ló ń jẹ́ car wash kí ló ní tẹ̀ fọ onímọ̀ sọ. tí mi ò fọ tí ọ̀gá abìkan ò fọ ọkọ̀ ọ̀gá iléeṣẹ́ kankan máa fọkọ ọmọ iṣẹ́ lásánlásán kí ló ń rò. ọ̀gá iléeṣẹ́ ni hmm? ọ̀gá iléeṣẹ́ ni. ìyìn ọ̀gá iléeṣẹ́. sọ́ni pọ́ lórí burúkú ni ẹ. kẹ́mi ọ̀fọ̀ kọ̀ ọgọ̀ o ọgọ̀ gan o ọgọ̀ gan o. sàrùmí èmi gọ̀ hmm. lórí pé mo ní kó fọ mọ́tò. kí ló ń sọ tó bá tún gbọ́ sàrùmí mo ní kó fọ mọ́tò mo lè pe àwọn ọmọ tó ń bẹ ládùúgbò kí mo bá nà ó sílé. sàrùmí lórí pé mo ní kó fọ mọ́tò. Ah sàrùmí lórí ìpọ́nmọ́ ni kò fọ mọ́tò. farare lọ o farare lọ lu. ó dẹ wo wo wo. farare lọ abẹ́kúta padà o. Ah. farare lọ abẹ́kúta o mo mọ tí mo sọ o. ó mà ṣe o ọtí ò mà dáa o ọtí màmá ń bá yéèyàn jẹ ni kò sí bó ṣe wù kéèyàn strong tó mm. abọ́gbọ́ kò sí bó ṣe wù kéèyàn strong tó láyé mm. tó lóun ò kì í mọtí mm. tó bá fi díẹ̀ sẹ́nu á <laughs> wèrè wèrè tí ká ẹ̀ ṣé máa ṣe ẹ̀mútì ni ṣé mo fẹ́ ṣe gbẹ̀gẹ̀ ah! <laughs> olórí burúkú adarí pọ́n ìgò mélòó ló mú. ìmú kankan ikọ́ lè mọ̀ pé ìmú tí mo rí ìràn ojú mi clear dáadáa mo rí gbogbo nǹkan kẹ́tẹ́kẹ́tẹ́ ní o táwọ̀ ẹ̀nù rẹ̀ lọ́rùn rẹ̀ yìí ó ní tí wọn bá wẹ̀ tán tí wọn fi nura ni. sọ wá rí elé fìlànà ń pè é ó di aago sí ọwọ́ ọ̀tún. eléyìí ni táwọ̀ ẹnu. táwọ̀ ẹnu tí wọ́n bá wẹ̀ tán tí wọ́n máa fi nura. ìgbà wo ló kúrò lọ́yọ̀ tí wọ́n gbé ẹ lẹ́sẹ̀ dé kù. sólókọ mi tán ń pè ní. àní tó gbé ẹ lẹ́sẹ̀ dé kù. àní sólókọ mi tí wọ́n ń pè ní táwọ̀ ẹnu ní táwọ̀ ẹnu jẹ́ ọgọ o. tí méjọ gbé ẹ dé kù níbi bàdíyà tẹ́tí ṣe búrẹ́dì èmi bàjẹ́ èmi bàjẹ́. ó bàjẹ́ kí dẹ́fà lásán tó gbé ọkọ̀ fún kọ́mọ wakọ̀ kọ́mọ bá àwa ti juru yín lọ. ẹ a ti juru yín lọ. lóòótọ́. a rọ kò sí gáréjì rẹpẹtẹ tẹ́ mọ̀ fi ṣiṣẹ́ ni tẹ́ mọ̀ fi ṣiṣẹ́ èmi ìṣẹ̀gbẹ́ ẹrú yín mọ́ o ìṣẹ̀gbẹ́ àwọn ọ̀gá tí ń gbọ́kọ̀ fún wọn àwa àti wọn ni. lẹgbẹ o lẹgbẹ. tó ọ̀tọ̀ tó bá ṣe é ṣe gan wo bí. sí àmọ́ inú gáréjì yín sí àmọ́ inú gáréjì yín gbogbo sí àmọ́. tó bá bí ìyá láyé ẹ̀dá ìwọ fìyà pupa lẹ̀ kó dìyà funfun mm. àbí ìyà dúdú mm. tó bá gbé wá bá mi tí n bá tún gbẹ̀bẹ̀ tí n bá tún gbẹ̀bẹ̀ kó má yẹ mi. tí má bí ọ kí n kú. ẹ tí má bí ọ òjò lówó kí n gbá kí n gbá pátápátá. olórí burúkú bóyá ó ń tẹ̀sí mọ́tò ni ó lọ fi mọ́tò sí ṣáìsì ẹ̀. àbúrò wo mi mo pàkì ọkọ̀ bímọ o mo pàkì ọkọ̀ bímọ o mo pàkì ọkọ̀ bímọ o tó o bá pàkì ẹ̀yìn ni wọ́n sún náà ni o ọmọ tálíkà dídìrín ìmọ̀ ìmọ̀ ìmọ̀ kọ̀tí dídìrín mọ̀ wá ọkọ̀ tí mo yọ ọ̀sẹ̀ fún lẹ́ẹ̀mẹwàá bí ẹ̀ ò dáa. ó yá yàrá dé. dé fún. ojoojó ah, ah. o ti gbẹ gáàdì ní orí ẹ afa ah, ìta dùn afa ṣé o sì ní ìdí kọ̀ńdọ́tọ̀ àbí o ní ìdí mọ̀. sọ ohun tó bá fẹ́ sọ ni kò sọ ẹjọ́ ẹ̀ wò fi mí lẹ̀ o sọ̀rọ̀ tó wá máa sọ ni o. tó ti mú jáde àná ìnáni tó ní ìdí kọ̀ńdọ́tọ̀ àbí o ní ìdí mọ̀ ọ̀rẹ́ nìkan nísìnyí bọ́bọ́ yẹn ó make sense gan ó ń ṣiṣẹ́ ọba gbó ṣaprapra olóúnjẹ bẹ́ẹ̀ ó dẹ̀ wà lóyà tó bá fún ní one five instead of two thousand five tó ń fún kejì ẹ̀ yẹn eléyìí máa sọ pẹ́ yé kí n pè àbíbá. mọ́tò wo ló ti wà rìta ló ti ah, bá ṣe rí. ó ti wa mọ́tò káṣọ̀láyọ̀. káṣọ̀láyọ̀ káṣọ̀láyọ̀ ti wà. ṣé káṣọ̀láyọ̀ fúnra rẹ̀ gé ó jẹ́ èèyàn ah. ṣé káṣọ̀láyọ̀ sọ̀rọ̀ ẹ̀ dá ní gáràjì irú èèyàn yẹn ló máa mú wa fún mi. ọ̀pìtọ̀rọ̀ tí ó da mi tó da sílẹ̀ àlóhùn gangan mọ́tò tó ń wà ẹ̀hẹ́ ó tún gba kádúpẹ́ mi náà àti vice chairman. mọ́tò kádúpẹ́ mi mọ́tò kádúpẹ́ mi dáa kádúpẹ́ mi fúnra rẹ̀ dá léèyàn àmọ́ tipẹ́ tó ti wá gáràjì ó ti pẹ́. ó dà the latest one ṣe vice chairman yẹn náà tún wà bẹ́ẹ̀ náà ó wà yẹn náà ó ṣe gbèsè olóhùn fẹ́ bàṣẹ́ wọn ní òun ṣe normal mo dẹ̀ pé tó bá gbá yẹn mú ọmọ wa sọ pé o. wọ́n lẹ ní ọ̀hún òun wà mọ́tò vice chairman lọ́wọ́. Ah! ó ti gbélé o gbélé o gbélé o ó ti gbé mọ́tò vice chairman lẹ̀ olóhùn ṣe mọ́ màá wá ní o ti wá pẹ́ lọ́wọ́ ní kùtẹ̀sí kọ̀ńdọ́tọ̀ kí n bóun wá mu ní à mọ̀kànlọ́tì ẹni ó dò ojú olówó ìyẹn ló náà. ní ohun tí mi wà á mú báyìí. ẹ jẹ́ kí n pè. ó wà mọ́tò fáìsì àmà. nígbà tó fún ní one five máa sọ pé ó morúkọ ẹ ni o ṣá prapra boy ó ṣá prapra. ẹnu dùn. kéèyàn pè kó má gbé kó náà ní bóra. ààrẹ ló aláyé ìbọlẹ̀ ẹgbà sọ́ọ̀rì ìbọlẹ̀ wà bọ́sì mẹ́jáde ó dẹ̀ ẹ̀wọ̀n ti ẹ̀wọ̀n. ẹ jọ yá jáde. ó wà dé nísìnyí àwọn tó bá ṣiṣẹ́ ló ṣẹ̀ṣẹ̀ pariwo tó pé tó kú kọ́. èmi ni mo fa ọmọ o. a ò bínú ẹ̀bínú àti ọmọ. ó ṣá blabla boy ó ṣá blabla boy àtòrire. <laughs> ẹ wá báyà jọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ó bá lóyè àgọ. ká ló ń pè pé kó má bọ̀ sí. èmi ni. alaye ẹni tí mo ń pè ló wà lẹ́gbẹ̀ẹ́ yẹn náà. mi ì gbọ́ èyí tí mo ń pèlú alẹ́ gbẹ̀yẹ̀ má fojú àgbàlagbà wò tá gbọ́n ṣàpàpà àdó ẹ̀jẹ̀ kọ́ mọ̀. ṣé torí pé mi ò kọ́ sórí pé mo wà á kọ́ ǹdọ́. torí mi ní àbí akílẹ̀ fi ń wò mí. oya o ṣe ojúdà àbùdábù ege one on one ege fún onílé gova masuno ó jẹ́ bláblá bọ̀. ẹ̀ka bẹ̀rẹ̀ ṣe ẹ gbádùn mi. kò sí. ee ó ga o irú yín yìí ẹ wòran ẹ wòran ẹ wòran ẹ wòran ẹ jọ ẹ sọ yí bus stop tó wà láàárín àgùnbẹ̀lẹ́wò sí secretariat ẹ sọ fún mi. bus stop bus stop yes yes bus stop tó wà lẹ́yìn ìrókò ni tábà mú ìsíwájú kò àbọ̀ sí dàpá bàbá kò dàpá àbọ̀ sí ibo tó ní. Ah! olórí burúkú ni ẹ. kí ló dé kí ló ṣẹlẹ̀ ó mọ. ṣé bàbá tó bọ́ fún mi ni. ìrókò ó sì bo ìjàpá. ìjàpá lọ́dọ̀ ògùnbẹ́lẹ́ wò. ẹ̀rọ oníkọ́dà kan. àbá sí èrè yẹn ni. ẹ̀bùn oníkọ́dà kan tẹ́lẹ̀. ìrókò lọ́dọ̀ ògùnbẹ́lẹ́ wò. oníkọ́dà kan mi ò sí kọ́ ọdẹ kí wọn tó máa lọ. ẹ máa dákí nínú ìlú ọgá ẹ máa dákí nínú ìlú ojú ọ̀rẹ́ sà ẹ sà ẹ yẹ báyìí. iṣẹ́ yín ní bàjẹ́ o. ẹ yà ẹ sà yà báyìí. iṣẹ́ yín ní ah, bàjẹ́ o. àkọlù àwa èdè àwa àwa àwa kiri bí àyò kan ah, ṣàkọsí àjọ àlẹ̀ máa yà wáyé. àtúgbọ́ ah, bẹ́ẹ̀ ni ọkọ̀ bá wọ̀ ọ́ yà fún wọn nílẹ̀ ẹ̀kọ́ bàbá sùn ni o <laughs> disappoint mi. malu malu malu. wo wo wo wo wo o ṣe pọ́pọ́ bọ̀ yìí o ṣe pọ́pọ́ àwọn èrò ẹnìyẹn o mọ bóyá máa pè wọn wọn nìyẹn o wọlé. oyè wọlé wọlé wọlé wọlé jákèjì rìpọ́tì ẹ̀. ẹ mú tẹ́sí. ẹ wọlé wọlé wọlé wọlé. ẹ wọlé wọlé ẹ wọlé sí. wọ́n ti sọ fún yín wọ́n ní kẹ́ ẹ̀ mú chẹ́ǹjì yín lọ́wọ́ kíákíákíá o. ó yá yá yá yá yá yá kájọ fi wé rìpọ́tì ẹ̀. òwúrọ̀ lọ́jọ́ àníyé máa sùn gbàkan jẹ́. òkèdè àkàrà. wọ́n ní gbẹ́gbẹ́rìgbẹ́rìgbẹ́. òru. ẹ̀bẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀. òkèdè àkàrà. òkèdè àkàrà ọ̀gá yìí o. ibo ọ̀yọ̀ ọ̀gá ìtọ́jú ẹgbẹ́ ẹgbẹ́ òkú. amúkẹ́kùn lọ́wọ́. Òkèfíà garage Òkèfíà má bọ̀ má bọ̀ má bọ̀ Òkèfíà ìwòrú ẹ má bọ̀. ẹ ti ń gbọ́ wọn ní kẹ́ ẹ̀ mú chẹ́ǹjì yín lọ́wọ́ o. bàbá ẹ̀ sì fún mi ń chẹ́ǹjì o. ìbàjọ́ ń lọ ni màmá ìbàjọ́ máa bọ́ lẹ́yìn gáràjì ẹ pẹ̀lẹ́ ṣé mo kẹ́ fáìn pẹ̀lú ọjọ́ orí yẹn dẹ̀ fáìn ẹ pẹ̀lẹ́ gáràjì òkè sí à ẹ ti tọmọ ọdún mélòó báyìí. ọjà òru yá lọ́dẹ̀ ó ń bọ́lẹ̀ ta ló ń bọ́lẹ̀ ẹ má tètè sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ bọ́lẹ̀. ó ṣá prapra ó ṣá prapra alpha ẹgbẹ́ wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ sáré wa sáré wa. bàbá one thousand ṣe jẹ́ mọ́ gbàgbé o. ebi mi ò tí ì gbowó náà ẹ. èèyàn wọ́n dé o àmọ́ àwọn tá a kó sí mọ́tò o wọ́n tún dé o àmọ́ àwọn tá a kó sí mọ́tò wọ́n tún dé o ẹ wòrán ẹ wòrán ẹ wòrán wọ́n jà lọ o wọ́n jà lọ o àmọ́ àwọn tá a kó sí o ẹ gbọ́ ó ṣàpàpà gbọ́ àrèpo sí. àrèpo ọjọ́ kèrè. Ah, wọ́n ti yọ̀ǹda wa o wọ́n ti yọ̀ǹda wa o ah, wọ́n lókè fi àtúnrè o. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ ṣe o ọ̀tá ni sẹ́yìn ẹ rọra sọmọ ẹ má pàdé ẹjọ́ wọ́n lẹ́ni mọjọ́ wò mọjọ́ kú ọlọ́run ṣé o. kókó yín so ẹ máa bọ́lẹ̀ ẹ máa wọlé ẹ máa bọ́lẹ̀ ẹ máa wọlé. ṣọ́ọ̀tì rẹ́dì ṣé kí n jẹun lọ ṣé kí n jẹun lọ. ó wà lọ́ọ̀kan yìí ó wà lọ́ọ̀kan òun kò ti fún yín lọ́wọ́ bàbá o. àbúrò ẹ lọ́wọ́ o ọ̀rọ̀ bàbá ìjọba ẹ wọlé ẹ fọwọ́ yín lọ́wọ́ o. ẹ tún mọ́lẹ̀ kùn sí mọ́ ó tán o ara tá ń wéré o ẹ tún lè ṣílẹ̀kùn mọ́ tá a bá rò ti wáyé sìn ṣe bóyá ká fi yín lẹ̀ síbẹ̀ ni. ẹ lè dálẹ̀kùn. ọmọ abẹ ọmọ abẹ. ẹ wo bí ẹ lọ wá omi omi gidi ni o kò ṣe àwọn omi tẹ́ ẹ máa lọ bù àtọ́ máa máa ṣí ọ̀dà mọ́tò dànù kẹ́ ẹ fọ mọ́tò kíákíákíákíá bó la ṣe máa pẹ́ tó ń bì. ẹ kí ni tiẹ̀ pẹ̀lú báyìí máa pẹ́ tó ń bì. mo torí àti lọ lé ni. ẹ o lè máa lọ lé kó fi mọ́tò lẹ àbí kí ló ń bá mi sọ. ẹ ẹ ẹ dúnà ẹ ẹ dẹ jẹ́ kí agbélọdọ àwọn tí ń fọ tẹ́lẹ̀. Ah! ẹ lọ́pọlọ o ọjọ́ orí yín yẹn ó jẹ́ kọ́pọlọ yẹn ṣá pàápàá. ń gbọ́ dáwọn máa ń fọ tẹ́lẹ̀. Ah! kí n fowó iṣẹ́ yín fọ. owó tí màá fún yín lálẹ́ kí n fi fọ. èrò ẹ bá ń fọkọ̀ tẹ́lẹ̀. ibo ni màá ti wá rówó tí màá fi fọ mọ́tò àṣà máa ń yọ owó ọkọ̀. ẹ gbà nínú kẹ́ ẹ má gbowó lálẹ́ nínú kí n fowó tẹ́ mo fẹ́ fún yín kí n fi fo mọ́tò ẹ mú kan quick one kọ́kọ́rọ́ mọ́tò. ẹ mọ̀ sí máa bọ́ nínú òye jọ kan kò burú. mo ń gbádùn àbí. ibi láà sí jẹ fàjìrì ọmọ ìgbà ọmọ tó bá ṣiṣẹ́ dédé àsìkò gbádùn gbọ́dọ̀ wà fún ọmọ tó wá kúrò nínú ọmọ bàbá lè mú bàbá tó bá jíjẹ dédé nígbà kò jẹ dáadáa kó lè ní stamina. Ah, ah. kí ló mú. ó wà ní wọnú nítorí kó lọ máa kí kí ló dé mi kí ló dé mi kò ní lọ pọ̀ jù lójú wọ́n ti ẹ̀jẹ̀ kó da lẹ́nu. Hmm. ọgbẹ́ yẹn ó já bábá bọ̀ ẹ̀yìn ó já bábá bọ̀ ẹ̀yìn. ṣé mo lè gba owó kan àti kìnní méjì. ó lè gbà pléètì mélòó nìkan gbé wá. àwo kan. àwo ikan àtẹlé méjì ó lè gbà kí ló dé ó lè gbà bọ̀ sóòrùn sóòrùn láti pé ní owó ẹ̀ ni. owó tẹ́ fún mi lálẹ́. lè rọ owó tí mò ń fẹ́ láàárọ̀ ni inú owó tó máa gbàdà lẹ́nu ọ̀nà tí máa yọ ṣé ní owó tèmi ní kí n ti ra nǹkan fún ẹ ni tó owó mi ní kí n ti ra nǹkan fún ẹ. ẹ fi lẹ ẹ fi lẹ. ní kò sí wàhálà. ẹ fi lẹ. kò sí wàhálà. tó lọ níyàwó ní tọ́lọ́ máa ń lé tí ó. wá wá wá wá má rò mí lẹ́jọ́ bó bá níyàwó tó lọ́mọ nílé má rò mí lẹ́jọ́ èmi ò níyàwó mi ò lọ́mọ ní òpó rẹ́gì. Hmm. Um, bébì. gbàmùsọ̀rọ̀ oṣù mo ń gbé ìjà rí. Um, bébì ṣó gbàgbọ́ tó lọ fẹ́ fún mi ní weekend yẹn ní wíkẹ̀ndì mi jẹ́ kó yí wíkẹ̀ndì bèbí ìfẹ́ ayé mi. òní ni mo máa gbà. ọkàn ayé mi. bébí òní ni mo máa gbà wọ́n náà mọ̀ pé mo ní ìdòwò náà. Ah! kí ni màmá ṣe bá òwúrọ̀ wọn wò léyìn. ó ṣàpápá ọ̀gá mi sẹ́yìn kò fi ẹ̀rọ òmù wà. ń gbọ́ o. lánàá ṣé kò mú alánàá ni. àmì ò ní fẹ́ o. ẹ lè máa mọ̀ lóòótọ́ bóyá nígbà tẹ lọ pé ẹ mọ̀ gbà tẹ fi ẹ̀rọ òmù wà ẹ lè máa mọ̀ lánàá ìgbà tẹ lọ pèrò wọn mú wa ó ní o ṣe jẹ́ ká lè san owó deliver náà èmi ò tẹ́ ẹ mọ́. wọ́n gba gbogbo owó tán lọ́wọ́ mi ni èyí ò lè mọ̀ ìwọ̀n bá tẹ́ kó fún mi yẹn òun náà ló wà lọ́wọ́ mi mọ́ nígbà tẹ lọ pèrò lọ́wọ́ ọ̀rọ̀ lẹ̀ ṣé mo kàn ti mú àlè nìlọ. ń gbà ọ. ẹ ẹ mo gbà tó mú àlè nì. mi ò kó oúnjẹ ọkọ̀ látàárọ̀ ṣé máa fẹ́fẹ́ wọn ti mú àlè. mo kò kàn ṣe yín ni mo kò mọ òkò rẹ yìí sá. màmá yín jà owó ní gbogbo tí bá ti sọ̀rọ̀ ẹ máa tẹ̀lé mi bẹ́ẹ̀ ni. ìbá àṣẹ rọ. irọ́ tí bá ti pa ẹ̀ máa pa ni. mo kì í kàn ṣe yín ni ẹni rẹ fẹ́ ṣiṣẹ́ mọ́tò. ẹ sọ pé purọ́. tí mo bá bá yín sọ báyìí tí ẹ bá jáwọ́ nú ẹ̀ abẹ́lẹ̀ já irọ́ mi lọ́jọ́ kan máa bá ti yín jẹ́ ẹ ní ṣiṣẹ́ pẹ̀lú mi mọ́ ẹ ní ṣiṣẹ́ ní gáràjì mọ́ wọn búlọ̀kù yín ní gbogbo bí tẹ́ bá lọ ni ẹ bá ń dọ̀bálẹ̀ bẹ̀ mi bẹ́ẹ̀ ṣe ń dọ̀bálẹ̀ yẹn ẹ tún lè ríṣẹ́ ṣe lé nì. bẹ́ẹ̀ ṣe ń dọ̀bálẹ̀ yẹn ẹ ní ríṣẹ́ kọ́bọ̀ ẹ̀yin oníranú òṣì ẹ bá ṣe báyìí bẹ́ẹ̀ máa ṣe yẹn lé ẹ̀yin àlówó lọ́wọ́ ẹ̀ tí ẹ lè túwó dọ̀ láyé yín adẹ́mọ̀kẹ́ tí ó bá lè parọ́ kò lè soríire báwo lè fẹ́ túwó dọ̀ tètè máa lẹ́ẹ̀fẹ́ ra kẹ̀kẹ́ nípa ẹ̀fẹ́ ra nǹkan kan wò wọn àwọn oníranú òṣì. wọn mú a. ẹ jẹ̀bi. ẹni ìlú ẹlẹ́rìí. ẹ méjì ní ẹ má fi tìyín kún àkọwọ́ nírọ́ wọn tó ti fẹ́ smart jù wá lọ. ẹ jẹ́ àpèlẹ́ ẹ̀mẹ́ta. ẹ̀mẹ́ta. Hmm ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni tẹ́ ẹ bá ń ṣe báyìí ọpọlọ á máa pín díẹ̀ díẹ̀. wọn á mú alọ́là náà. wọ́n lè mú wa. ẹja gbà pé ń ti mú wa èmi tiẹ̀ ti gbà pé ń mú wa. ọkàn ìbára jẹ́ kó jù rọ̀lẹ́ fí àìwò ti mú wa. Hmm? fí àìwò ti mú wa fáfọkàn ìbálẹ̀. àmọ́ hmm. àdó ọ̀lì náà ìta àdó lánàá àtúntò jò lọ́la. wò bébì mi stẹ́rìn ayé mi farabalẹ̀ tó ti gbọ́ owó ti dé fi àyè ò mú wa. tó bá mọ bí màá ṣe fún ẹ lálẹ́. ẹ wà á ṣeré fún mi. nǹkan tí màá ṣe fún ẹ lálẹ́ ìwọ́gun ní ẹ̀sìpẹ̀tẹ̀. wà á jókòó lé mi lórí. Ah, ah. Ah! pàápàá ee ṣúgbà rárá ṣúgbà rárá ee ṣúgbà rárá ṣúgbà rárá. èmi ò ti lọ ilé ńgbà náà. ńgbà wo nǹkan ni ẹnu géèjì lẹ́gbẹ̀ẹ́ náà lọ́dẹ bá wa ṣe ẹ̀ wá fi mílẹ̀ màmá àdágbé mọ́tò lọ nígbà tó ọmọ ìbá wà lórí mi nínú yàrá. ilẹ̀ tó máa sú ni mo. ìwọ ìgbà olè jù gílẹ̀ tí ń jù bẹ́ẹ̀ lọ ibọ́ mọ̀ ṣẹ́ ni máa pe ẹni tó dọ́kọ̀ fún mi sìn ẹ̀ dẹ̀ máa jẹ́rìí sí kíákíáká bí ó sì bẹ́ẹ̀ ẹ̀ ń kó lẹ́yìn mi ni. ẹ má bínú bó bá jẹ́ pé ká gba. brasel mi o. ojo mo ń gbọ́ mo ń gbọ́ mo ti wà pẹ̀lú rẹ wàhálà máa wà gan ọ̀fẹ́ bá mọ̀ bí tí mo wà báyìí ọ̀dọ̀ àwọn pẹ́ẹ̀rọ ni o kí lọ́wọ́ ṣẹlẹ̀ fẹ́ kí ni òjò lówó ìwọ lọ́wọ́ padà pa mi ìwọ lọ́wọ́ padà gbẹ̀mí mi tí mo ti wá sọ̀dọ̀ táwọn tí mo ní wá yẹn pín bàtà ọ̀dọ̀ àbò lọ wà báyìí wọn ò tí ì fílẹ̀ ẹ sì wà lọ́fíìsì wọn ẹ̀rọ òun ò lè wá òun ò lè wá ẹ̀yẹ̀dú ẹ̀ ẹ̀ àmọ́ ẹ mo ti gbọ́ mo ti gbọ́ èmi náà ṣàlàyé fún ẹ tí ń bá rí hàn ọ̀dà ọ̀tá ah. yìí sì ti wọ̀ lójú pa agbára gbowó ń tán sóun bá sì bá sì rọra bó sí láàárọ̀ ọ̀la gẹ́gẹ́ kẹ́mi náà ṣàkọjá dé kí rí mi gáràjì kan mọ̀ pọ́ mọ́ pé tán owó ọ̀yọ́ mọ́ ta látún pè tó lè fún wa báyìí o. I'm telling you you can't believe this in fact tó bá délé mi nsìn tó bá rí ọwọ́ mi èèyàn kankan ò lè mọ̀ ń pé bóyá àwọn kan ṣọwọ́ mi rí rárá ọlọ́run mo máa ń gbọ́ pògbò wa oògùn wa mo ṣe gbà ń sìn ni ọmọ tó yarí mọ́ mi lọ́wọ́ ń pé gbọ́ gbọ́ gbọ́ kan tí mi ń sọ ó yarí mọ́ mi lọ́wọ́ sẹ́ pé kí n ṣàmówó yẹn wá kí n fóun lówó náà tí n bá ti lè fóun lówó kí n má wọ́ọ̀rì ọwọ́ mi yẹn á jiná nǹkan tó ń ṣe mí máa lọ máa wà ókè kí ni máa ṣe náà ẹ̀gún gúnyàn lọ́wọ́ gúnyàn lẹ́sẹ̀ ọ̀rọ̀ ti di kalẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe kí n fún lọ ó lè believe ẹ̀ ká tó ṣẹ́jú pẹ́ ọwọ́ mi ti sàn o ọlọ́run ẹ ṣe bó rí mi nígbà tí ọwọ́ mi wú tó bá rí mi ṣe ò lè ò lè dictate pé nǹkan kan ṣe mí lọ́wọ́ náà okay o mọ nǹkan mú mi nílé lọ́la dẹ̀ wá bá mi nílé lọ́la ṣùgbọ́n ọ̀rọ̀. ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ lẹ̀ ẹ má bínú rò pé mo rójú ah sa, igba ojú ló mọ eégún èèyàn mélòó ni eégún fẹ́ mọ̀ ẹ mọ̀ mí sá. ẹ ẹ ẹ kí ni mo lè kí ni mo wá lè ṣe fún yín báyìí. àṣẹ rí orúkọ ti tèmi ni ajíboríṣà gàgù ẹ smuggler ni mí àwọn tí wọ́n ń fàyàwọ́ tí wọ́n ń gbé nǹkan. ó ń fàyàwọ́ ẹ ẹ kí ni kí lẹ rò pé mo lè ṣe fún yín. kí kí ah, ń wá. Ah, ó ti yé mi ẹ ń wọlé ẹ̀ ń wò pé ẹ̀ bá odó kẹrọ lọ kẹrọ àwọn ọmọ fa kí wọ́n mọ sè kí wọ́n mọ sọ àbí <laughs> àìgbọ́fà làwọn òkè ifá kan ọmọ sí ń para ifá ti bẹ́ńkù mi kò lẹ́lẹ́gbẹ́ níta bá fẹ́ ni kẹ́ ẹ sọ kí ló ń ṣẹlẹ̀ gangan. wọ́n sì zẹ̀rù mi ní sá. ẹrù kí lẹ rò pé mi wá lè ṣe fún yín lórí ẹ. ṣe rí àwọn tó sì zẹ̀ yìí custom ni wọ́n so mo dẹ̀ ti gbìyànjú gbogbo agbára mi mo ti sáré sọ́tún sáré sósì mi ò rọ́nà àbáyọ ìyẹn kan ló wá tọ́ka bí fún mi wípé tí mo bá dé bí ọlọ́run ó gbàdúrà mi bí pé bí ṣe máa ń gbàdúrà gbogbo àwọn tí mo wá sọ́dọ̀ yín. Hmm. ẹ ẹ ẹ wá jókòó ń bọ̀. ẹ ẹ ah, jókòó kò lè tó bá àwọn kò lè tó bá àwọn ẹni wọ́n mú ẹrù yín ẹrù tí wọ́n mú un yóò tó bí èlò. Ah, owó ń pọ̀ sá twelve million ni sá. twelve million naira. bẹ́ẹ̀ ni sá. twelve million. bẹ́ẹ̀ ni. ẹ ẹ táwa bá wá ṣiṣẹ́ fún yín ṣiṣẹ́ ń dáhùn bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe lè fún four million. ah four million pọ̀ jù sá torí pé owó nǹkan tá à ń sọ yìí gan-an wọ́n yá mi ni mo fi ń dókòwò ni èrè tèmi gòrí bẹ́ẹ̀ kò ju three million lọ ẹ jọ tẹ bá ṣẹlẹ̀ bá wa manage tí bá ju bí one point five million ẹ one point five o. bẹ́ẹ̀ni. ojú náà ni rojú sànù àmọ́ owó wọn jẹ lẹ́ẹ̀kan náà kìsì. ẹ̀ẹ̀kan náà ni sà ẹ̀ẹ̀kan náà ni ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan náà. tí ó tí ó tówó wọn ṣe gbàm lẹ́ẹ̀kan náà. igbó bá ṣe fẹ́ sí ni o tó bá ṣe transfer àlẹ́fẹ́ bó bá jẹ́ chẹ́ẹ̀kì ni kò sí ìtìlẹ̀ fún ẹ. ẹ wù kẹ́yìn ẹ báyìí ẹ súnmọ́ mi ẹ súnmọ́ mi ẹ wù kẹ́ ẹ mi ojú lọ́rọ̀ wà ṣé ẹ ní nọ́mbà àwọn tí wọ́n gbẹ̀rù lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ pè wọ́n wò ẹ pè wọ́n báyìí báyìí ẹ pè wọ́n wò báyìí báyìí. ẹ tí wọn bá sọ ẹ ń gbọ́. hello sir bẹ́ẹ̀ni ajiborisa àgàgù ló ń sọ̀rọ̀ sá. mr ajiborisa mẹ́ta wà yín tá a rí ibi tẹ kẹrù yìí sì wà lọ́dọ̀ àbí kí ló dé ibo gẹlẹ wà báyìí. ah ẹ wo mo mo mo wà tó sí ọ́fíìsì yín tó sí ọ́fíìsì náà mọ̀ mi ò ibi tí mo wò jìnnà sá. ẹ wẹ́n máa bá wa kẹrù yìí kúrò níjà. ah. jésù wọ́n ti ní kí wá kẹ́rù. <laughs> ẹ jẹ́ mọ̀ bọ́ ẹ báà mi mo sọ fún yìí ah! mo ní sẹ́ tá a fi rán gúnni kó jẹ bọ́ọ̀lù tá a fi rán kàlà ní kó jòkú iṣẹ́ tá a fi rán mi ó ní kí n sọ̀rọ̀ kó sì rí bẹ́ẹ̀ bàbá hmm, sọ tó tí ò bá rí bẹ́ẹ̀ kò sẹ́ni yóò tún sọ tí ó rí bẹ́ẹ̀ mọ́ ní gbogbo ayé ẹ mọ tẹ́sẹ̀ ẹ ṣe transfer ni abẹ́mu alọ báńkì. Ah, ẹ wo ṣe rí ṣẹ́ẹ̀kì mo fẹ́ kọ fún yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ní àsìkò tí mo wà yìí hmm. nílọ́nu mọ́tò mi hmm. nílọ́ kó owó wá fún yín. ẹ lọ kó wa. Ah ẹ wa ẹ wa bẹ́ẹ̀ bá sì ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sá lọ ẹ bá mi bẹ́ẹ̀ o. just like that ẹ pè wọn wọn ò gbọ́dọ̀ mọ kó fún yín kò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ha ibi ò wá yẹ mí mọ́ mi ò yẹ mi mọ̀ torí bó ṣe kọ́kọ́ dé bíbí ní kọ́kọ́ ń wò tó ń wò lẹ̀ rárá tó sọ fún mi pé tí tí ọlọ́run tètè fẹ́nu gbára mi tí màá tètè fẹ́nu gbára mi lẹ́pẹ́ ifá tí ń bẹ́ńkù mi ò lẹ́lẹ́gbẹ́ kò bá kò bá kò bá máa lọ ni ọ̀rọ̀ mi ti wá lọ gbalẹ̀ mi báyìí tí ó jẹ lé tí tí tí ó ṣe rengede ń wàá kọ́ síwájú ilé mi báyìí sí wí sẹ́ńtífá àfọ̀sẹ́ńtọ̀rún mi là sí ṣé kò sí òkínlá lè ṣe fún yín o ẹ̀dùnà ah àìsókún lè fà bàbá ti rí mi kẹ́ wí o aláìbọmọ lẹ́rù ọmọ lè rọ o. ẹ ṣeun sá bẹ́ẹ̀ ṣe rí mi ọdún kọkànlá nìyí tí mo ti wà nílé ọkọ mi ò lóyún àárọ̀ dalẹ́ rí bẹ́ẹ̀ ni mi ò gbọ́ tí mi ò gbọ́ pọ́. mi wá fi kọ́rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ìṣàánú mi rọ. ọ̀rọ̀ yóò ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. ọdẹ ayọ̀ sọnù yín ẹ bá kọ àbíró ẹ bá bọ àbíyè ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ pé yàgàn. kiri. ọmọ olùdó. ọmọ ludo. ẹ ẹ mú kan bẹ́ẹ̀. ẹ ti mú. bẹ́ẹ̀ni. ẹ kọjú rẹ síra yín báyìí kí lẹ rí. mẹ́ta. n kò tẹ́ mi lọ́rùn ẹ tó yí báyìí kí lẹ tó rí. méjì. ó di mélòó. ó di márùn. ó di márùn ẹ tó yí kí lẹ rí. mẹ́rin. ó di mẹ́rin méjì mẹ́ta àti mẹ́rin ó jẹ́ mélòó mẹ́sàn-án ẹ tó yí kí lẹ tó rí. márùn. ẹ fárùn ẹ fi kún ẹ̀sán ó di mélòó. mẹ́rìnlá. ó di mẹ́rìnlá ẹ tó yí kí lẹ rí. mẹ́fà. ẹ rí mẹ́fà. bẹ́ẹ̀ni. ẹ fi mẹ́fà kún mẹ́rìnlá ó dógún. bẹ́ẹ̀ni. ẹ fó kan tó kù kún. ọmọ ogun àtẹyọ kan lẹ́bi. Ah, mo bá dúpẹ́ ìṣègùn. ọ̀dẹ̀dẹ̀ yóò ní gbọ́dọ̀ kọ́ yàgàn àìbalẹ̀ àwòrán ẹ̀kún ọmọ yọyọ nílé aládìí bí mo ṣe wí ní òrì tó ń tolúwo tó fẹ́ ń tọ́jú gbọ́nà ẹ fọwọ́ sọ ẹ fọwọ́ ẹ sún mọ́ òkè ẹ sún mọ́ òkè ẹ sún mọ́ òkè ẹ sún mọ́ òkè sẹ́rí bí ń bẹ lọ́wọ́ yín o ẹ dì mú ṣeṣe mò ń orí kan ní bẹ́ńbì àwọn èèyàn sì rè bọ́ bá sọ fún wọn pé kíní yìí kò nídìí kí n bó nǹkan kan pọ̀ mọ́ nǹkan kan fún wọn wọn à ní gbàgbọ́ bó ò tí fún wọn ní nǹkan dúdú nǹkan pupa kò tí ì tẹ́ wọn lọ́rùn kí la fẹ́ wá fún àgàn tó ń wọ ọmọ báyìí o. lè dún fún náà jàre àbákàdójú wáyé pé nǹkan dúdú lẹ fẹ́ àmọ̀ fún yìí àtẹ̀ní mọ láti ké funfun lé ní ìsìn síbí èèyàn dàpọ̀ mọ́ dúdú àti funfun ọkàn parapọ̀ ní owó dúdú àti funfun ìjà àwọn èèyàn èlú dúdú àtàtíkè funfun wọn gbọ́dọ̀ jára wọn ní. ẹ ẹ ah, sàn. ẹ pẹ̀lẹ́. sàn. ṣé ẹ bínú pé mo pẹ́ kó lè dáa náà ni ẹ gbà lẹ́sẹ̀ ń wo ohun ẹ̀kan náà lẹ́ẹ̀dá sínú ẹ̀kọ́ ẹ̀kọ́ tútù ẹ fọwọ́fọ́ ẹwà wà dà sínú ẹkọ ẹ dààmú hmm, bẹ́ẹ̀ bá ti dààmú ọlẹ́ ayọ̀ sọnù yín ẹ ní mọ́sù ìjẹ nígbà tí ọba ìjọ ọdún tó ń bọ̀ ẹ lè kọ́ ọmọ méjì wá kiri hmm, owó rẹ ni ó ṣe kókó báyìí yín one point five. one point five million agbára ká ó pé mi ò ní owó tó one point five million bí. bẹ́ẹ̀ ni ṣé ṣé mo lè kọ check fún yín. Hm, tó bá ti jẹ́ pé ìwé wọn padà dowó ẹ̀kọ́. àdówó àdówó tọ́lọ́mùbá ti tọ́lọ́mùbá ti gbàdúrà tì nínú látara yín. ẹ̀kọ́ kò lè tó bá wọn ẹ̀kọ́ sàrùmí ọmọ àdìkúkú dìkàkà ọmọ òkè làǹtìlàǹtì. mo ti wá dé orí ìtàn kò yẹ mi mọ́ báyìí kàkà kó sùn láàárọ̀ ọmọ ìyá ìjẹ́ ìtùnú bákan náà ló mọ́ sórí o nígbà wo lọ́lọ́run fẹ́ dá mi lóhùn kí ni mo ṣe fọ́lọ́run kí ni mo fi ṣe ọlọ́run torí kò yé mi mọ́ kí ni mo ṣe mo lọ school mo kàwé gbogbo bí téèyàn kàwé dé ni mo kàwé dé why ti tẹ́lẹ̀ máa fi difficult àwọn tó ń sẹ́ mọ ọ̀tọ̀ mi wọ́n bá wọn sí mi ṣe abẹ́lẹ̀ ta sí mi I am tired ó ti sú mi anyway èmi gbọ́ ròyìn bàbá kan o wọ́n dẹ̀ ní bàbá yẹn wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni tó bá mọ̀ kó máa tẹ̀lé mi lọ kí mú ẹ lọ síbẹ̀ ó dá èmi lójú pé bàbá yẹn máa rí solution sọ̀rọ̀ wa wàá ríṣẹ́. Ah, tó bá ní báyìí báyìí kí n tẹ̀lé ẹ i'll go mo sì nǹkan tí mo ni mo ń ṣe. ní a lè lọ lé time ti lọ. kí ló máa mú mi lọ. èmi sàdúgbò ọmọ òkè láǹtìláǹtì àpátápá àrà tí ń parẹ́ lájúbà ìlà ń solóko ìkà ń solóko òwò òmùdù bẹ́ndùbẹ́ndù kámúlájẹ kámóògùn jẹ kámóògùn káfi tó ní sàrùmí dàgbà <laughs> kí n tó lè dáwọ́ lé nǹkan kan láàrin mo gbọ́dọ̀ rí ọlọ́kọ̀ tuntun ọmọbìnrin wa sáyé sẹ́yìn kó tó rí ọmọ ọba burú àti ibi ìpàkọ́ báyìí ní ètí náà bẹ̀rẹ̀ bọ̀ hmm. tá a bá ti fojú gan ní ara wa èmi àti ìyá tó dẹ̀jẹ̀ sí ọ lójú tá a ṣe é dà kí wọ́n á mọ̀ bóyá màmá lọ sí ayé ni àbí wọ́n lọ sí ayé. ẹ má bínú sa ìjọ tí mọ́mì mi tí wọn ò bá ráyè nǹkan. tí wọn ò bá ráyè ẹ gbìyànjú kó wọn ráyè gbìyànjú kó wọn ráyè lọ dáa káàjọ gan ni ara wa báyìí. tó bá wá jẹ́ pé ọ̀sán gbogbo agbára rẹ tí ọba rí ṣe tó ọ sá gbogbo pa rẹ tó rí ọmú dé ìwọ gbìyànjú ọmọ àwòrán wọn wá ọmọ tí mo sọ pẹ̀lú àwòrán fọ́tò ní jẹ́ bẹ́ẹ̀. ó pọ̀ ìyẹn pọ̀ dáadáa ẹ ṣe nǹkan sàmójúpẹ́ ẹ ṣe nǹkan pẹ́sà ẹ mọ̀ dúpẹ́ ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ. ẹ mọ̀ lọ adélébárí àrìnàkúrẹ́ àpòyá ibi ẹ kílé. ọmọ tí ń dolówó àgbáyé lọ díẹ̀ díẹ̀ ìwọ náà ń dàbí ọdún náà bí òwe àìdàgbà ju báyìí náà lọ àìdàgbà ju báyìí náà lọ owó sá ti wọlé owó sá ti wálé. ẹ máa fún mi ní five hundred naira nù ẹ. èlò ló wà lọ́wọ́ yìí. two thousand. ẹ̀kẹ́ ló tẹ̀ wá ń bì mí tẹ́lẹ̀. kò péye owó mi. one five ni mo ní tí mo lè fi yín lé kí ló dé kí ló dé ṣé mo ṣẹ̀ ni ṣé mo ṣẹ̀ yín ni. ẹ̀ṣẹ̀ wo lẹ ṣe ẹ mo ní kẹ́ fún mi ní five hundred ní two thousand tó wà lọ́wọ́ yín. ṣé one thousand èyí tẹ́ fún mi tẹ́lẹ̀ ò tó náà ẹ tún wá lọ gé sẹ́yìn. a ò ta o. a ta o. àjọ wàbí látàrọ ni yín fúnra yín mọ̀ pa a ta o. a ta o. a ta. lákòókò tá a kọ́ lọ fún lòdù ni èmi mo gbowó ẹlẹ́ẹ̀kejì fún lòdù ni èmi mo gbowó ẹlẹ́ẹ̀kẹta lẹ́lẹ́fẹ́ sinmi díẹ̀ bíi. ọ̀tá gíní yìí. kí ni mo ṣe. ọ̀tá gíní yìí. kí ni mo ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ìròyìn àti mo bẹ́ẹ̀ ṣe ń lo kékeré yìí rádaràdà bẹ́ẹ̀ ṣe ń lò ní ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ ọ̀ranù alábòsí lọ náà jẹ́ ata káwọn èèyàn wá wà bí bàbá yẹn láta nìyẹn. ata ṣé bí ni ò ń wa mọ́tò èmi ní ẹ̀mí yín wà lọ́dọ̀ ẹ̀ èmi ní máa sọ fún yín bóyá mo ta àbí mi ò ta. ṣé pé mi wàá mọ yí òun ni mo dáhùn sí bá. ọlọ́ ṣe yìí owó tó wà lọ́wọ́ tèmi tí ò bá jẹ́ pé mo dé èèyàn náà kò yẹ kí n fún yín lówó kankan rárá a máa ṣe àwọn kankan ní mọ́tò a máa ṣe àlàyé mẹ́ǹtì a máa ṣe wí balance a máa ra jack. ṣé wákàtí wákàtí láàmú ṣe. a dẹ̀ máa change. alignment. ní ìgbọ́. ṣé wákàtí wákàtí láàmú ṣe alignment. a lè máa ṣe ní ìṣẹ́jú ìṣẹ́jú kí mọ́tò ṣáà ti dúró. alignment ń dẹ̀ ka ìwọ tó ń tẹ̀sí. ẹ rọ mi lẹ́gbẹ̀gbẹ̀ o má bá ti ń jẹ́ má block life yẹn ni wádùn kankan ṣiṣẹ́ mọ́ ni o ní life kò ṣiṣẹ́ mọ́ nìyẹn o. ẹ jọ ẹ jọ. kò sí wàhálà máa fún yín five hundred lọ́la mo ti di pé ìyẹn fẹ́ dẹ̀jọ́ one thousand yẹn màá fún yín ní five hundred lọ́la èmi lọ. ẹ má ṣe fẹ́ ọ̀gá yìí jọ jọ kò sọ́ọ́lọ́ mi ẹ jọ. ṣé ẹ rìn dẹ̀. ẹ jọ. ṣé ẹ gọ̀ ẹ̀rí aláìmoore máa lé yín lọ́dọ̀ mi pẹ̀lú bẹ́ẹ̀ ṣeṣe máa lé yín tẹ̀lé níbi kankan ló mọ̀ ṣàkóso tí sọ̀rọ̀ yín ti pẹ́ máa lé yín gara tẹ́ẹ̀dì wọ bẹ̀ wọ̀n láíláíláíláí wọ́n fún yín fáfá fẹ́ dùpẹ́ ìbátẹ́dẹ̀ wà bẹ̀bẹ̀ àríbẹ̀ ṣe é ṣe àárọ̀ ọjọ́ ayé yín ẹ̀ fi ṣe nǹkan gidi wọ́n á fún yín ní one five lásìkò ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe é ṣe yìí ní kí ni tó bá bí yín dà ẹgbẹ́sẹ̀ kan kọjá àbí tẹ́ gbé yẹn tó bá jẹ́ pọ́n bí yín dà ni mo sọ ẹ̀yin ẹgbẹ́sẹ̀ kan kọjá àbí tẹ́ ń lọ yẹn èmi wà bí mi ò tí ì kúrò bí ẹ̀yin fẹ́ máa lọ ọmọ kan wá bí bọ̀ tọmọ yẹn bá dé màá bá ọmọ yẹn sọ̀rọ̀ tọ́rọ̀ èmi àti ẹ̀ bá ti wọ̀ dáadáa dáadáa ẹ̀ ìgbà yẹn lè lè máa lọ lé so kẹ́ ẹ lọ lé sí kémi nìkan máa dá lọ lé kí táyà jò ta ló máa fẹ́ ẹ ta ló máa bá mi change táyà. torí táyà ni kí n fi dúró báyìí. torí nǹkan méjì torí ọmọ tó wá mi bọ̀ kò gbọ́dọ̀ jọ ọmọ seventeen years. lọ́kàn tèmi pẹ̀lú ẹ̀mí. máa lè yìí ó dáa ẹ má lọ lórí ẹ má ṣiṣẹ́ mọ́ ẹ má wà bá gbọ́n ẹ má lọ lórí ní ìfẹ́ ní ìmọ̀ sit down hand your balls okay if you know you can ṣa parapara again then ṣa wọ gbòò mò ń sá párapàra. bẹ́tà mo ń bọ̀. ẹ ra sa yẹ sa ẹ mọ wo lẹ ń bẹ mọ rọra ẹ ṣe gan. ẹ kó àbẹ̀wò wa ẹ pẹ̀lẹ́ sà ẹ ṣe àdúgbò ẹ yẹ sà ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ yín o oh. èmi èmi tí mo ti ra mi pin pé ṣé màá di ọlọ́mọ láyé ọlọ́run wà ti ara yín ó ṣe mí ní oore bàǹtàbàǹtà báyìí mo wá finú ṣoyún ní agbára olóhùn lójú ayé yín báyìí máa ń fi ẹ̀yìn gbọ́mọ. ẹ bá ṣe. Ah, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ifá o. ẹ ṣe rí bó ṣe yẹ kẹrin náà lẹ́rìn o àmọ́ ẹ bá mọ̀ dẹnu ọpẹ́ pè mí ifá ló lọ́pẹ́ Ọ̀rúnmìlà mi káyìn ah. nítorí pé yorùbá ní yiniyini kẹ́ni ó lè ṣèmí bá a bá yini lọ́nà ẹgbẹ̀fà ló ṣe ṣe kéèyàn ọbẹ̀ gidi ní ìgbèjì ẹ ṣe tẹ́ ẹ dúpẹ́ ẹ ṣe tẹ́ ẹ dúpẹ́ àmọ́ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ wa níjọ náà lọ́run tẹ́ kọ́ wáyìn mo sọ fún yín pé ọmọ tí ń bẹ lọ́wọ́ yín kẹ́ ẹ dìímú. bẹ́ẹ̀ni mo dìímú mo dìímú lọ́jọ́ yẹn. mo ní kẹ́ ẹ gbámú mo ní ibà sọ pé ẹ bímọ ẹyọ kan lélógún. ẹ sọ bẹ́ẹ̀ ẹ nígbà tí ẹ wá gbàgbọ́ wàyí Ifá ti ṣe yín lóore ẹ wà ní oyún báyìí gbogbo ìgbà tí ìkúnlẹ̀ yín ọba yá agbóhùn ìyá agbóhùn ọmọ ìrọ̀rùn ni ó jà sí ṣé wàá rí pẹ̀sẹ̀ tó wá dúpẹ́ lọ́wọ́ fáyì tẹ́ tó fẹ́ mi ìmoore hàn yìí ah, mo sọ fún injọ náà lọ́n pẹ́ bímọ twenty one tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ bí forty two. Ah, <laughs> ẹ ṣe gbogbo Ọlọ́run máa tọ́ ah, máa bí máa bí kò sí wàhálà gbogbo ìgbà yòówù tẹ́ bá sọ ah, ìrọ̀rùn ni ó jẹ́ ẹ mọ rí a mọ rí yín bá mo dúpẹ́ lọ́wọ́ yín ó dàbọ̀ sá ẹ ṣe gan ah, ó ti ẹ ṣe ń sá ẹ bá mi káwọn aráalé náà ó dàbọ̀ sá yẹ sá yẹ sá. ayé o ayé o àwọn ìyá mi rèé ìyá mi ò sọ̀rọ̀ ǹgà apanimọ́ àgún olókìkí òru ọ̀gá lanta. ìyá mi tó dorí kodò tí ò sómi ìyá mi tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀ dúnà ìyá rẹ̀ rè. ẹni tó bí mi nìyẹn àwọn ló bí mi lọ́mọ. ìyá tó dẹ̀gbẹ̀ sí ọ lórí rẹ̀. àwọn ló mi lọ́mọ. ha ha ó sì ní ìyá rẹ̀ rè nrc nìyá yìí. rárá ọmọ mi ò kí n ṣe olóṣèlú bóyá ẹ̀rẹ̀ máa ti mú wọn sí ẹlòmíì kò ń ṣàwọn. kò lè yí ọ ajẹ́ níyà rẹ̀ ẹlẹ́yẹ gidi ni ajẹ́ pọ́nbẹ́lẹ́ níyà rẹ̀ tọ́lọ́ ń tọ́lọ́ sọ bẹ́ẹ̀ lẹ́nu nǹkan kan wà tó ṣẹlẹ̀ létí ẹ ẹ ẹ má bínú sá ìtùnú hmm? nǹkan kó ṣẹlẹ̀ bá mi bèrè kò yé mi ṣé wọ́n ti kú kò yé mi náà bọ̀ ní sùúrù bàbá ẹjọ́ kò yé wa nǹkan tẹ̀ sọ yé wa kò yé wa. mo tó tó sọ pé ìyá tó tara tí ìwọ tara rẹ̀ jáde àjẹpọ́ndélé ni ee tí ọba níta ló sọ bẹ́ẹ̀ lémi panibọ ní panibọ fún alágbogbo lẹkùn lẹkùn abẹyìn àrò gélémọ gélémọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún mo sọ bẹ́ẹ̀ fún ẹjọ bàbá tó rán lọ́wọ́ ẹ ṣàánú mi ẹ kí la máa ṣe báyìí torí kò kò fẹ́ yé mi kò yé mi mọ́ báyìí. níta ṣe sí O kò ń ṣe nǹkan bàbàrà kì í sì ṣe nǹkan tó tí tí ò gbọ́n rí ǹjẹ́ ẹ ti gbúwèé kan rí báyìí nígbà tá kékeré ọba kú ìrùdí ò ní wálẹ̀ ọgbà rí ìtumọ̀ owó ẹni rèé o tí ìyá ọba fayé lẹ̀ kó gbọ̀rún lọ. Hmm. hmm ọ̀rọ̀ rẹ ò ní lójútùú. Ah! Ah! Ah! ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ bàbá ṣàánú. èmi kọ́. ẹ má jẹ́ orí bẹ́ẹ̀. bó ṣe rí mọ́sán fún ọ̀hún. ìtùnú ìyá tó bí mi mọ́ ìyá tó bí mi lọ́mọ lè sọ̀rọ̀ ẹ̀ yìí ìyá mi ni mo rí mi ní ẹ gbà mí. kí lẹ ń ka kí lẹ ń ka. ọkọ mi ọ̀fàmọ̀ká ọmọ àyèjì ń ò wò pọ́ńbọ́ wọn wọ̀ ọ́kàn. ta lọkọ yín kẹgbẹ́ mi ta ni ọkọ yín èmi ò kì í ṣọkọ yín kẹ má pretend fún mi màmá ṣe ti gbọ́ question kan ni mo fẹ́ bí ibẹ̀ ṣe wà yìí ṣé àjẹni yín mo fẹ́ mọ̀ báyìí báyìí. ayò àjẹbáwo. ó dà pé ẹgbẹ́ ọkọ̀ tí mo sọ mo ní ṣé àjẹni iṣẹ́ fò ayọ̀ àjẹ́ bíi ti báwo ọ̀rọ̀ tó ń sọ yìí kì í sọ̀rọ̀ gidi èmi àjẹ́. ẹ ń pretend fún mi àbí ó ń gbèsè náà pé ó gbàdúgbò lórí lórí ilé àjẹ́ ilé àjẹ́ ẹbí wọn sì ń gbàjẹ́ mi lórí ẹ̀ jẹ́ kí ẹ̀jẹ̀ káyọ̀ mi gba àjẹ́ nílé sí nílẹ̀ o ẹ̀ sì ń sílẹ̀ lọ́rùn o ṣáàjẹ́ ní àbẹ́kẹ́ ṣáàjẹ́ torí máa dín pẹ̀lú ilé mi yìí lẹ́yìn kò yìí máa dín pẹ̀lú yín ṣáàjẹ́ ní àbẹ́kẹ́ ṣáàjẹ́. Ah, ọ̀kàrẹ̀ ẹ̀yìn ayọ̀ nǹkan tí mo fẹ́ kókó yọ ni wípé kò sábì amọ tí wọ́n pè tí ò ní jẹ́ o. ó ti kọ́ fáwọn ẹ̀ fún mi pé àjẹ́ ni ẹ̀rí mi wọ̀ bí wọn bí wọ́n ṣe wà yìí ẹ̀yin ọmọ wo mi ẹ̀dúrà ẹgbẹ́ lẹ́nu yìí. ayọ̀ ẹ̀ mọ̀ pé bímọ kan. yóò ṣe pé omu tí èrè ẹ gbà mí ẹ gbà mí ah, ẹ gbà mí ẹ gbà mí ẹ dúró akọ ògbóná ló dé sọmọ yìí o akọ ògbóná rèé o èmi àjẹ́ lẹ́nu ayọ̀ sí mi ẹ dákun ṣé àjẹmí mi lóòótọ́ ṣé àjẹmí mi. ajẹ́ ni wọ́n bọ́ sí wàyà wọn ló bí mi wọ́n lè ṣe mí. láì ṣe mí bẹ́ẹ̀ ni yẹn ṣe mí bẹ́ẹ̀ ìyá tó bí ọnu. ajẹ ni wọn ajẹ ni wọn. báwo ẹ dákun ọlọmọkùnrin ilé yóò ní báyìí ọ̀rọ̀ yóò ní dàrú. ẹ máa lọ ẹ máa lọ ẹ kọfà náà mọ ọmọ bẹ̀rẹ̀ ẹ máa lọ ẹjọ́ láàfà o. ẹ máa lọ ẹ máa lọ. ayọ̀ ayọ̀ àbíkẹ́ ní ọgbọ́dọ̀ la ilaha illallah muhammadu rasulillah nabi sallallahu alayhi wa sallam ìyá rẹ de. ẹ kò fi mi sí lọ́wọ́ jẹ́ sórí rẹ̀ máa jẹ́ kí tẹ̀mí dá kí ló dé. ìyá yìí dàjẹ́. ajẹ́ ni wọ́n mm, ajẹ́ òpó òpó. bá a mọ a ti tẹ̀ lọ́rọ̀ rẹ bọ́ọ̀ bá alájẹ́ ni ìyá yìí mọ̀ bọ̀ fara mọ́ àmọ́ ń bọ̀ wá ní onírúurú mẹ́sàn-án ìyá ìlẹ̀pọ̀ wá fẹ́ pọ̀ ó tún wá gbé ọlọ́mọ òpó ńlò kọ̀ wá pa ńgbà náà lọ́hùn ìgbà tó wàá máa jèrè ẹni wàá pọ̀ lọ́wọ́ àdàjẹ́. afa àjẹbí ìyá yìí. Ah, àlìjáná ọmọ òsínbì kankan gìgísẹ̀ ìyá rẹ̀ lọ́wọ́ láìla ìlàhàn tasùwò anaka ìní kúntùmínà sọ́ọ̀mínà lódìdí ànábì ọlọ́fin bẹ́ẹ̀ náà tí ó tètè gbẹ bẹ́ẹ̀rẹ̀ kí ló fẹ́ bẹ náà wájú ọ̀rẹ́ ìyá rẹ̀ wọ́n ní wọ́n bọ́ sàkóbá tán náà. ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹni tó bìyàn lọ́mọ báyìí kò ní kó wá ṣe nípa bẹ́ẹ̀ ni àjẹ́ ni kí wọ́n fojú lọ ẹ fojú sápò ẹ má wò mí. ọjọ́ lọ tọrọ àforíjì wọn àjọ náà bá dáadáa. àfa àtàwọn ọmọ afẹ́ máa foríjì kọ́ fi mí sílẹ̀ kí lè rí iṣẹ́ káyé mi lè ta ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀. ìyá ní mo fẹ́ sọ fún yín ẹ má mí àmì kanlẹ̀ torí ọ̀la ẹ dákun torí àfa àtọ lọ́mọ ilé kẹ́mẹ́ ìtọ́ sàdúrà fún kan tó mí kejì sínú ọdọ ọjọ́ iwájú kó tó mọ̀ pé òun ṣàgbákò fúnra ara òun ṣé yorùbá mi yẹ yín ẹ má ṣe bẹ́ẹ̀ àǹtí mi àwọn ènìyàn wọn fara kí gan ni o ó ní tí kì í bá ṣe ọlá àjọṣepọ̀ tó ti pẹ́ láàrin èèyàn àtàwọn wọn làwọn bá ti tèkè yìí sí rárá. ṣé o ṣáàbà mi bẹ̀ wọ́n dáadáa kò kí ń ṣẹjú èmi náà òkè yìí báyìí òun ni ò jẹ́ ká rí tọ̀hún àdúrà kan tí mo kàn ń gbà ń sìn ni pé kọ́lọ́hún tètè bá mi mú ṣùgbọ́n ayé mi kúrò. ẹ má ronú lọ síbẹ̀ yẹn rárá àdúrà tí gbogbo wa ń panu pọ̀ ṣe nìyẹn pé kí ọlọ́run lé àlejò kú kó fún nílé síbẹ̀ kó jẹ́ kárẹ̀ yìí ti yà láì ẹ má rọ rárá. mọ́mí ọmọ láti dínà owó tí ọmọ alágbà. ẹ̀rọ náà kọ̀kẹ́ tó wá jẹun o ṣé ọ̀pẹ́ mi lọ́dún ẹ̀ fún. àǹtí mi ẹ má jẹ́ kí ẹ bá ìlú ọkàn jẹ rárá ṣé gbọ́ ọlọ́run máa túbọ̀ mú lára dá pẹ̀lẹ́. ẹ̀wù ẹ̀wù ẹ̀wù lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ kẹ́ farabalẹ̀ gbọ́ ni o mi mọ̀ tó kàn ìfẹ́ ni pé ẹ láìkè ọkọ ẹ láìkè iná sórí pé hello mo ìwọ ẹgbẹ́ mo wà níbi mechanic field ẹ bẹ́ẹ̀ ibi mechanic field jẹ náà mo wà ń bẹ́ẹ̀ ẹ ń bọ̀. ẹwọ ẹmọ tẹ bá ṣe o ẹbìrẹbẹ tó gbé mọ́tò fún mi olóńgbò jẹ o olùfẹ́ ọba tó bá ti débi ẹmọ kata àárọ̀ láti wà mí láti aago méje àárọ̀ láti débi. aago méje. aago méje àárọ̀ láti wà lọ́dọ̀ mẹkáníìkì ó tẹ̀ máa sọ fóònù yẹn irọ́ tẹ̀ máa pa irọ́ tẹ̀ máa pa ni mò ń kọ́ yín yẹn. irọ́ nìyẹn. níta ni aago méje àárọ̀ ni kẹsàn-án. níta sì mọ wà láago méje. chọ́ọ̀chì èmi náà wà láago méje àárọ̀ yìí. ẹ sì wá pé irọ́. ibi káwọn àdìmọ́sọ fún yín yẹn. Ah, kí ló dé báyìí tí a máa ń bá àyàn tán kí a fa àyàn tán yára. ẹ farabalẹ̀ ah. ẹ má bínú. olùwà ń gáràjì mo débẹ̀ mi ò bá o tún nílé mẹkáníìkì ni máa bọ̀. mo wà gáràjì nígbà tí mo ní kẹ́ ẹ wá mọ́tò mi wà dọ́dọ̀ mẹkáníìkì ń bí àtàrà láti wà mí látago méje tó ti yẹ yín ẹ fẹ́ràn pé bí mẹkáníìkì ni ọmọọṣẹ́ mi lọ́jọ́ kò sọ ọkọ yẹn. nǹkan tó ń ṣe mọ́tò àbí. nǹkan ṣe ni. nǹkan ṣe mọ́tò. nǹkan ṣe ni ẹjọ́. ó dáa kí ló wà nílẹ̀ kí ló wà nílẹ̀ ẹn tí mo fẹ́ sọ fún yín náà ni pé owó tó wà nílẹ̀ náà ni mo fẹ́ fi ṣe kíkì ti. ó bí wàá rírì kankan gbà. ẹ wò ẹ wá wò ẹ wò kí ni kíkì ọ̀dẹ̀ wò kí ni kìkì náà bá bá wàhálà náà ni. tó ti dé yín sùn. tábà jẹ ilé owó tó wà lọ́wọ́ mi. bàbá tani bàbá yìí. àfún iná jẹ máa wọ bẹ. akọ̀ ìṣọ́rọ̀ tí olówó ní. kí ló ṣe bẹ̀rẹ̀. máa ń jẹ àmà náà. máa jẹ àmà. tani bá mi. máa jẹ àmà. ẹdun ẹdun brasẹ mi kí ló ṣe yín. sáàmà mi rè é. níta níta tí a bá yín lọ sá parapara. kọ́ńdọ́tọ̀ mi lè ṣe bàbà bàbà bàbà bàbà ìgbélé tí mo wọ̀ mọ́. ẹ mọ́tò kan tó wà lọ́wọ́ yìí àti nineteen ìwé ẹ̀ ni ẹ kó fún mi. ẹ ǹjẹ́ ìsọ fún mi sì ni pé bàbá yìí ló ní mọ́tò tí mo wà yìí. sáàmà mi kankan lé lẹ́yìn. ẹ ẹ ẹ ẹ ẹ bẹ́sẹ̀ mi bẹ́sẹ̀ mi ẹ ẹ jọ ẹ jọ ẹ ẹ wá ẹ ẹ ní sùúrù ṣé ẹ mọ tẹ̀wú ẹ tó gbé mọ́tò fún yìí rè. sáàmà mi rè é. bàbá ṣé kò sí kò jẹ́ mi kí ni. ẹ sáwọn tó kọ ọkọ̀ fún rẹ̀. rárá sáà ẹyọ kan ló wà lọ́wọ́ tiẹ̀. ìyókù nǹkan. ó wà lọ́wọ́ àwọn bíi dírẹ́fà ẹgbẹ́ rẹ̀ tí mo kó fún ẹ̀. ṣé kò sí kí ni tó

fíà ẹ̀ mú wọn níjẹ̀fà náà fíà ẹ̀ mú wọn eh, kí ló sọ pé ó ṣe mọ́tò ìjẹta ìwà ọmọọṣẹ́ lórí burúkú ni mo kẹ́ sí eré ni ah, ẹ wá o èmi èrè iṣẹ́ iṣẹ́ iṣẹ́ àmà tèmi ni kọ̀ǹdọ̀tọ̀. ẹ dá lóhùn ẹ dá lóhùn èmi fẹ́ bèrè nǹkan kan ní. mo sọ ga yẹn ìjọ tó lọ sá. mọ̀kúndà ọ̀gá mi mọ̀kúndà lápá mi o ọ̀gá mi jọ dákun ọ̀rọ̀ tó ká yẹn dún ọ̀rọ̀ ni ìjọ kí ló ṣe fíà ìgbà ló mú ọ ṣé fíà ìmọ̀ fíà ìmọ̀ ìjọ tó lọ lọ fúláì mú wa. ẹ má bínú ẹjọ́ tó ń lọ. fúláì mú wa èmi tó ní ìkúrọ̀. àwọn náà ti bá mi láti bí oṣù kan ní ìmọ̀ pé ní ìmọ̀ pé kú wọlé tán mi rí. ikú bò bọkọtọ mi wọlé tán ọmọ yẹn bọkọtọ tọ mi yóò jẹ bọkọtọ bíi mẹ́rin yóò mú ọtí sí i yóò wá pé kéèyàn máa pè wọ́n pé ò mú àrí yóò ti ń tẹ̀ mo ṣe bí ọ̀rọ̀ òṣùpọ̀ máa pẹ́ ni àṣọ máa yá wọ́n kà dòwó ibi tí ìtàn fẹ́ parí sí police station mo fẹ́ parí sí ah! ah! ẹni ọlọgbọ́kọ̀ mi fún olè ni wọ́n gan ọwọ́ àgbà chẹ́ǹdì tó ọ̀nà ni ah! ẹ ṣe jẹ mí títí ni ẹ fẹ́ jẹ mí o bí ẹ bá ba yé àwọn èèyàn jẹ tán ẹni ẹni náà lẹ́tọ̀ọ́ máa fi gbé pé bàbá yẹn náà ti yé lọ sí èmi ò wá nígbà kẹsàn-án ló dé lọ sí mo kọ̀lẹ́tì gbogbo ọkọ̀ mi pátá. irọ́ ẹ má ṣe lóyún o. gbèsè mi o ẹ dàkún ẹ àwòjò. gbèsè mi o gbèsè mi o ẹjọ tó ló ń gbọ́wọ́ sí lẹ́nu tó ló ń gbọ́wọ́ sí lẹ́nu ẹjọ tó ló ń jẹ́ bá wọn. àyọ̀ bẹ́ẹ̀ gbọ́ gbọ́ gbọ́ lẹ́jọ́ ẹni sọ̀rọ̀ ṣe káyọ̀ yìí bọ̀ bá bàjẹ́ náà ni mo yẹ kí ẹ ṣé ẹ má ẹjọ mo bẹ̀ yín. àwọn ọ̀sẹ̀ transfer ọjọ́ kí má dẹ́gbẹ̀. ayé mi gbọ́ ẹjọ ẹjọ ẹjọ tó lọ ẹjọ tó bá délé dé kú omi jẹ́ mi ti bàjẹ́ ní ìfẹ́ ẹjọ ẹjọ ẹjọ ẹ̀dá tí ì tẹ́mi lórí ọlọ́ọ̀ tí ì tẹ́mi lórí àbábá lọ́wọ́. ẹni tó ní jíjẹ lórí ẹni tó ní tútù ni àmì méjèèjì náà wọ́n rọrọ sọ ju gbogbo ẹ lọ ọlọ́run nìkan lólùwòsàn ifá àgbọnnìrègún Ọ̀rúnmìlà torí ẹni tí ó sùn sí ó nìkan lọ̀mọ̀ràn tí mo yún ní ìgbénú kára wọn ẹ kí lẹ ní sọmọ yín ní pàtó náà. kí ló ń ṣe. amúdi ni. Ah, ara lé ní ìmọ̀lá amúdi wèrè lára tá à ń pè é. bí wọ́n ti pè náà nù. ọmọ yín ya wèrè nù. Eh, torí ẹ̀ náà là á ṣe wá mi ò kọ́ iye kíye tó máa ná wa sẹ́rí ọ̀rọ̀ owó kọ́lé ti ń bẹ ńlẹ̀ yìí á kọ́kọ́ mójútó náà á ṣiṣẹ́ lé lórí tára rẹ̀ ó fi yá so ti yé yín nígbà ara rẹ̀ bá gbádùn tán tẹ́yìn náà ti rí kó lálàáfíà ìfáwálẹ̀ sọ tí ó gbà lọ́wọ́ yín gbà náà. tí ara ọmọ yẹn bá yá iyekíye tí fá lòun ó gbà ó ní wọn fún un àbí. ẹyin tó bá ti rí báwọn ibo lọmọ tí à ń sọ yìí ó wà ní mọ́tò ń ta a ní ká kọ́kọ́ yọjú sí inú lọ́kùn tó di pàǹgbé sọ. àì mọ̀ wulẹ̀ gbé sọ̀kalẹ̀ ẹjọ́ wà níbi tó wà ń tó ti yé yín <laughs> àṣà ni ọ̀jẹ̀ ogun abẹ́nú gọ̀ǹgọ̀ agbólọ́rọ̀ rẹ̀ jẹ mọ́ hmm, èmi ò lọ sí ọ̀run lẹ́fẹ̀ẹ́ ẹ ẹ̀ mọ ibi tí ń jẹ́ ọ̀run lẹ́fẹ̀ẹ́. àmọ́ bẹ́ẹ̀. <laughs> ẹ lè mọ agbede méjì ayé àtọ̀run ni wọ́n pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò lè yé yín wọ́n hmm. fún yín lágbo kan mò ń bọ̀. sí ti tẹ báyìí kí làá mú pọ̀ mọ́ra wọn báyìí o kí n fẹ́ fún wọn tí wọ́n lò báyìí. bá kó kírìmù jẹ ikú ni o. sọ ṣé ó dẹ̀ máa jẹ́ kí. wọ́n jẹ́ ká dá òtí ẹ̀ àwọn tó júwèé fún wa wọ́n mọ̀ pé wọ́n láti lágbà. bàbá ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ó rèé o àgbo ire o bẹ́ẹ̀ sẹ́yìn wo tó kéré lọ́wọ́ mi yìí ah! atátó ìyọ́dúnú mọ́rùn lóògùn ẹrù bí èkó bá ru ọrùn ọwọ́ sẹ́rí bí ṣe ń bẹ lọ́ọ̀mì ẹ̀yẹn sá mọ ẹ ẹ ẹ bẹ́ẹ̀ bá ti gbé délé lónìí ẹ bù sí lẹ́nu bó bá tún dọwọ́ alẹ́ ẹ tún bù sí lẹ́nu ẹ máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́ nígbà tí ẹ bá lò lẹ́ẹ̀mẹ́ta <laughs> àmọ́ n tó burú jù ń bẹ̀ ni pé ẹni tẹ́ ẹ bá mọ̀ pé nǹkan ò ṣe bí àmúdi ẹ má jì ó fi sẹ́nu o bó bá lè fi sẹ́nu. Ah! Ah! ọmọ kéékèèké kan lè ṣeré lọ́bẹ̀ ah. bó bá mú wọn yà wèrè nù sọ̀rọ̀ gbọ́ o. ọlọ́run mi jẹ́ ó ní. ẹ̀wẹ̀ jẹ́ èmi yẹn jẹ́ ìgbà. ó ní. báwo ni èmi náà wà pa rárá mi jáde jàre òkè ó ṣe. Okay, èmi náà pè padà mọ́mì ta ló pè yín ọ̀rẹ́ mi ni mà ò oh, tó fún mi bẹ́ẹ̀ ni mà. ẹlẹ́ máa dì yes ma kí wọ́n lẹ́ ń wò báyìí. hello mo máa dúpẹ́ lọ́wọ́ mi ẹ ṣe gan ni o ojú ò tẹ̀yìn náà ah. ẹ ṣé o ọmọ tí yín náà ò ní yá wèrè ẹ̀yin gan ò ní yá wèrè ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin ò mọ̀ wípé tí kò bá sí àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ ìbárí tí ò bá sí aṣọ ara ìbá wà ní hóhó èmi ni inú mi dùn jù ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe. ẹ ẹ wo òótọ́ pẹ́ ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ fa ká dúpẹ́ lọ́wọ́ fa ni torí bàbá dúpẹ́ lọ́wọ́ babaláwo babaláwo wa dúpẹ́ lọ́wọ́ fa ìfọwọ́ àyìn Elédùmarè <laughs> ẹ ẹ ti sọ̀rọ̀ kí wàá ni wọ́n sọ o. ifá ní wọ́n gba three million naira. ah three million. ṣé èwo ni à ń bẹ̀ ṣé ọ̀pọ̀ ni ká wí ni. àbó kéré. rárá kì í ṣe pówó yẹn pọ̀ torí wípé ọmọ borí owó ṣùgbọ́n mo kàn fẹ́ kí ẹ bá mi bẹ ifá èmi náà dẹ̀ tún fi ifá bẹ̀yìn kán jọ kí wọ́n bá mi ṣe ní one point five million. ah irọ́ o one point five kẹ̀. 3 million naira ní fásopọ̀ ń fẹ́ owó àkàrà ni àbójọ owó ìkúrò táwọn ọjọ́ ara wa síra wa. ẹ wo ẹ jẹ́ kí n sọ kankan fún yín ni níjà padà dé ní àná o. wèrè ní sí ọmọ ńgbà fi wá bí o tẹ́ ẹ kọ́ tẹ́ ẹ sanwó fa ọmọ o. tí ó tí tí ó no you shall my portion in Jesus name. n mọ gbọ́ lẹ́nu yìí jésù àbí nígbà mọ̀ pé jésù ń bẹ sọ́ọ̀sì kí ló dé tẹ̀gbà sọ́ọ̀sì lọ́ngbà náà lọ́hùn. ok ó dáa ẹ mọ nǹkan tá a máa ṣe ẹ̀yin ẹ forward account number yín sí mi so màá lè transfer one point five million sí yín so èyí tó dẹ̀kù a mọ̀ bá a ṣe máa ṣe. ẹ màá sẹ́ndì àkáǹtì tí yín nìsín bẹ́ẹ̀ bá san one point five nígbà wo lásìkò wo níjọ́ wo lọ́sẹ̀ wo ilẹ̀ fẹ́ san balance one point five yòókù mọ́mọ́ tí mò ń sọ o mọ́mọ́ tí mò ń sọ o ọlọ́run ní fi wèrè gidi sọmọ wá o àfikọ́ ìyá síbẹ̀ ah ṣe ifá tó lóun gba three million ṣe ifá ọmọ tí ń ṣe ni three million pọ̀ kọ́ aláìmọ orí gbogbo. ṣé pé lóòótọ́ ni pé sàrùmù ti lówó gọ̀. ẹ má jẹ́ àtàwọn ti lówó ọ̀gá mi ti lu búríjì ti dé gan wọn ló ń ṣiṣẹ́ ẹ̀fà ta ló fún ni ta ló fún lóògùn ta ló kọ́ ṣe ẹ̀fà sáró mi owó ni ìsàrò ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣe e? ah. bó ló ń lọ kí ló dé bó ló ń gbàgbàdà lọ ta ló gọ. ó gọ gan o ó gọ gan o. èmi gọ. nígbà tó rí irú mi tí mò ń kọjá lọ ó sì fagbádá fà mí sẹ́yìn irú irú wa ò dẹ̀ wo ló ń wù náà. jọ ṣé bí mo ṣe dúró bí òpó náà tí mo hmm. gùngùn bí òpó náà ìwà lóòrì mi. bó ṣe rí kó gan ọba àgùn láti fi kọrun ọmọ tálíkà ni ọ sọjà fún ọ rárá ni. ìwọ ọmọ olówó. sígbà tó ti mo ti ń bọ̀ tí o ti tí mo tó ti pè mí lórúkọ tí mo ti gbà ọ́ láyè tí ì sọ pé pè mí ní chief sàrùmí tàbí kò pè mí ní honourable sàrùmí àbí kò lo alhaji sàrùmí tí ì ti sọ bẹ́ẹ̀ fún ó ti di ó ti di nǹkan tí mo lọ. màá dẹ pè é ní kankan nù mẹ́tẹ̀ẹ̀ta ìwà dẹ̀ dà mí lò. kí ló dé. tó bá dá mi lórí ẹ̀ ti bàjẹ́. àwọn èèyàn gidi lèmi ń bá ṣe báyìí irú yín bí ìtàní bí àwọn àwọn ẹni yìí láwùjọ àwọn ẹni ẹ̀yẹ àwọn èèyàn pàtàkì àwọn bíi eh, bí àwọn sẹ́nétọ̀ àwọn gọ́vnọ̀ nǹkan kan làwọn bá ṣe báyìí. tó fẹ́ lọ́pọ̀lọ́ wọn sọ fẹ́ pé tí wọ́n bá sọ kán wá ríran ni kò sí wọ́n ìwò kò rí torí ọ̀nà máa burú títí kọ́ yẹ̀fẹ́ bàjẹ́ tó bá rí ìyá àjọ balẹ̀ o bá jẹ ní yìí o bá jẹ ní ẹyẹ o bá bá mu goldberg ìyẹn á ní kó má lòjú kó fi rí. ìgbéra ga àgbà tí ò dáa fún ọ náà kó tún wá tàjọ ṣe ń gbà náà kó tún wá gbé wá báńgbà tó. yọ wá wá wá wá wá wá wá wá wá wá já pàtẹ́rẹ́tì ìjọ̀dún ọlọ́run sọ́fíà ṣe kí á ti kà bí ìyẹn àbí ló kọ́ bí ìdótọ́ sí ọkọ̀ fún mi. báyìí sí báyìí sí tó o bá ṣì kò ní dáa fún ẹ ah, ah. tó o bá ṣì kò ní yẹ mo bọ́ra ẹni sọ̀rọ̀ ó ní kó lọ sílẹ̀ kó mẹ́sàn-án. ọmọ tí mo gbà dráìvà tí mò ń fún lówó ó ní kó mọ̀ sí mọ́tò fún mi. kò sí wàhálà ó lè lọ ṣe káyé ẹ̀dẹ̀ bàjẹ́ jọ̀dún ọlọ ṣé pé lóòótọ́ lóòótọ́ ló ti ń ṣe babaláwo. Ah, mo mọ̀ pé sòrò rẹ̀ náà nù ìṣòro ẹnu sórí nílùú yìí. ibo ló ti lóògùn. nílùú yìí tó bá rí ẹnìkan tó sọ pé òun lówó lọ́ọ́ jù mí lọ ó fi nǹkan mí kún ni. mo sọ bẹ́ẹ̀ ó fi nǹkan mi kún ni ọlá ti jí gan owó ti jí burújí ti jí gan. ok owó òfin nǹkan mi kún tí ẹ̀wọ́ gógó ní nǹkan tó fi ń kún nǹkan. èmi lówó táwọn èèyàn ń ná báyìí nínú. níwọ̀ yìí. nítorí bá fẹ́ nítorí bá fẹ́ ni kò sọ. sọ wá rí torí babaláwo tó tó tó tó mẹ́nu bà èmi mọ̀ pé kò ṣe pé bóyá ó bá nǹkan gidi wá bí àti jù wọ́n ló ń bá kiri àìtó ló sì padà bá lọ lé torí ọfẹ́ mọ ọfẹ́ mọ tí ń dúnú rédíò ọfẹ́ mọ bí ọlá mi ṣe dé bó ṣe dáa fún mi bí mo ṣe di ẹni yìí láwùjọ ni ó sì lè mọ̀ ó lè mọ̀. báwo lẹ ṣe jẹ ní tọ́ba ní kò wò sẹ́jọ́ àkàn ọ pẹ̀lú ti omi. ó dà kó sí wàhálà hmm. ẹ ṣe gan àdúpẹ́ mi ìfẹ́ mọ bóyá ó lè lójà hmm. mi ìfẹ́ mọ bóyá oògùn owó ló ṣe. Ah, èmi ò fẹ́ fún wa o. Mhm. ṣé fún wo àbí mi. ẹ fún wa ó ti wọ́ díẹ̀ fún wa o. ó straight jù fún mi ìwọ ló bẹ́ǹdì fún. wo bí tó bá ti wọ́ fún mi ó ti wọ́ fún ẹ ọ̀rẹ́ lájọ jẹ́ ọ̀rẹ́ lèmi àti ẹ. irọ́ àlẹ́mí àti ẹ lè sọ ọ̀rẹ́ mọ́. àwọn mi ọ̀rẹ́ lèmi àti ẹ. àwọn irú ẹ irú ẹ tí mò ń fún oṣù irú ẹ lójú oṣù. ìgbà tí mo gbọ́ kọ́rẹ́ mi ti lówó mhm. tọ́lọ́ ti ní burúkú owó ọmọ tí mo ṣe mhm. bọ́ọ̀sì tí mo wà mo gbé lẹ́nu mo lọ́lọ́wọ́ lè jẹ́ kẹ́mi wà bọ́ọ̀sì mọ́ níbi tọ́rẹ́ mi ti lówó màá kò sí kò sí nǹkan kan kò sí méjì kò sí méjì sí méjì mi ò lè bá bọ́ọ̀sì dáńbò dáńbò sọ rẹ. kí ni mo lè ṣe tó lè fi ràn mí lọ́wọ́ ìjọ torí ọlọ. kò sí lẹ́yìn tó bá dọ̀bálẹ̀ tí máa ń wọ̀ lórí dọ̀bálẹ̀ báyìí tí mo rí ọ lórí dọ̀bálẹ̀ báyìí tó gbà fún bàbá ẹ pé bàbá ẹ rèé o gbogbo tó bá fẹ́ ń gbà náà máa fún ọ. Sàrùmí Allah má jẹ́ dọ̀bálẹ̀ tí bá dọ̀bálẹ̀ má dàbí ejò lání. dọ̀bálẹ̀ mi fẹ́ gbọ́n kankan mọ́tò bá mi dọ̀bálẹ̀. Sàrùmí jọ̀wọ́ wá wá ló fẹ́ fún mi torí kí dọ̀bálẹ̀ Sàrùmí ẹbí Sàrùmí. Sárúmi Sárúmi Sárúmi Sárúmi. díẹ̀ tán nínú oògùn olóògùn abẹ́rẹ́ tó nínú ohun olóhùn kò síbi tí kò tún lára ẹran àmójúkúrò la gbọ́dọ̀ ní òru. ìkàmọ̀ níyìn o ọ̀dájú abiyamọ sì níyìn pẹ̀lú kí ló dé tẹ́ ẹ gboyè aláìláàánú kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́ ẹ gboyè ẹyẹ ẹ̀gà ẹyẹ ẹ̀gà tó fẹnu ara ẹ̀ kọ́lé tó tún fẹnu ara ẹ̀ tu ah, ah. lẹ́yìn tẹ́ ẹ gbowó lọ́wọ́ mi tán ẹ tún wá padà ya ọmọ mi ní wèrè. ọmọ wo ni ẹ ń sọ. mo gbọ́ mo gbọ́ àmọ̀ràn bíi di ọ̀yọ́ ọmọ wo lẹ́yìn yà ń kátẹ̀ wá lórí bó ṣe rí náà ẹ̀yin lẹ́fà o ẹ̀yin lẹ́fà o torí mo sọ fún yín abífúnni tó tó dá sí rè àgbàjákadì ni ṣé bí mo sọ fún yín pé ifá sọ pé three million àbí mo sọ fún yín pé three million làwọn ọdún mọ̀lẹ́fẹ́ gbà kẹ́tọ́ mú one point five million wá tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ tí ò ṣe lẹ́nu ẹ̀yin lẹ́yọ́ ọmọ oníwèrè o ṣé wàá fẹ́ gbọ́ kátìròyìn ó tira mẹ́sẹ̀ kó le tí ẹ̀ bá san owó tó kù tẹ́ ẹ̀ bá san owó tó kù ọmọ nǹkan tí ìyá wèrè o yóò ṣẹ̀ṣẹ̀ jájà ṣé ó wọjà tí ò ní wálé mọ́ Ah! wò mo fún ẹ ní ọjọ́ méjì péré gbogbo èyí tó ń sọ yẹn mo bá ẹ kó dànù torí wípé ẹ̀kọ́ ò kọlà ewé ló kọlà sára ẹ̀kọ́ mo bá ẹ kó dànù ni o mo fún ẹ ní ọjọ́ méjì péré i mean forty eight hours tí o fẹ́ gbọ́ ọjọ́ méjì kò rí wípé ara ọmọ mi padà sí bó ṣe wà ara ọmọ mi padà yá ohun tí mo wá sọ fún ọ nìyẹn láì jẹ́ bẹ́ẹ̀. Mm. kò sí kankan kí ni àwòdì òkè yìí bẹ́ẹ̀ fi gbèsè. adìyẹ yín tí wọ́n gbàdúrà olúgbò ah. kò sí bíyà kankan tí ó fi dá. Ah. àjọ ń lérí sọ́ba nìyẹn o ọmọdún náà ni ọmọ wò ó ah. kẹ́yìn kò fà sọ́ra kó tó dàrọ́ lẹ́yà wèrè bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹni tó bá mi dánrú ẹ̀ wò onítọ̀hún kábàámọ̀ o àfàìmọ̀ kó má fi ìka àgárè bẹnu bó ṣe bá ọ̀rọ̀ yìí lọ yìí o. ẹ ń bá wọn méjì jà ẹ ń bẹ mi jà ẹ ń bá bá jà. ìwọ fìyẹn lẹ irúmọlẹ̀ mẹ́rìndínlógún jà. irúmọlẹ̀ wo ifá tèmi mọ ifá yìí ṣe ọ̀dájú bíi tiẹ̀ wá kábàámọ̀ tó ṣe yìí o tí n bá bọ́ta kí ni ẹ̀sọ̀ lẹ̀ wàá gbádùn mi wàá gbà eh, ìwọ wọ́n ti mọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀jẹ̀ bá ti kọlà báyọ̀ dájú nìyí wàá ríran wò. tí ò ní lọ tẹ́ bá sùn ẹ má sàsùn píye o. ìyàwó rẹ̀ ń tó tọ́ ni. Sàrùmí ń yá pupa. bí bàtà bá ti ń ró láròjù tó ń ró pọnlá pọnlá pọnlá lódìlódì ó ṣetán tí ó yá ni ó bá sì jẹ́ kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó tó ọ lọ́wọ́. kí lè rí. wàhálà tí wà àtàwọn èèyàn rẹ yìí ti ń pọ̀ jù ládùúgbò yìí gbogbo ìgbà la mọ̀ ń gbariwo ẹ mo tún ti gbọ́kàn darí láàárọ̀ yìí kí ni mo ń fa wàhálà láàrin yẹn gan. ẹ bu ẹ mọ dáhùn eléyìí lóhùn oníyẹyẹ ni wọn lè àmùdá ṣe wọn ò múre ni. Hmm, ajá aláìmoore lọ́lọ́run sí wọn ni tí bàbá sí wọn lórí báyìí wọn ò ní dúpẹ́ tábà wá fi tí ọ̀dà kàn wọ́n ni wọ́n ràn yín sókè ni wọ́n bẹ̀rẹ̀ sí máa sunkún wọn lórí àwọn òṣìṣẹ́ bákan bákan lójú bá fún tààrọ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ wọn o kí ló ṣẹlẹ̀ sí tààrọ̀ ni pé ọmọ rẹ̀ ya wèrè wọ́n bá sáré gbọ́ ọmọ wọn wá dìgbàdìgbà làbá gbà lọ́wọ́ wọn ìfásáwòsàn lédè kúkúrú ǹjẹ́ wọ́n sanwó ṣé wọ́n sanwó de wẹ́yà ẹ̀kọ́ àtàkàrà mú wa lọ́wọ́ ah owó ẹ̀kọ́ àtàgà. Hmm. Ah, ṣé ẹ̀jọ́ ládéhùn iye tẹ́ gbà lọ́wọ́ ara yín. ẹyin lóòótọ́ kò sí pé bóyá aládéhùn kan dandandan ifá ò sọ nǹkan kan tó fẹ́ gbà pàtó àmọ́ nígbà tí ifá wò sàn tán ifá ni wọ́n lọ mú tírí mílíọ̀nù péré wá tírí mílíọ̀nù táwa wù náà wọ́n ti gbà páwọ̀ san wọ́n bá ní àwọn àwọn orí àwọn rìbá kan o wọ́n bá lọ mú one point five owó yòókù nǹkan náà ni mórí wá tó ń fọrùn dẹ̀ sí i àfáà ní kí wọ́n mú mílíọ̀nù mẹ́ta wá. Eh. agbára wọn sì gbé mílíọ̀nù kan àti. àtààbọ̀ péré. Ah. ẹ Sàrùmí hmm? ẹ mílíọ̀nù kan àtààbọ̀ yóò náà tó o bá gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ó bá mọ̀jẹ̀ ó dariwo yóò náà tó o. one point five ni three million. <laughs> bóyá ẹ ẹ rò pé bóyá owó tó ń fún mi èmi ni mo ní owó. Ah! ọ̀sán mẹ́ẹ̀ẹ́dínlógún ní gbẹ́nu lẹ́yìn ẹ kàn lajú ẹ fi ríran ẹ ẹ mọ̀ wípé àwọn òòsàn mẹ́rìndínlógún ní gbénu lé èmi ni mo sì gbàtàdínlógún wọn tí mo jẹ́ seventeen tí ẹ bá kó wá bá wọn àwọn òòsàn ti gbénu lé ìtọ́jú òòsàn mẹ́rìndínlógún wọn ìjẹ yẹn wọn ìjẹ ẹ̀kọ́ wọn ìjẹ àgbàdo owó ni oúnjẹ owó ni àá fún wọn ni àá pè fún wọn ni ẹ wá ń dá sí ìdí ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ní kí n kí n gba one point five kí tiẹ̀ lóde gan kí ló dé tẹ̀ wọ̀n lómi gan tó tẹ́ pé ẹ jálọ́ọ̀tì aláwẹ̀ lẹ́yìn mi gangan kí ló fẹ́ lẹ́yìn lẹ́bí mi ni kí ló dé ẹ wo ẹbí tí ń ṣe ti yín o ẹbí tí ń ṣe yẹn ti kọjá ìròyìn gan o kẹ́ mo wá kùkù mi wò kẹ́ mo tún ẹ̀dọ̀ mi wò kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ àbí bá dé ẹ mọ̀ sọ̀rọ̀ mi mọ́ o ẹ mọ̀ dá sọ̀rọ̀ mi mọ́ tẹ́ mọ́ dá sọ̀rọ̀ mi mọ́ ọlọ́run mi dá sọ̀rọ̀ yìí kí ló dé. sáré mi. ẹ ẹ ẹ ẹ ní mọ lọ. kémi ọmọ dá sọ̀rọ̀ rẹ. ẹ ní mọ lọ ẹ ní mọ lọ. ibi tí ń bí fa ẹ ní mọ lọ ẹ ní mọ lọ ẹ ní mọ lọ àbí ibi tí ń bí fa ẹ ní mọ lọ bá ń bẹ àwọn fẹ́. ẹnì ti ẹnì ti gbọ́n kankan ní ládùúgbò ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kí ló dé. èmi ṣàrò mi. bóyá tẹ́ ẹ bá jáde kí n wọnú ilé ayé ní ilé lọ fún mi ẹ bá ń tilẹ̀kùn. má má má jáde fún mi o èmi bá ń bẹ àwọn fáwọ kí wọ́n mọ̀ mí wò mo ti lọ wá tilẹ̀kùn rẹ o. fani ọkọ̀ ọkọ̀ ẹ ti láyé kó bàbá owó bẹ̀rù ìgbàlẹ́ lọ́wọ́ ẹ̀ owó bẹ̀rù ìgbàlẹ́ lọ́wọ́ ẹ̀ ọkọ mi ọkọ mi tó ń lọ ọkọ mi tó ń lọ ọgbà dá. lọ́wọ́lọ́wọ́ má ṣàwọn ṣàwọn ṣàwọn má ṣàwọn má ṣàwọn ṣàwọn má ṣàwọn má ṣàwọn bàbá yìí bá ìṣeré wọ́n fún ìbá ìṣeré èmi nìyẹn ẹ mọ̀ mọ̀ láyé lẹ̀ mọ̀ mọ̀. má ṣàwọn ah, má ṣàwọn má ṣàwọn ìwọ lọ́wọ́ tó wà ní kéèkì yẹn fún mi. Ah! Ọlájí! Yorùbá ní a kì í wo akó arápá gbogbo wọ́n ní a kì í wo wèrè ká gbẹ̀jẹ́ tiẹ̀ ni mo rí bàbá yín dẹ̀ ń dúró dè lóde èmi àrísà náà kò ta kiri ejò ebi lẹ̀ ń kólákólákó lọ́fà lọ́fà wá bá ẹ ti gbọ́ rí abẹ́ ti rí kà ẹ gbọ́ pé wọ́n igbá sọ́sọ́ lójú ṣé ẹ ti rí kà rí pé wọ́n rẹ̀ láyà ṣé àwọn kọ́tọ́ ọmọdé bá dájú tó rúurú wọ́n tó korúkọ ẹ̀ wálé ni ó yẹ kí n fira mi hàn yín lónìí. èké náà ẹ mú un. ọgbà wa máa ma rọ. ọgbà wa máa ma rọ. ọgbà wa máa rọ. ẹ múdà mú un. ẹ bẹ̀rù mọ́nù. ẹ bẹ̀rù mọ́nù kò bẹ́ẹ̀ mọ̀dánù. ẹ ìwà ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mọ̀dánù sí ìfọdí sí ìfúlẹ̀ǹsẹ̀ báyìí. sí ìfọdí sí ìfúlẹ̀ǹsẹ̀ báyìí. ẹ nọ. ilẹ̀ ò awo ńlá awo tí ń wo oúnjẹ fẹ́gbẹ́ rẹ̀ jẹ ṣé ṣàkàṣàkà rẹ̀ ò ti wá dàdí báyìí àbókù mo wí fún ọ mo ní kó o tẹ̀ jẹ́jẹ́ mo ní kó o mọ́kẹ̀yìn síbi tọ́rọ̀ rẹ ti gbé lójútùú o kọ̀ o gbà hmm. dákun tẹ́ǹbí ọ́ lè rí ìran bàbá àbí ìyá rẹ wò ń ló ṣàwórí tí wọ́n fi ń pè ọ́ ní òmìṣà ìṣègùn tí wọ́n náà ń dáhùn pé ewé á jẹ́ ìwọ kàn ń lanu lásán ni èmi lèmi ń pàṣẹ tó fi jẹ́ pé gbogbo ohun tó o bá fẹ́ kó tú èmi ó tú ohun tó o bá fẹ́ kó dé èmi ó dé n ò sì dédé ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn àgbà tó wí pé oore lóore wọ́tọ̀ ni mo tẹ̀lé ìwọ náà mọ ohun tójú rẹ rí i látàrí oore ńlá tó ṣe fún un torí mo mọ tó tẹ̀yìn rẹ̀ jáde <laughs> ló fi jẹ́ pé gbogbo tó o bá fẹ́ pátápátá kó ṣẹlẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ náà ni máa ṣe ó rí tàwọn sójà tó lù ọ́ tọwọ́ wọn ga èmi lèmi jẹ́ kọ́wọ́ wọn ó ga nígbà tí wọ́n sì tún rí wòsàn náà kò sẹ́yìn mi gbogbo àwọn tó wá ń dá lóhùn pátápátá tó pè ló ń bàárà rẹ gbogbo tó o bá fẹ́ kí wọ́n ṣẹlẹ̀ sí wọn èmi lèmi mú wá sí ìmọ̀ọ́ṣẹ ah. wọ́n wá ń fún ọ lówó ọ̀ ń yọ̀tọ̀ mi ọ̀ ń yọ̀tọ̀ mi o rò pé ọṣẹ àwúre mílíọ̀nù márùn-ún tó béèrè lọ́wọ́ awóyinfá tó ní o lọ wẹ̀ o rò pé ò ní jẹ́ fún ọ awúrúdi lásán làwóyinfá gbélé ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ńgbà mo wá rí i pé fùlẹ̀ǹgẹ̀ fùlẹ̀ǹgẹ̀ rẹ̀ ń pàpọ̀ jù tí mo wá bá ọ ní àyìn tí mo gbọ́ mọ̀ràn pé kó o tẹ̀ jẹ́jẹ́ tọkọ̀ tọ̀gbà sí lẹ́nu tó ní kémi ò mórí wá kó o ge tó ní kò sí bó o ṣe jẹ́ tó ní kémi ò mọ̀ dá sọ́rọ̀ rẹ̀ mo fi kún pé bí n bá dá sọ́rọ̀ rẹ̀ gan elédùà ò ní dá sọ́rọ̀ mi ó ló jẹ́ kémi náà yọ̀ǹda rẹ̀ ni mo ṣe dá sí ọmọ dákun mọ́lù tó rò pé ń bẹ lára rẹ̀ sí ìwà ṣiṣẹ́ mọ́ nìsín ni wọ́n ṣe lù ọ́ tó wá rọ dúdú báyìí sí ọ èyí ẹ̀yà. ìyá ọba ìyá ọba ẹ má bínú ẹ bá mi ṣàtúnṣe rẹ. <laughs> òkété ti gbóòrò. ṣé bẹ́ẹ̀ àwọn ibà ọ̀pá arúgbó mi ni ó tẹ̀ mí ni. bẹ́ẹ̀ ni ìtànjẹ lásán ni mo gbélé ọ lọ́wọ́ ọṣẹ tó wẹ̀ lọ́dọ̀ mi kọ́ ló sọ ọdọ lọ́wọ́ o bẹ́ẹ̀ ni lọ́jọ́ tó wá sọ́dọ̀ mi ni mo ti rí orí kan tí ń rọ̀ bàbà bàbà ń wájú rẹ̀ èyí ló mú mi sọ fún ọ pé kọ́ lọ kọ́ ọ lọ rèé rò kọ́ padà wá pé bóyá kó tó padà dọ́dọ̀ mi èrè ọ̀hún ó ti tì ọ lọ́wọ́ àmọ́ gbà tó ṣèpadà dọ́dọ̀ mi tí mo rí pé èrè ọ̀hún ó tì ọ lọ́wọ́ ńlọ́jẹ́ ń dọ́gbọ́n àdàmọ̀dì fún ọ pé ọ wá wẹ̀wẹ̀ kan torí wọn ò fi ọ lọ bòmíì ṣíṣí kọ́ lọ bòmíì wọn mọ̀ bá a da ilé ayé rẹ rú ńlọ́jẹ́ ṣe bẹ́ẹ̀ fún ọ orí bó orí bá jìnnà sí yàn kéèyàn kọ̀ọ̀kan máa wẹsẹ̀ kọ́ máa sùn nínú àgbo olúwa rẹ̀ ń tán rẹ̀ jẹ́ ni bó orí èèyàn bá sì súnmọ́ èèyàn pẹ́kípẹ́kí téèyàn kọ̀ tí ò ṣe kankan tó jẹ́ pé kàn fọwọ́ pa nǹkan kan dání ibẹ̀ náà lóore rẹ̀ ó dèbà èèyàn ọ̀kan n ò wá rí níjọ́ tí ọ padà wá tó ní kinní ọ̀hún òṣìṣẹ́ èèyàn lọ jẹ́ kí n sọ fún ọ wípé ọ padà sẹ́nu iṣẹ́ rẹ̀ torí pé àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ kò yí ọ báyìí ó rí lè ṣẹbọ lè ṣoògùn bá a ṣe wáyé páàrí láàárí ṣó rẹ́lòmíì tó bá ṣoògùn owó tó bá jẹ fún un ń bẹnu àkọọ́lẹ̀ rẹ̀ látọ̀dọ̀ olódùmarè pé yóò lówó ni bí èèyàn ọba sì yan àyànmú owó tó lọ rèé fagídí fa owó tó jẹ́ pé tọ́wọ́ mi ò tó olúwa rẹ̀ fi gọ̀gọ̀ fà á irú wọn ní ẹ̀yà wèrè tí wọ́n fi jẹ́ káàkiri ìgboro àmọ́ kí tí ọmọ bá wàá di òwò pùṣùpùṣù dá wáíwáí lọ́jọ́ ń dá gbogbo ọgbọ́n àdàmọ̀dì tí mo dá fún un òòrùn gba gbogbo ẹ̀ tí a wá rí báyìí tó dodo farahàn àmọ̀ràn tí wọ́n gbà ọ ni wípé olódùmarè ó jẹ́ ọ gbádùn tó o bá ti gbádùn àfirakọ́ tara ṣàṣà padà ẹnu iṣẹ́ rẹ àtẹ́lẹwọ́ ẹni ìtànlẹ́jẹ ọgbọ́n nǹkan ò ní sí ẹ̀mí rẹ ọgbọ́n ilẹ̀. ṣé ò lówó lọ́wọ́. láyé ò bá àbàdà. bọ́dé ò bá roko kò ní pẹ̀rọ. láéláé o. iṣẹ́ níṣẹ́ jẹ́ ṣe mọ́. òwúrọ̀ lọ́jọ́ ọ̀rẹ́ o. ká ṣiṣẹ́ nígbà tó rúkọ ìwọ. àbá fojoojúmọ́ ró lè jà kò lè dàbí tọwọ́